ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ according to the time ibi tẹ́ wà káàkiri mo kí gbogbo IYP ti DIY káàkiri àgbáyé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lárúgbó gbogbo àwa ta dó lórí òtítọ́ àti òdodo àwa ta ní ìgbàgbọ́ nínú Ọlọ́run alààyè Ọlọ́run sọ wípé déédéé gba déédéé àsìkò yìí Ọlọ́run yọ wá kúrò ní òkùnkùn ó fi sínú ìmọ́lẹ̀ ayérayé òun yọ wá kúrò lóko ẹrú òun yọ wá kúrò ní ìdè òun yọ wá kúrò ní ìṣẹ́ òun fi wá sínú àánú wọn ọlọ́run ògo ọlọ́run ká máa rí ògo wa lò ká lè máa yin wọn ọlọ́run lógo títí ayérayé gbogbo àwa iyp tẹ̀lé àwa ìta ní ìgbàgbọ́ ni mo kí káàkiri àgbáyé mo kí wa pé a kú ìdùnnú ọjọ́ òní ayọ̀ ọjọ́ òní tí ó pé ọdún kejì hmm. tí ọlọ́run ṣe ìyanu àgbà ìyanu fún wa tí wó inú àánú ẹ̀ póun fẹ́ ṣàánú wa pé ká ráàánú gbà nítorí àwọn baba ńlá wa kan ti rí àánú gbà níwájú ọlọ́run alààyè tó ti ṣe májẹ̀mú pẹ̀lú wọn wọ́n gbé ẹsẹ̀ wọn kanlẹ̀ ní orí ilẹ̀ sí àwọn ọmọ DIY IYP ti DIY wọ́n fẹsẹ̀ kanlẹ̀ wọ́n ṣe ń tọ́lọ́run rán wọn ọlá oore tiwọn tí wọ́n sọ̀kalẹ̀ wá tán gba àdúrà tán ṣe dáadáa wájú ọlọ́run àwọn tó sin ọlọ́run tó yin ọlọ́run tán páyà ọlọ́run àwọn baba ńlá wọn ìyá ńlá wa tó ti wá ọlá tí wọ́n ti ṣe òun lọ́lọ́run wá wò mọ́ wa lára ẹni déédéé gba déédéé àsìkò yìí a máa rí àánú gbà pé a ní parun sẹ a dẹ̀ ní parun sínú òṣì sínú ìṣẹ́ ọlọ́run wa ní òun ṣàánú òun ránṣẹ́ àánú sí wa ó pọ́dún méjì tó bẹ̀rẹ̀ sí ní fi ara hàn ṣe pé ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ẹni tí abiamọ tó lóyún ni ṣe àwọn pé tó bá kọ́kọ́ lóyún kò sẹ́ni tó máa mọ̀ pọ̀ tó bá yá ó ti di dandan gbogbo ojú máa rè èyí tó pé ọdún méjì tọ́lọ́run ṣe ìyanu ìfún wa ìgbà yẹn gbogbo ojú ti wá rè gbogbo ojú rí pátápátá wípé ha eléyìí ó ti di dandan àbíyè ni ọlọ́run dẹ̀ wá bí lábíyè fún wa hmm. mo kí gbogbo ọmọ IYP indigenous Yoruba people káàkiri àgbáyé ti Democratic Republic of the Yoruba hmm, mo kí wa o torí aráàánú gbà ọlọ́run ṣàánú fún wa tó pọ̀ torí àwa tá wà ní déédéé ìgbà déédéé àsìkò yìí àánú la gbà pàápàá wa tó pè tó ní ká jíṣẹ́ ta dẹ̀ jẹ́ tá a fi tara ṣe tá a fi tẹ̀mí ṣe tá a ń jíṣẹ́ yẹn tọkàntọkàn káì <laughs> ìrìn àjò ẹ̀mí ni o ìrìn àjò ẹ̀mí ní gidi kò tiẹ̀ sí béèyàn ṣe lè ṣe à kéèyàn kò lóko ẹrú ẹ jẹ́ ká wò ó kéèyàn kò ní ìdè ọ̀tá tí ò ń ṣe ìdè àánú àbẹ́ni àbí tí ò ń ṣe pé ìdè tó fi bóyá kíní ẹ̀kọ́ dì àbí okùn kékeré kan ló fi dì ìdè tó fi chain ńlá gbàgìdì dì ọlọ́run wa náà ń yọ wá kó nú ẹ̀ bàárà àánú gbà ìyẹn ń ṣiṣẹ́ kékeré ìyẹn ń ṣiṣẹ́ ara láíláí iṣẹ́ mi ni ọlọ́run ló ní òun ló ní gbogbo ogo ló ní gbogbo ìyìn òun ló ṣiṣẹ́ yìí o mo ṣe ń tẹnu mọ́ gbogbo ìgbà pé ká máa rántí láti yin ọlọ́run láti sin ọlọ́run láti fògo fọlọ́run torí ìran tó yin ọlọ́run ni wá láti tètè kọ́ ṣe wà ìran tó páyà ọlọ́run lọ tó ń sin ọlọ́run òun ni wá. lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n show map kan wọ́n send ẹ̀ sí mi wọ́n ní àwọn tó ń jẹ́ ara ara ara èèyàn àwọn tó ń jẹ ara èèyàn àwọn cannibals eh, wọ́n ṣe ìtàn èèyàn tó ń jẹ èèyàn ṣẹ́rìngbà tẹ bá wo máàpù yẹn ẹ lọ wo ẹni tó bá ní opportunity máa ní kànjọ kan gbé sí eh, orí tv tiwantiwa kẹrí mo sọ pé a lot of people ti rí ṣe rí i pé kò sí tó jọ bẹ́ẹ̀ nílẹ̀ yorùbá o kí nìyẹn sọ fún yín à ń yin ọlọ́run à ń sin ọlọ́run ṣé mo máa ń tẹnu mọ́ gbogbo ìgbà pápá yẹ ọlọ́run à ń ṣe tọ́lọ́run fẹ́ ṣe o ṣe pé òótọ́ máa ma fi rẹ ẹ̀rí máa ma fi rẹ hàn gbogbo ìgbà òótọ́ ni mo máa sọ fún yín pé tẹ bá tún mọ ìran míì tó ń sin ọlọ́run jù wá lọ àbí ìran míì tó jẹ́ pé èdè ẹ̀ àṣà ìwà ẹ̀ ó tún dájú ti yorùbá lọ ẹ jẹ́ kí n gbọ́ ní ń ṣe ìgbéraga òótọ́ ni bó ṣe jẹ́ gangan nìyẹn Erimat ń fúnra rẹ̀ sọ̀rọ̀ ìsìn kan náà yà o ṣẹ́rí ẹ̀rí máa jáde torí inú ẹjọ́ ẹ jẹ́ ká máa rántí ní gbogbo ìgbà pé ọlọ́run ṣe wá lóore aráàánú gbà aráàánú gbà ni o mò ń sọ mo tún tún sọ hmm. tẹ bá mọ tó wà ńlẹ̀ tẹ bá rí ni ẹ mọ̀ pé ọlọ́run dídì ṣàánú wa ni aráàánú gbà ni ṣàwárà wa tá a wà ní déédéé ìgbà déédéé àsìkò tó ṣojú wa tá a rí tá à ń fetí wa gbọ́ tá à ń ròyìn àánú ọ̀tọ̀ tún nìyẹn ṣẹtún wá rí àwa tó wá dídìyàn tó pè pé ó yá ẹ wá lọ jíṣẹ́ fún mi <laughs> eh, oore ńlá gbàgìdì bọ́mi ṣe máa ń sọ mi ò níye sọ ọlọ́run ló ń lead tá à ń follow but irú ìrìn àjò yìí kò ń gbé fẹ́yàn méjì èèyàn kan ni ó dẹ̀ máa ti palẹ̀ mọ́ kó tó gbé ẹ wá sáyé pàápàá ló máa ti ṣiṣẹ́ yẹn torí ìrìn àjò tó le ni so déédéé ìgbà yìí déédéé àsìkò yìí kò sólùwẹ in heaven on earth under the earth Ọlọ́run ló ṣe é kì í ṣe èmi mú àní o tó bá rò pé òun fẹ́ tẹ́rí sí ó máa wọlé lójijì ni ó máa parun ni ó kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣe Ọlọ́run ló ní gbogbo tèmi ni kí n gbọ́ nǹkan tó bá sọ fún mi ẹ ṣe báyìí ẹ lọ ṣe báyìí ẹ ṣe báyìí mo máa ń sọ gbogbo ìgbà kì í ṣe ìgbéraga Ọlọ́run kẹ́ ní gidi oríṣiríṣi ọ̀nà lọ́lọ́run fi kẹ́mi ṣẹ̀wárí ọgbọ́n òye ìmọ̀ ah hey, hey, oh God oh Lord àyẹ̀ ń ṣe ìgbéraga o Confirm ni ọlọ́run ṣoore fún mi gidi gbogbo ẹni tó bá mọ̀ mí mọ̀ pé ọlọ́run ṣoore fún mi ní gbogbo ọ̀nà ó ṣoore ọgbọ́n òye ìmọ̀ yẹn fún mi ìgbéraga kọ́ o ọlọ́run ló ṣe ṣùgbọ́n ṣùgbọ́n wà ń bẹ̀ ṣẹ́rẹ́ ìtàrin kò mà sí ọ̀rọ̀ ọgbọ́n òye ìmọ̀ ẹ̀dá ń bẹ̀ kò sí ìmọ̀ tèmi ń bẹ o àràrà o <laughs> kò sí ìmọ̀ tèmi ń ṣẹ́rí agbára àṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi ni a máa ṣe museum mo máa kó àwọn document paperwork kan sílẹ̀ ẹ rí àwọn nǹkan kan wà tẹ́ pé tí n bá gba message ẹ̀ máa sáré máa máa kọ́ ní tara tí n bá kọ́ ní tara báyìí á ní irọ́ <laughs> ò lè kọ́ bẹ́ẹ̀ yẹn bó ṣe máa kọ́ lélẹ̀ bó ṣe máa kọ́ lélẹ̀ máa submit méjèèjì kẹrin ẹ̀rí máa jáde ọlọ́run yanu ló ṣe ìyanu fún wa ọlọ́run ṣoore fún wa o ó ṣoore fún ẹ jẹ́ ká máa rántí ní gbogbo ìgbà pé ọlọ́run ṣoore fún wa èyí tó pé ọdún méjì tí ọlọ́run fi hàn tó jó oyún yẹn hàn báyìí pé ẹ̀hẹ́n oyún yẹn rèé o àgbogbo èèyàn wá rí i pé ẹ oyún rèé wọ́n ti lóyún abiyamọ yìí ti lóyún abiyamọ yìí ti lóyún o ẹ̀hẹ́n ọlọ́run dẹ̀ bí lábìyè <laughs> ọlọ́run náà ló ń fi ọmọ sínú abiyamọ ló ń fi ọmọ sínú olóyún òun náà dẹ̀ ló máa ń bì ṣe rí i pé ìgbà tó pé ọdún méjì nígbà yẹn ọdún méjì sẹ́yìn yẹn ní déédéé ìgbà yìí déédéé àsìkò yìí ní ìgbà yẹn ẹ oyún ni ó ti yọ sí gbogbo wọn ti rí torí à ń bẹ Ọlọ́run gbà yẹn pé ká ṣáà kó tó di pé wọ́n lọ di ìbò wọn níbi tí colonial arrangement tó ń pè Nàìjíríà pé ká ṣáà ṣe tiwa ká ṣe tiwa náà ká fi lélẹ̀ ká ní ẹ̀rí lọ́wọ́ wípé lẹ́yìn amalgamation tó expire àwa náà ní document láti sọ wípé a ṣe mọ́ o kò tẹ́ wa lọ́rùn mọ́ àwa náà ń lọ lè wa àwa náà ní document láti show ẹ̀ torí gbogbo nǹkan tí everybody ń ṣe ń gbà yẹn ẹ wọ́n ṣe meeting wọ́n ṣe town hall meeting town hall àbí kí ló máa ń pè zoom meeting sorry wọ́n ṣe zoom wọ́n ṣe oríṣiríṣi wọ́n ṣe fìlà wọ́n ṣe t-shirt wọ́n ṣe wọ́n campaign rally gbogbo everywhere wọ́n ṣe gbogbo yẹn ẹ ẹ express ara yín but at the same time wọ́n lè yí padà kan ní kò rí bẹ́ẹ̀ wọ́n lè yí padà kan ní kò rí bẹ́ẹ̀ which nǹkan tó dẹ̀ padà ṣẹlẹ̀ níta mọ̀ ni torí ọ̀tọ̀ làníyàn táwọn ní ọ̀tọ̀ nìrìn àjò táwọn ń rìn but wọ́n parọ́ wọ́n di ọ̀gá wọ́n di eégún wọ́n parọ́ fáwọn ọmọ Yorùbá àwọn yẹn náà dẹ̀ tẹ̀lé wọn wọ́n ní ìgbàgbọ́ nu wọn ẹ fẹ́ gbọ́ iye owó tẹ́lómi máa lóun kó fún wọn tí ò sá kàn fún tí ò sẹ́yìn ọkọ̀ tó ọ̀dẹ̀ fi ṣe sí sínú ẹ̀ wọ́n fi sọ́nà ìrìn àjò pé oyún yo ọlọ́run jẹ́ abi lábìyé o àwọn ò tiẹ̀ padà wá lóyún kì í ṣe pọ́n lóyún wọn àbọ̀ tẹ o wọn ò lóyún o wọn ò ṣẹ́ o wọn ò ṣẹ́yún o wọn ò tiẹ̀ ṣòpò níní àwọn ń dànù tiwọn ni owó táwọn ń gbà wọn kàn ń lò ní tẹ bá gbọ́ iye owó tí ẹ lò míì tó jẹ́ pé ìgbà tán gbọ́ pé àwọn tí wọ́n ń tàn wọ́n ni ẹlòmíì wọ́n ròyìn ṣọ́ọ̀kì tó mú báyìí ó kú ni ní orí ìrìn àjò tó yẹ pé wọ́n mọ̀ pé àwọn ń parọ́ ni ṣé mọyì ẹ̀yin tẹ́ ṣe kàí ṣé mọyì ẹ̀jẹ̀ tó wà lọ́rùn èèyàn tó wà lọ́rùn yín ṣá gbogbo ẹ̀ la máa kọ síta gbogbo ẹ̀ náà máa research gbogbo àwọn tí wọ́n gba owó lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn tó ń kú gbogbo àwọn tó ń yà wèrè gbogbo àwọn tó sick oríṣiríṣi ẹ̀ a máa kọ́ a máa document ẹ̀ torí ọ̀la ni torí àwọn ọ̀ràn tó ń bọ̀ kán lè kà kó yé wọn kó má sí missing gap kankan gbogbo ẹ̀ la máa document so ẹlòmíì tó máa ń ṣe wọ́n ran wọ́n ránsìn mo máa ń rẹ́rìn because kò ń ṣe pé bóyá agbàgbé yín àbá àrántí yín àrántí yín dáadáa náà a mọ̀ yín dáadáa à ń stọ̀ yín ni à ń kó yín pamọ́ ó níbi tá à ń kó pamọ́ sí torí ẹ̀ ti ta ló ráyè ti ń ṣe ẹ̀ tí ẹ̀ sí ń bẹ̀ a kàn stọ̀ yín ni so tí time yẹn bá dé ẹ̀ ní sọ pé ah, ọ̀rọ̀ yín lélẹ́yìí wò ó àbí wọ́kọ́ ni àbí ṣé wọ́kọ́ ló sọ̀rọ̀ ṣé wọ́kọ́ ló bá tàn ṣé ti yẹ yín so hmm, ìrìn àjò wa yóò ga o oríṣiríṣi láàrin ẹ̀ oríṣiríṣi ṣé bí láàrin ẹ̀ náà ni torí mò ń sọ̀rọ̀ the other time wípé owó eh, wípé a ti ṣe iṣẹ́ o but ó kù eh, àṣeparí ẹ̀ àní gba náírà kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ táyé máa fi parí àní gbà á ibẹ̀ làwọn idiot kan àwọn kan tó rí wọn ti dàrú mi ò mọ kan dé tán máa ṣe ń tọ́ tán máa ṣe ń tọ́jà tán máa ṣe ń ṣe bí ẹni wèrè ń ṣe ẹ wo ọmọ Yorùbá ta ló sọ bẹ́ẹ̀ ẹ ti sọ́rí o ó ti wà nù archive o ẹ má jìyà ẹ ìyẹn ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ ẹ ti sọ rí tẹ́lẹ̀ ti mọ̀ pé ẹ̀sùn ńlá ni torí jìbìtì nìyẹn ẹ̀ ń parọ́ fún ọmọ Yorùbá dẹ̀ ti sọ fún Yorùbá first ìwọ tó bá ṣe nǹkan kan tó tako ọmọ Yorùbá ò ń parọ́ fún ọmọ Yorùbá ò ń ṣe ó fẹ́ scam ó ní ẹ owó Yorùbá ti jáde mi ò mi ò gbọ́ nǹkan tẹ́ni náà sọ o mi ò gbọ́ o wọ́n sọ fún mi ní o so mi ò mọ details bó ṣe sọ but wọ́n sọ pé ó ní owó Yorùbá ti jáde nígbà tó yẹ pé ó rí ẹ dàrú ṣé bówó ṣe ń jáde nìyẹn ni mo ti sọrí fún yín náà ẹ yé ṣe báyìí kí ló dé wèrè tí tẹ kó ní ibi corona agreement wọ́n pè Nàìjíríà ṣé kò yẹ kẹ́ ti yọ dànù ni àṣebọ́nà máa ń ṣe àwọn deliverance hmm, ọlọ́run kò ṣàánú ọlọ́run ló mẹ́ni tó ń sin òun àfi sùúrù àfi kó oníkàkùn ya deliver rẹ̀ deliverance yẹn wọ́n ló máa ṣe fún rẹ ibi tó dé ń sìn tó ọlọ́run ló mọ ẹni tó ń sìn ọlọ́run ló mọ ibi tí ìjọsìn wà ọlọ́run ló mọ àfi kó ní káàkù pé ọlọ́run ṣé pé kò yẹ kẹ́ lọ gbàdúrà kẹ́ yọ nǹkan burúkú kúrò lára yín ni àkílódé ìwọ tó bá fẹ́ ṣe nǹkan ìwọ fúnra rẹ ṣe litmus test ìwọ test ẹ test ẹ báwọn náà ṣe ń sọ mi mọ bí ṣe máa sọ ṣe mọ̀ pé kéèyàn fẹ́ ṣe àyẹ̀wò nǹkan fi ni Ah, yorùbá mi mo ti yá mo ti dakọ o yéè olóhùn àwọn iyp máa fún mi máàkó ẹ máa fún mi lóye o <laughs> lórí ọ̀rọ̀ yorùbá yìí ni o ṣe pé àwọn oyè tàwọn olórí burúkú tó ń pera lọ́ba o <laughs> oyè gidi gangan gangan pé ti yorùbá yìí à ah, hmm, máa bẹ́ẹ̀ ní bọ́dì fa ọ̀rọ̀ yorùbá yìí à ah, á máa sọ gidi tí wọ́n á bẹ̀rẹ̀ sí sọ yorùbá kọ̀ǹkọ̀ǹ ẹ̀ẹ́rì ó kù díẹ̀ eh, ìwádìí fínífíní kéèyàn ń ṣe ìwádìí fínífíní nǹkan tí mo fẹ́ ṣe yìí ṣé nǹkan yìí ó jẹ́ nǹkan tó jẹ́ ìpayà ọlọ́run jẹ́ pé tọ́lọ́run bá sọ pé ẹ́ ah màá ní bàbá fógo yín ni o ó dẹ̀ páàsì lóòótọ́ àbí nǹkan tó fẹ́ ṣe yìí nǹkan tẹ́ pé tí ò gbọ́dọ̀ gbọ́ ni nǹkan tó jẹ́ pé o máa gbé pamọ́ ni tó bá ti di pé o máa gbé pamọ́ èyí tí ò gbọ́dọ̀ gbọ́ kò dá nìyẹn ìwọ fúnra rẹ test ara ṣèwádìí ara ẹ náà ṣèwádìí ara ẹ àbí kí ló le tó báyìí tó bá mọ̀ pé nǹkan tó fẹ́ ṣe yóò ti mọ̀ nínú ara ẹ pé aburú ló fẹ́ ṣe ó fẹ́ ṣàbòsí ó fẹ́ da nǹkan ró ó fẹ́ ba nǹkan jẹ́ tí ò ń ṣe fún ògo ọlọ́run tí ò ń ṣe fún ìbẹ̀rù ọlọ́run tí ò ń ṣe fún ìfẹ́ ọmọlàkejì kò ti mọ̀ pé nǹkan ti ṣe é kí ló ń parọ́ pé owó ọmọ yorùbá ti jáde fún torí ọlọ́run kí ló ń ṣàwọn èèyàn yìí ẹ jọ ẹ ṣọ́ra fún àwọn tó jẹ́ pé ọpọlọ wọn ó gbalẹ̀ ó tẹ̀ kọjá gbalẹ̀ gan irin tuka ni ẹ ṣọ́ra fún wọn o ẹ jọ̀ọ́ ẹ ṣọ́ra fún wọn oríṣiríṣi nǹkan tá à ń rí láàrin ìrìn àjò ilẹ̀ ń rí yẹn o ọdún méjì tọ́lọ́n bá a ṣe ìyanu yìí o tó bá a bí ọmọ oyún jọ́sí ó ti bí o àbíyè ló fi bí o àbíyè ló bí o òun ló di gọ́fìmẹ̀ntì adelé o àbíyè ló bí o tó fi bí bàbá wa o mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ́ àti gbogbo àwọn adelé tó kù àtàwọn tó ń ṣe àbíyè ló bí o àbí yẹ ló bi tó yẹ pé kò sí wàhálà kò sí dààmú kò sí pé ogun àbí tẹ̀jẹ̀ sí àbí nǹkan kò sí rárá o ṣebí àníyàn wọn gbà yẹn ni pé a máa jagun ẹ̀dẹ̀ mọ̀ pé lórí irọ́ ni ẹ̀dẹ̀ ń parọ́ ẹ máa jagun ni o àwọn kan hùwà àbí báwọn ṣe náà ń pè wọ́n ẹ́ à ọlọ́run ọlọ́run ọlọ́run à kí ló dé èèyàn ṣe yàkà báyìí ṣé mo yẹ èèyàn tán ló kú èèyàn èèyàn tó yẹ pé gbawó lọ́wọ́ ẹ̀ sọ wọ́n dìdàkudà lóyìnbó yẹn ṣe rí ojú rí o láàrin ọdún méjì ah, ojú rí ọlọ́run o èmi dẹ́ pé ntọ́lọ́run bá sọ ni kò sí nǹkan tẹ́ ẹ lè mọ̀ ṣe ẹ bèrè lọ́wọ́ àwọn tó mọ̀ mí dáadáa nígbà tí ìrìn àjò yìí bó ṣe rí bó ṣe lọ tí n bá ṣàtìmọ̀ pé tí n bá rí ẹ pé ah, onífẹ̀ẹ́ ọmọ yorùbá òun ṣètò ọmọ yorùbá ah, ẹ wo ọ̀tọ̀ ni o mo máa lọ́ọ̀bù ẹ jù mi rí ẹ rí o ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ rí o jù ọ̀rọ̀ technology orí fóònù kankan ṣùgbọ́n pò tiẹ̀ ṣó wípé o nífẹ̀ẹ́ ọmọ yorùbá à yéè mo ti nífẹ̀ẹ́ jù mo ti lọ nífẹ̀ẹ́ jù à mi ní gbàdúrà kí n má gbàdúrà fún ẹ kò sí nǹkan náà téèyàn bá lọ ṣe kátikàti lẹ́gbẹ̀ẹ́ à máa báyàn yẹn jà èmi kọ́ ló ń bá jà o ìwọ ló ń bá jà o àmú máa gbà ìjà yẹn ti di tọ̀dọ̀ mi náà nìyẹn mo máa báyàn yẹn jà àjàjà rí ẹni tó nífẹ̀ẹ́ ọmọ yorùbá à ẹ mélòó la wá rí mélòó la rí tó nífẹ̀ẹ́ ọmọ yorùbá wọ́n ti dájú àárí àwárí díẹ̀ ah <laughs> god oh lord hey, in fact mo ti nífẹ̀ẹ́ jù ṣùgbọ́n ṣùgbọ́n wà nú ẹ o ìdá ojú méjì ni tí o bá lọ ṣe gẹ̀rẹ̀ tí n bá rí i pé ṣé pé ẹ̀tàn ló lò ẹ̀tàn ìparun ló lò Ah. ẹ̀hẹ́n ló bá tán ìbínú yẹn ò ní dáa o ah. ó máa ká mi lára ó máa dùn mí ah. mo wá lọ gbé ìfẹ́ mi sọ́dọ̀ ara bíi toró nífẹ̀ẹ́ yorùbá mo nífẹ̀ẹ́ ó wá dalẹ̀ mi <laughs> ẹ̀gbọ́n tọ́lọ̀ ń dá máa bínú sẹ́yìn náà o tọ́tọ́ mo ń sọ ẹ̀ náà rí i pé ayé òun dàrú ni ẹ gbà bẹ́ẹ̀ kó yí padà orí ọkàn kan òtítọ́ ọkàn kan ni mo fi ni mo fi mo fi nífẹ̀ẹ́ pé nítorí onífẹ̀ẹ́ yorùbá ń ṣe dáadáa fọ́mọ yorùbá kò sí nǹkan tí mo ní ṣe pẹ̀lú ẹ̀ èmi àti ẹ̀ ò pàdé dáadáa lè má pàdé láíláí torí ibi tí wọ́n ń lọ ọ̀tọ̀ ibi tẹ́mi ń lọ ọ̀tọ̀ ibi ògùn ọmọ yorùbá lórí àlàyé lèmi ń lọ ìwọ́dẹ̀ ń lọ síbi ìparun àwọn ọ̀tá a lè pàdé a lè pàdé ah, <laughs> ah ojú ti rí o àwa tá a dúró ṣinṣin tọ́lọ̀ ń gbé ẹsẹ̀ wa dúró ṣinṣin lórí àpáta ayérayé mo kí wa o mo kí wa gidi ojú rí tá a bá ní ká máa ròyìn a lè ròyìn tán ó dìgbà tá a bá ṣí museum àwọn tán bá ń ṣe curators àwọn tán ń ṣàlàyé fáwọn èèyàn gbogbo bí nǹkan ṣe rí wọ́n á rí nǹkan sọ <laughs> wọ́n á máa sọ fáwọn èèyàn nípa ẹwà àwọn ò tán ẹ tún padà wá ẹ tún padà wá ni kẹ wá máa gbé ìtókù Ọlọ́run ti ṣe dáadáa fún wa Olúwa ṣeun o torí tàánú ẹ̀ dúró títí láéláé nù ayé wa ẹ mo tún fẹ́ẹ́ fi àsìkò yìí kí bàbá wa olórí adelé mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ ẹ ṣé o ẹ ṣeun ẹ oyún jọ sí ọdún méjì sẹ́yìn ẹ̀yin náà rí o lọ́lọ́run bí yìí o ẹ ṣe o gbogbo àwọn adélé tó kù ẹ̀yin rèé o ọmọ rẹpẹtẹ ẹ rí i pé ọ̀rọ̀ twins kọ ọmọ rẹpẹtẹ lọ́lọ́run bá wa bí sílẹ̀ <laughs> ọmọ pọ̀ <laughs> ah, irú oyún yẹn Ọlọ́run nìkan náà ló lè bí òun ló lè sọ kalẹ̀ wọn láwọn ò bóyún jẹ wọn láwọn ò pa oyún fúnra rẹ̀ wọn láwọn ò pa gbogbo ọmọ tó wà nínú oyún bọ́lọ́run ní pé <laughs> ìrìn àjò òun lélẹ́yìí ó kọjá ẹ̀dá ó kọjá òye ẹnikẹ́ni òun Ọlọ́run fúnra ra òun dé Ọlọ́run ló dé o. Hmm. Ah, apá ẹ̀dá bá mọ nǹkan tọ́lọ́run ṣe lórí especially àwa YYP ká mọ̀re tọ́lọ́run ṣe fún wa àmọ́ ah, para àánú àánú tó nípọn jù la rí gbà <laughs> ẹ̀yin náà ẹ kúkú rí nsìn mo máa ń sọ kì í ṣe pé wọ́n máa ṣe ìròyìn fún yín àbí wọ́n máa sọ pé ah, ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ojú ara yín lẹ fi ń rí sìn ṣèbí ìgbà tẹ̀mí ń sọ àwọn kan sọ oríṣiríṣi tó wù wọ́n kíni sọ kíni kan wọ́n parọ́ ni wọ́n ṣe kò sí wàhálà ìrọ̀rùn ló bá dé ìjọba ọlọ́run ló rìn ṣé bẹ́ẹ̀ ti padà rí ṣé rẹ rí ṣé rí pé òótọ́ làwọn ń sọ títí ayérayé òótọ́ ni tá a bá sọ òótọ́ ni kò yí padà ó di ìmúṣẹ ni àṣẹ ọlọ́run ni òun lẹ rí yìí o wọn ròyìn fún yìí o ojú yín lẹ fi ń rí o ẹ rí gbogbo ohun tó ń lọ o ẹ rí gbogbo tẹ bá rí bó ṣe ń lọ ó yẹ kẹ ní àìdíà díẹ̀ níbi tó fẹ́ lalẹ̀ sí níbi tó fẹ́ larí mọ́ ṣé kò yẹ ká wá yan ọlọ́run ṣé yẹ ká mọ̀ pé oore ńlá ló ṣe fún wa ó yẹ ká mọ̀ pórí ńlá ni ó ṣoore fún wa o <laughs> òyìn yẹn ló sì ń kọ́ àwọn kan pé à wọn ò jagun wọn ò ṣe à ṣé wọ́n ṣe ń gbà yẹn ṣé wọ́n ṣe ń ṣe nìyẹn mo máa ń wò wọ́n ni pé èyí tó wà nílẹ̀ yóò kọjá àwọn dìdìrìn à agbára dìdìrìn ò ká ilé agbára ọ̀dẹ̀ ò ká ilé agbára òpònú ò ká ilé agbára olórí burúkú ò ilé láíláíláí àwọn ọmọ ológo nìkan ni òun lọ́lọ́run yọ̀ǹda fún àwọn ọmọ aládé ọmọ ológo ọmọ ayọ̀ ọmọ ọ̀dùnnú ọmọ ọlọ́run alàyè ọmọ ọ̀mọ́lẹ̀ àwa ni àwa lọ́lọ́run yọ̀ǹda fún jẹ́rọ àwọn yẹn à ibi tán tòsí náà nìyẹn mo wá kí gbogbo àwa tá à ń ṣiṣẹ́ takuntakun àwa iyp ọ̀dẹ àwa tá à ń ṣiṣẹ́ amọ́ra wa amọ́ra wa dáadáa tá à ń finú kankan kan ṣe amọ́ra wa ọlọ́run dẹ̀ mọ̀ wá torí òun lọ́ọ́ bá rí níròdì olùmọ̀ràn kan ó mọ̀ wá gidi pé tọkàntọkàn la fi ń ṣe ó dẹ̀ máa san alẹ́ san orí ẹ̀san yìí tí ò ní parẹ́ láíláí ni tó a máa lọ láti ìrandíran ìrandíran ìdílé sí ìdílé ìláṣẹ tọ́lọ̀ fi ń jẹ́ èmi ni ẹ ṣe o torí iṣẹ́ tá à ń ṣe taratara yìí a ti dàníyàn wípé àníṣe foundation kẹta yìí kò ní wó láíláíláíláí ọlọ́run ló gbélé ìkalẹ̀ ó dẹ̀ wá yan àwa tó yẹ pé ó ní ó yá ẹ ṣiṣẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ kalẹ̀ kò gbọ́dọ̀ wò ó tí ẹ máa kọ́lé lórí ò gbọ́dọ̀ wò foundation fúnra ò gbọ́dọ̀ wò ó. ṣòṣe ara wa tá a dúró tá a dúró ṣinṣin yìí ṣe rí pé a ti dúró nídúró yìí pé a máa rí pé foundation yìí kò wò nǹkan tá a máa kọ́lé lórí náà kò ní wò pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi nì bó ṣe wà nìyẹn o kò yí padà láéláé hmm. ẹ ṣe o iṣẹ́ là ń ṣe o iṣẹ́ ni ọlọ́run kúkú ọba tó ń sọ ẹ̀san rí ó rí gbogbo ẹ̀ ó mọ gbogbo ẹ̀ ṣe bóun ló mọ ìgbẹ̀yìn láti bẹ̀rẹ̀ òun ló ti ṣe gbogbo ẹ̀ ló ti ṣe gbogbo ẹ̀ ló ti tò gbogbo ẹ̀ kò ń ṣe pé èèyàn kan ló ṣẹ̀ṣẹ̀ ń tò àbí pé ṣé nǹkan tá à ń ṣe ń sìn ṣe a rò pé àwa la ṣẹ̀ ń ṣe náà ọlọ́run ti mọ̀ ọ́ pé ó máa ṣẹlẹ̀ ó ti tò gbogbo ẹ̀ àbí kí ló dé táwọn kan ṣe ń rí ìṣípayá yẹn tẹ́lẹ̀ tipẹ́ pé à tó bá yá o yorùbá máa kúrò tó bá yá o yorùbá ń lọ sí ilé wọn tó bá yá ọ̀ràn yorùbá wọ́n máa padà síbi ilé ìdílé tí wọ́n máa padà sí root wọn so why because ọlọ́run tó mọ ìgbẹ̀yìn láti bẹ̀rẹ̀ ó fi ó fi àṣírí yẹn hàn àwọn kan ni ó ti fi hàn wọ́n ẹgbẹ́ mi fúnra mi sọ rí tèmi ò tèmi ò mọ̀ pé prophecy mo sọ mi ò mọ̀ almost uh, maybe twenty something years ago mi ò mọ̀ so ọlọ́run ti mọ̀ ṣàwa tó pè tó ní ká dúró ó ràn wá ní pé foundation kẹta yìí ah <laughs> kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ wó kò gbọ́dọ̀ yẹ̀ ló ṣe pé dandan ni Yorùbá first ni lẹ́yìn ọlọ́run tó láyé tó lọ́run tó ní gbogbo agbára yorùbá ni o so kọ́kọ́ máa test máa ṣe ìwádìí ara ẹ̀ fínífínífíní fínífínífíní fínífíní i think ṣèwádìí ara ẹ̀ dáadáa o kó wo pé ṣé n tó gbé dání yìí ṣé yorùbá first ni o ṣé yorùbá first ni o torí tó bá ti jẹ́ yorùbá first ó ti jẹ́ àǹfààní fún wọn fúnra rẹ̀ àti gbogbo ìdílé àti gbogbo ọmọ yorùbá indigenous yorùbá people ó ti jẹ́ àǹfààní so ó ti mọ̀ yẹn ìyẹn ò yí padà ó ti mọ̀ so ẹ jẹ́ káwa tá a lọ́hùn yàn yẹn ṣe mọ̀ pé <laughs> èrò kan ló ń ṣe o tó bá ti lérò ní irọ́ ni mo máa ń sọ èrò kọ́ tó bá ti di pé èrò pọ̀ yóò ti ní rọ́nú ìwọ̀nba lọ́lọ́run máa ń pè ẹ rí i pé àwa tá a máa dúró ìṣin tá a bá kára wa tá wòra mélòó ni ẹ wò gbà tí ìrìn àjò ti bẹ̀rẹ̀ ẹ mọ èèyàn tó ti ṣubú tó ti tàkìtì táwọn kan tẹ lè dìde mọ́ láíláí táwọn kan tán rò pé táwọn bá tún fẹ́ gbéra dìde gbì wọ́n tún ṣubú ni wọ́n tún já sí kòtò tó tún ju ìtàn ti kúrò lọ tẹ́lẹ̀ so kò ń ṣe ìrìn àjò eré àbí ìrìn àjò ara rárá tẹ̀mí ni wọ́n tó bá fẹ́ fara gbé sí báyìí ah o máa róòlù ni o máa sọmọ salt náà <laughs> wàá sọmọ salt wo ee wọn ò ní rí ẹ mú tòsí. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àti adúró tá à ń ṣiṣẹ́ takuntakun tá a remain faithful tá à ń ṣiṣẹ́ diligently ah mo kí wa o ẹ ṣe ẹ jẹ́ a continue o ẹ jọ ẹ jẹ́ a máa bẹ ọlọ́run o torí ìlú kówókówó ni àwọn ọ̀tá ń lò kò ní dún nínú ayé wa kò ní dún lé wa inú ilé ọ̀tá náà ló máa máa dún sí àwọn tán lù náà máa máa jó sí fúnra wọn ló máa dún sílé wọn tó máa parun tí gbogbo nǹkan ní pátá. mo dẹ̀ tún fẹ́ fi àsìkò yìí kí àwọn prayer warriors wà bí mo ṣe máa ń san gbogbo ìgbà ẹ ṣé o àdúrà ló ń gba agbára ò gbà ṣá lè ṣe lè láì jẹ pàdúrà ni ṣó ṣe ṣe láì sọ lọ́hùn bẹ́ẹ̀ ni ẹ́ apá bo la fẹ́ gbà ná ẹ tẹ̀ sọ bó la ṣe fẹ́ ṣe náà ẹ jẹ́ ká wò ó ẹ jẹ́ káwa náà review ẹ̀ fúnra wa náà báwo la ṣe fẹ́ ṣe tí ò bá sọ́lọ́run báwo la ṣe fẹ́ ṣe tí ò bá sí ìbẹ́ lọ́run tí ò bá sí àdúrà tọ́lọ́run ti gbà tẹ́lẹ̀ tó tún wá gbà ń sìn fún wa tí ò bá jẹ́ yẹn kan báwo la ṣe fẹ́ ṣe <laughs> ẹ ṣe o gbogbo ẹ̀yin prayer warriors ẹ ṣe àdúpẹ́ ẹ jẹ́ à continue àdúrà àti àwọn gbogbo ọmọ Yorùbá IYP indigenous Yoruba people DRY ẹ jẹ́ ká máa gba àdúrà àdúrà ń gbà o àdúrà ń gbà <laughs> gbogbo ohun èpè tá à ń ṣe fáwọn ọ̀tá ó mọ́ wọn àdúrà lọ́dọ̀ wọn èpè ní lọ́dọ̀ wọn ọlọ́run ti bà gbogbo wọn run torí àníyàn tán ní kò tiẹ̀ dáa wọn ò ní ìbẹ̀rù ọlọ́run láíláíláíláí so èpè yẹn máa mọ́ wọn wọn ò ní nǹkan tán lè ṣe ó máa mọ́ wọn torí wọ́n ṣe nǹkan èpè ní ẹni tí ò bá ṣe nǹkan èpè lè pè ó mù bọ̀tù eh, ẹ̀yin tó ẹ pẹ́ ṣe nǹkan èpè ẹ lè escape ẹ o láíláíláíláí bó ṣe wà nìyẹn ọlọ́run ti ṣe ìyanu fún wa mo dẹ̀ fẹ́ kí wa ní èní fún gbogbo àwọn ọmọ wa torí èní ni Universal Children's Day mo kí wa mo tún kí wa o pé Africa even though kò tí ì ṣe pé wọ́n ti gbéra o ṣe mọ̀ pé ní ní industrialization day wọn pé àwọn náà máa bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan produce nǹkan manufacture nǹkan industrialize gbogbo ẹ̀ ìjọ́ ìní ọjọ́ ìní ọjọ́ ìní ni ẹ̀yà ọjọ́ náà ọlọ́mọjọ́ tó dáa fún wa ọ̀tá rò pé àwọn fẹ́ ṣe ìkànnì ṣùgbọ́n ọlọ́run dójú tì wọ́n kò sí tí wọ́n ṣe tán láti sọ pé à kó má wá sí ìmúṣẹ bọ́tọ̀ ọlọ́run gbàtẹ́ pòun lórin ó ti wá sí ìmúṣẹ tẹ́lẹ̀ ó ṣe ìwọ́ṣẹ̀ wá físíkà ẹ̀ ni ọlọ́run ti ṣèyanu mo kí wa o mo kí wa a kú orí ọjọ́ òní o ọlọ́run ṣe ìyanu fún wa o ọlọ́run ló ṣe o òun ló dẹ̀ ní gbogbo ògo ìyìn àtọpẹ́ títí ayérayé ẹ jẹ́ ká máa yìn ká máa fọpẹ́ fún ní gbogbo ìgbà ẹ má jẹ́ àgbàgbé o. ẹ má jẹ́ àgbàgbé ní tààrin sìn ẹ ká máa fojú wò pé ẹ́ níbo náà fẹ́ kó lálẹ̀ sí ọlọ́run mà ṣe ó mà ṣeun ẹ jẹ́ ká máa rántí ohun tọ́rọ́ ọlọ́run ló ṣeun torí tí àánú ẹ̀dó títí láéláé IYP ọlọ́run ò jẹ́ kó wá sí ìmúṣẹ ọlọ́run bá ṣẹ́gun àwọn tó ń fẹ́ para wọn run tó ń fẹ́ jogún tọ́lọ́run ṣe fún wa ọlọ́run bá wa ṣẹ́gun wọn àwọn alábọ̀dì àwọn ìkà ọ̀dájú enemies within àwọn náà ọlọ́run tún bá wa ṣẹ́gun gbogbo wọn adúpẹ́ ẹ jẹ́ ká máa fọpẹ́ fọlọ́run ká máa fìyìn fọlọ́run torí tí wọ́n gbà lérò dá rárá rárá kò ṣeé sọ o ṣé ìta àárín yìí ta rí ta ṣe ń pariwo yìí ah ṣé mo sọ pé wọ́n ní máàpù kan wà tẹ́ pé yorùbá ò ń ṣe ìran tó jẹ ara wọn láyé láíláíláíláí wọn wá sọ pé ilẹ̀ yorùbá wọn ń jẹ èèyàn ẹ wo ibi tán gbé ìkà ìdè ẹ wo ibi tán ṣàbùrú ìdè ewu wá lèèyàn kan máa sọ pé kò yé òun òun ò gbọ́ ń pa àbóhùn ò mọ̀ ń pa ẹ̀ ṣé ó máa lóun ò gbọ́ ni àbóhùn ò gbọ́ ròyìn àbóhùn ò tiẹ̀ rí gbọ́ rárá ọlọ́run ṣoore fún wa ní àdúrùn kan tán ṣe yìí ní adúrùn kan tó ń ṣe ní ìran tó yan ọlọ́run tó ń sin ọlọ́run à tó páyà ọlọ́run ó wá di pé orí ilẹ̀ yorùbá iyp gangan diy à kábíyèsí ọlọ́run o ọlọ́run o èèyàn ń jẹ́ èèyàn à ọlọ́run ti dáwọ́ ibi yẹn dúró kò tún ṣẹlẹ̀ mọ́ láéláé bó ṣe wà tẹ́lẹ̀ ń ṣẹ́yìn pé mo sọ o ọlọ́run lòun máa dá oore yẹn padà wá fún wa wọn àwa ṣe tún wá ní ògo ti ìgbà yẹn lọ ṣe rí i pé òun ló fẹ́ ṣẹlẹ̀ yìí ṣe rí i pé ìgbà yẹn kò sí gbọ́njara wọn kò sí pé aburú ògo gbogbo ẹ̀ ṣé bẹ́ẹ̀ rántí tí ọkùnrin Macaulay yẹn tó fi júwe ó ló máa da jù gbà yẹn lọ ntọ́lọ̀ ń ṣe májẹ̀mú tó ṣe pẹ̀lú wa nìyẹn tó dẹ̀ ti mú àṣìmúṣẹ ẹ jẹ́ a o ẹ jẹ́ a Ọlọ́run gbogbo gbà ìmọ̀ta ò gbogbo èrò wọn gbogbo plan gbogbo agenda àwọn tó ń ti rò pé ah àwọn ti parí iṣẹ́ káwọn kan wá gbé ni ló bá náà bá rí i pé ẹ́ kí ló ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ọlọ́run ni ọlọ́run lòun dé ni àánú la rí gbà àánú fọhùn àánú dé fúnra rẹ̀ ẹja máa yan ọlọ́run ká máa san ọlọ́run gbogbo gbà ká máa yìn lógo ká máa fọpẹ́ fún nínú tàtírí yìí tó ti ṣoore fún wa yìí <laughs> oyún jọ́sọ́ ti bì ó ti di dandan ẹ ó di pé ká bẹ̀rẹ̀ sí gbádùn ló kù a máa dẹ̀ máa gbádùn tọ́lọ́run ló ṣoore fún èèyàn kọ́ o tó bá jẹ́ èèyàn mo máa ń sọ o ó lè withdraw ẹ o ó lè lóhùn ò ṣe mọ́ ẹ ẹ kí ló dé ẹ fẹ́ pa òun ni kíní kan a máa rojọ́ a máa sùn rè gún ṣùgbọ́n ọlọ́run ọ̀fẹ́ ní oore ọ̀fẹ́ ló ń ṣe fún wa o torí náà ẹ jẹ́ a máa yìn gbogbo gbà mi ò fẹ́ sọ̀rọ̀ jù nípa àwọn nǹkan tó ti kọjá ṣùgbọ́n tẹ́ bá lọ sórí television ọmọ yorùbá IYPDIY TV ẹ máa oríṣiríṣi oríṣiríṣi nǹkan tá a ṣe síbẹ̀ tó jẹ́ pé nǹkan ìrántí gbogbo ìtàn tó ti kọjá tán ṣe níṣe bẹ́ẹ̀ ni pé fọ́tò pé fọ́tò máa ń sọ story náà so oríṣiríṣi ẹ̀ tẹ́ bá lọ síbẹ̀ ẹ máa rí gbogbo ẹ̀ wà ń bẹ̀ gbogbo oríṣiríṣi àwọn nǹkan gbogbo flyers stickers oríṣiríṣi nǹkan tá a ti ṣe nínú ọdún méjì yìí ó wà ń bẹ̀ lọ́lọ́run bá a ṣàánú tá a rí ṣe láṣeyọrí pẹ̀lú ògo ẹ̀ pẹ̀lú yẹn ó wà ń bẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ẹ máa rí i ẹ dẹ̀ máa rí oríṣiríṣi àwọn orin oríṣiríṣi nǹkan nice things tán fi celebrate ọdún méjì meanwhile ẹni tẹ́ bá fẹ́ túmọ̀ mọ̀ tẹ́ bá lọ sórí fídíò ní fídíò mi ni o oríṣiríṣi ẹ máa gbọ́ ẹ lọ máa ẹ search ẹ gbọ́ nǹkan tí máa sọ and most of the time pẹ̀lú àtìlẹyìn ọlọ́run bákan náà ni ọ̀rọ̀ mi ò kí ń change mo lè gbé kalẹ̀ ní different ways o ọ̀dẹ́ máa rí i pé gbàtẹ́pọ̀ náà ló gbé kalẹ̀ ó ń gbẹnu mi sọ̀rọ̀ the same thing lè máa gbọ́ kò ń yí padà ẹ kàn máa gbọ́ ní different ways ni so ẹ lè lọ wo past video mi ní o audio àbí àti gbogbo àwọn tí wọ́n tí wọ́n ti tán ṣiṣẹ́ nínú ìrìn ẹ̀ nínú ìrìn àjò yìí kó tó di orílẹ̀-èdè kó tó di DIY ẹ lọ́ máa gbọ́ ẹ̀kọ́ pọ̀ nú ẹ̀ gan ẹ̀kọ́ pọ̀ nú ẹ̀ kò ń ṣe àwọn tó ń ṣe rádaràda ọ̀ tọ́ra àwọn kan sìkò wọ́n sìkì gidi kì í ṣe àwọn yẹn àwọn tó jẹ́ tẹ́ mọ̀ gidi gangan pé yes àwọn tán dúró tán lórí ìrìn àjò yìí kì í ṣe àwọn alábòsí tẹ́pọ̀ ọ̀tọ̀ nìkan tán ṣe lẹ́yìn ọ̀tọ̀ nìkan tán sọ níwájú wọ́n tu ìtọ́ dúdú sínú wọ́n tu funfun síta ṣán rò pé ọlọ́run ò rí àwọn ni àmọ́ rò pé ọlọ́run ò mọ nǹkan tán ṣe ìrìn àjò yìí kọjá ìrìn àjò kì í ṣe ẹgbẹ́ náà nígbà tí ò ń ṣe ẹgbẹ́ akínní kan ẹgbẹ́ ilé ẹgbẹ́ yẹn náà ìrìn àjò ẹ̀mí ìrìn àjò ọmọ ìrìn àjò IYP ah lèèyàn kan ṣe wọnranwọnran sí Ọlọ́run kò ṣàánú o ẹ jẹ́ ká ta dúró ṣinṣin ẹ jẹ́ à remain focus ẹ remain faithful ẹ remain firm focus ká remain focus gidi torí distraction máa oríṣiríṣi ló wà o torí ìsìn tán ti rí i pé ha ẹ wọ́n ti padà bí ọmọ yẹn oyún yẹn wọ́n ti bí yéè àwọn dáràn ṣe mọ̀ pé ee Ọlọ́run Yorùbá mi mo máa fẹ́ kálẹ̀ ni mo máa fẹ́ ṣàkárà tí mo dídè lọ kọ́ kínní ni o ọ̀pẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adámọ̀ ń bàjẹ́ ibi tí mo mọ̀ dé nìyẹn mi mọ̀ ìtókù mi rántí ṣé ti rí o ṣé rí pọ́n ti ń rí i pé ó ti ń dàgbà o oyún tọ́lọ̀ ń bá a bí ó ti ń dàgbà o ṣé rí pé inú wọn ń bàjẹ́ ṣé rí pé wọ́n ti ṣorí burúkú inú wọn ń bàjẹ́ oríṣiríṣi àmọ́ máa sọ ohun tó ṣẹlẹ̀ lẹ́ni ẹ farabalẹ̀ fún mi o. Ah, <laughs> àṣírí kan wà tí mo fẹ́ fi hàn yín tí mo fẹ́ tú fún yín mo fẹ́ sọ fún yín nípa àwọn báyìí ni o tó ń pera wọn lọ́ba nítorí kò sọ́ba mi tẹ mo dẹ̀ wá wọ orúkọ títí pé orúkọ wo mo tẹ̀lé máa pe àwọn àwọn ọ̀gbẹ́ni wọ̀nyí ná ẹ tó ń pera wọn lọ́ba yìí máa tú àṣírí kan fún yín ní ní èní máa tú àṣírí ní èní ọdún kejì yìí tí ọlọ́run ṣe ìyanu tá a bẹ̀rẹ̀ àtòyún tó dọmọ tó ti wá ń dàgbà yìí ẹ̀rín máa tún fún yín léèní ìní àwọn tó ń pera wọn lọ́ba àwọn ìka ọ̀dájú yìí. ká tó máa tẹ̀síwájú wọ́n ń sọ fún mi nípa èèyàn kan wọ́n ní ọlọ́run máa ṣàánú ẹ̀wọ̀ ẹ má jẹ́ parọ́ fún yín o ṣe rí gbogbo orí mi sìn orí mi báyìí pátápátá DIY ni bí IYP ṣe máa máa jẹ àǹfààní àṣebí pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ọlọ́run gbé blueprint fún mi nìyí ọlọ́run ló ní i àbí ṣé moses lè claim pé òun lòún kọ ten commandments ni ṣó lè claim pé òun lòún break ẹ̀ down in tó break down lọ́jọ́ sí ni àìmọye orílẹ̀-èdè fi ń ṣe constitution nílùú wọn ẹ̀ṣẹ́ èmi ò lè claim eléyìí o divine blueprint iyp mi ò lè claim ẹ̀ torí tèmi gan bá tún wò ó ń jọ ìmọ̀ àtúndì ah ẹ̀hìn ah ilé ẹ̀hìn ah èyí tí n bá tiẹ̀ sọ ah àwọn kan tí n bá lọ jàjà kan ò ṣe free tí mo sọ àwọn ní ti bí gan kọ́pì wọ́n ti gbé màá ní ah, ah, IYP ló ní ẹ jẹ́ kí IYP tiẹ̀ lo nǹkan nǹkan ẹ̀ náà nà án ẹ dẹ̀ wá wá ń gbà yẹn kẹ́ ní ẹ fẹ́ ẹ fẹ́ wo báwo la ṣe ṣe ẹ fẹ́ kọ́pì èwo ni pé wọ́n sì sọ ẹ dẹ̀ ti gbé àtẹ̀gbọ́ táwọn tó ń lò fún orílẹ̀-èdè wọn fáwọn èèyàn wọn ìyẹn náà da ògo adúláwọ̀ ìmọ́lẹ̀ ni wá ni ń ṣe problem. wọ́n ní ẹni náà so mi ò ráyè láti ẹ̀ ti store àwọn information rádaràda ah torí agbárí kún fún un tó dáa ah torí mo ti ń visualize oríṣiríṣi tó dáa tó dáa táwọn ip iyp tá a máa máa rí tá a dẹ̀ máa máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká ah ẹ́ ọlọ́run mà ṣe àṣẹ ah ọlọ́run máa ṣe orí báyìí ah ọlọ́run ṣe dáadáa gbogbo yẹn lèmi máa forí mi rò mi ò máa rántí wọ́n ní yéé ẹ wo mi ò rántí orúkọ ẹ o wọ́n pè fún mi o mi ò ní parọ́ fún yín bottom line ṣáà ni pé wọ́n ló sọ wípé Eh, òun nàìjíríà lòun eh, wọ́n ní kán sanwó school eh, ṣán sanwó ṣán ní kán how do you say ṣé wọ́n ń bá wọn sanwó school àwọn ọmọ àwọn iná ṣe máa ní kán máa lọ sí school èdè ṣe rí gbàgbà tí mo gbọ́ ṣáà nǹkan tí mo ṣáà conclusion ni pé one orí ẹ̀ dàrú number two mo wò pé òkè ó ti dájọ́ fún rẹ̀ sọ̀rọ̀ ló ní nàìjíríà ń lòun ẹjọ́ kí ló wà nù nàìjíríà o lẹ fẹ́ tọ́ka sí ju òṣì ìṣẹ́ ìparun ìbànújẹ́ ogbẹ oríṣiríṣi so ó ti dájọ́ fún rẹ̀ àti mọ orú ẹni tó jẹ́ àti mọ ìyá ẹ̀ ó dẹ̀ ní right mo máa ń sọ ó ní right láti lọ sẹ́niwìà láti mú oko péré ní ní ìlú pàápàá tó bá wọn ẹ̀gàn lè nínú kòtò ní ẹ́ ọmọ kòtò ní ẹ́ ọmọ iná tó ń jó ẹpa tó de irú ní ẹ́ kò kàn wá ọlọ́run ló ṣe àwa IYP bó mọ̀ pé irú ẹ̀ kò tẹ̀ kán gbẹnu sórí ọ̀rọ̀ ẹ̀ rárá rárá At àtọ̀ bọ̀tí kankan tí ò mọ̀ tí mo fẹ́ mú jáde fún àwọn kan lọ́kọ̀ ẹ o ẹ̀wọ̀n pé ó gọ̀ gidi ó gọ̀ ó gọ̀ gidi wọ́n kọ́ ẹ pé kó o lè save ara ẹ kó o sọ pé nàìjíríà ni ẹ but mistake tó wá ṣe ni pé ládùúrú bí ìṣòro ìdààmú ṣe pẹ̀ wà ní colonial arrangement wọ́n pè ní nàìjíríà yẹn not a nation not a country colonial arrangement wọ́n pè nàìjíríà ó ní ibẹ̀ ni tiẹ̀ ẹ̀ ò ṣe dúró síbẹ̀ ṣé adúrò ìṣòro tó wà ń bẹ̀ ò rí nǹkan kan sọ́npa ẹ̀ ni ò dá sí nǹkan tó wà ń bẹ̀ ni mélòó la fẹ́ kà nínú eyín adépèlé mo rò pé mo sọ dáadáa mo ti ń halẹ̀ sẹ̀ nínú ti ibi colonial arrangement wọ́n pè nàìjíríà ṣó mọyé nǹkan tó wà ń bẹ̀ ṣó mọyé ìdààmú aburú tó wà ń bẹ̀ ò wá rí kankan sọ rárá rárá ṣé owó ọbẹ̀ tó ń devalue ni àbí owó epo tó ń tó ń lọ á lọ ájó oúnjẹ tó bá ẹ tẹ̀ rí ee wọ́n fi átíkù kan hàn mí ṣé mo sọ pé mídíà àwọn ti parun kò sí àwọn àwọn kọ̀ọ̀kan wà náà journalist kan wọ́n send the write up tó kọ mo ní àgbàlagbà ni àwọn eléyìí tí wọ́n ti retire wọ́n ti lọ àwọn eléyìí àwọn gan máa máa sunkún pé wọ́n ti bà profession àwọn jẹ́ ló bá kọ title ẹ̀ pé price epo crash ẹ jọ crash by what Only twenty five naira ah mo láàyè gbogbo àwọn journalist wa bàjẹ́ àbí kò túmọ̀ túmọ̀ crash ni tó bá ní nǹkan crash kò mọ túmọ̀ ẹ̀ tó bá fẹ́ sọ pé price crash ó mọ túmọ̀ ẹ̀ original price ó dín ní twenty five naira ó ló crash ṣe àpé nǹkan ṣe wọ́n gbogbo yẹn wà ń bẹ̀ gbogbo àwọn tí ebi ń pa tí wọ́n ní ìyà ń jẹ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní nàìjíríà o ò rí yẹn sọ kí ló kàn ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ iyp náà sórí ibi tó ti kó bá rẹ nìyẹn o sórí páwọn tó kọ ẹ <laughs> orí ìjọgbó yín jọ dàrú pọ̀ àwọn tó ń rìn àtiwọ àtàwọn tó ń jíṣẹ́ fún orí gbogbo yín dàrú pọ̀ ẹ tó bẹ́ẹ̀ bàbá ńlá kò yá ńlá kò yín ò tó bẹ́ẹ̀ kì í ṣẹrù tẹlẹ tẹrú sí ẹ̀yin àti ta ni ẹ ǹgbà tó ní nàìjíríà ni kí ló dé tó dúró síbẹ̀ ó dùn àti ṣàlàyé lórí ọ̀rọ̀ èdè ò mọ́ ayé ẹ bàjẹ́ ayé ẹ pa ó parun ṣòfò dànù olórí burúkú yìí kí ló kọ́ ẹ pẹ̀lú ọ̀rọ̀ iyp ló wá ní ẹ nàìjíríà ní ẹ o ẹ wọn náà ń sọ èdè nítorí bó ṣe ló sọ̀rọ̀ játijáti ọ̀rọ̀ dìdìrìn lẹ́nu ẹ ẹ wọn ń sọ èdè kan bì kan ẹ wọn ń sọ èdè kan everywhere yín lẹ́jọ́ ní nàìjíríà ayé ẹ ti bàjẹ́ ó dẹ gbogbo nǹkan nàìjíríà ìparun nàìjíríà orí ẹ ló máa wà gbogbo tó burú nàìjíríà yẹn torí kò síre kan bẹ ò ní bọ́ nínú gbogbo aburú nàìjíríà colonial arrangement tó ń jẹ́ nàìjíríà ò ní bọ́m̀bẹ̀ o táyé máa fi parẹ́ ṣé wàá rí o ti dáràn ọ̀ràn tó dá ni pé o dá sí ọ̀rọ̀ IYP o ò bá ti dúró jẹ́jẹ́ ẹ lọ́rọ̀ kí ló kàn á pẹ̀lú ẹ ẹ jọ kí ló kàn á pẹ̀lú nàìjíríà àṣẹ mo ṣe sọ ní the last time pé owó nàìjíríà gbogbo nǹkan nàìjíríà ẹ ẹ àta sí wọn so kí ló kàn wá pẹ̀lú ẹ ó ti mú ibi tó fẹ́ náà ṣé kò sí enough níbẹ̀ láti sọ̀rọ̀ lé lórí ni kí ló kàn ẹ ṣé wọn pé ti kó bá rẹ ìgbà tó ń sọ pé wọ́n ní kẹ̀kẹ́ máa ká àwọn ọmọ yín máa lọ sílé ìwé ṣáwọn náà sanwó àwọn ṣé mo pò tí insinuate pé IYP ni ẹ ṣó mọ̀ bẹ́ẹ̀ ṣorípò kó bá rẹ̀ ṣorípò gọ̀ ó gọ̀ bàjẹ́ <laughs> dídìrín òpònú òṣì ṣé a fi lọ ẹ ṣé IYP ni ẹ specifically IYP la sọ fún wípé ẹ lọ withdraw àwọn ọmọ yín ní school IYP. Indigenous Yoruba people. So wọ́n sọ pé Nàìjíríà ní ẹ́ ṣe àdìpá yẹ̀ ti bàjẹ́ ṣe pé wà confused. Ìwọ́n tún wá ń sọ pé ẹ wọ́n ní kẹ lọ yà ọmọ yín lè ẹ wọ́n ṣé àwọn nọ́mbà yín sórí pé ó rí ẹ burú. Sórí pé o ti dájọ́ fún rẹ̀. Ṣọwárè tó ṣe yẹn o ti dáràn o. O dáràn pé Nàìjíríà ní ẹ̀ nítorí ọ̀ràn ìnáfẹ́ ọ̀ràn wà fún inú ayé ẹ pé Nàìjíríà ní ẹ̀ kó kàn wá. Bọ̀ sí pé o dá sí ọ̀rọ̀ IYP ó tún wá ń takò nǹkan tá yp ń ṣe ayé ẹ bàjẹ́ gbàgbé mo ṣe sọ fún ẹ mistake tó wá ṣe ni pé even gbà tí mo sọ mo sọ̀rọ̀ yìí pé tó bá wù yín it's not by force you have the right to choose bí ìwọ idiot náà sìn ṣé bó o choose o, o, o make a choice ẹ̀ náà o ní nàìjíríà ní ẹ̀hìn ta ló ń bẹ rojọ́ yẹn níbi tó wà confused o ò lè describe èdè ò mọ̀ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ ò mọ̀ bó ṣe function o ò mọ̀ bọ́lọ̀ ṣe ń lo fún ẹ̀dá àwọn wèrè tó rán iṣẹ́ wọ ìdíọ̀tì yìí wọ́n á dá sọ̀rọ̀ IYP ẹ̀ ṣáà nọ́mbà yín sanwó iléèwé ṣáà nà <laughs> ọlọ́run o kò sọ̀rọ̀ náà rẹ̀ bó ti dáràn ó dẹ̀ máa san bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nìyẹn ẹ wà nù ẹ wà à ń kó yín jọ ní bí ẹni tó ní freezer tó ń kó nǹkan sínú freezer ni torí ìgbà tó bá máa lò ó òyìnbó eh, ọ̀rọ̀ yìí ń ṣe rí ni àlùbọ́sà ni à ń ṣe lẹ́yọlẹ́yọ a máa máa ṣe lẹ́yọlẹ́yọ ẹ ò tiẹ̀ tí irú ẹ̀kẹ́ láyé sórí ọmọ iyp tán bí within the hour tí mo ti ń sọ̀rọ̀ yìí ọpọlọ ẹ̀ wọ́n fi one billion times ju tiẹ̀ lọ one billion times ni ọmọ iyp tán bí ní wákàtí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọpọlọ tó gbé wá sáyé ó fi one billion times ju tiẹ̀ lọ ìwọ báwo ta ni wọ ṣé wọ́n ti rí ẹ ti ẹ ti gbọ́rọ̀ ẹnu ẹ pé léyìí ṣé wọ́n lè process tó wà lẹ́yìn á kọjá bẹ́ẹ̀ sẹ́ àwọn wo lélẹ́yìí ẹ ń parọ́ fún yín ni o ẹ ṣèbọ́ ọlọ́pàá wọn ó sì wà ọlọ́pàá ọlọ́pàá wọn dà kínní kan wọn dà kí ló kùn ẹ̀. ṣé ẹ ti gbọ́rọ̀ ẹnu ẹ̀ ṣé ẹ̀yin ó yẹ kẹ́ ní àìdíà àwọn tó rán ilé iṣẹ́ náà ó yẹ kẹ́ ní idea ẹ ọmọ IYP ó yẹ kẹ́ ní idea ẹ ẹni tó ran idiot ńṣẹ́ irú àwọn ẹ̀yà yẹn ti mọ̀ wọ́n náà rọ́ wọn nìyẹn kò yí padà ṣèbí ìgbà tá a ṣe proclamation tá a ṣe swearing in the same thing tó ń sọ nìyẹn ẹ ọlọ́pàá wọn dà ẹ sọ́jà wọn dà ṣèbí àwọn kan ṣì wà lórí ilẹ̀ ẹ̀yìn Yorùbá nìyẹn wọ́n ń sọ̀rọ̀ bíi wèrè ṣó yé wọn ni wọ́n mọ nǹkan tá à ń sọ ni ṣé process yé wọn ìgbà táwọn náà wá rí bó ṣe ń lọ sí wọn ti rí i pé yes ó kọjá bẹ́ẹ̀ ọlọ́run ló rìn òun ló ní gbogbo ògo òun ló ṣèyanu fún wa aráàánú gbà ni eléyìí wọ bá wò à láíláí ọ̀rọ̀ ẹ̀ ò wá lójú ṣe mọ̀ pé bó ṣe rí gba Moses mà nìyẹn tí Moses Aaron àti Joshua tó ń lead wọn tí Moses ń lead ṣe mọ̀ pé àwọn kan máa dédé dá àwọn ò fẹ́ o àwọn òkú ò lóko ẹrú o òkú ẹrú yẹn ló táwọn lọ́rùn òun ni irú eléyìí o òun Nigerian òun ò kó lóko ẹrú o àwọn máa wà lóko ẹrú ni o ee wọ́n ti ń kó àwọn lọ títí wọ́n fi dé ilẹ̀ lérí wọ́n sì ń ṣe wọ́n ṣe àtakò títí wọ́n fi dé ilẹ̀ lérí wọn dúró wọ́n ń ṣàtakò ìgbà kan àwọn kan tẹ̀ kóra wọn jọ ṣé Moses nìkan ni ṣé òun nìkan ló lànà ìtì ni ṣé òun nìkan ni kinní kan àwọn náà kò sí báwọn ṣe jẹ́ àwọn náà lọ́pọlọ àwọn náà lànà ìtì àwọn náà ṣe ilẹ̀ lanu gbé wọn mìíràn jó wọn pa ni wọ́n parun ni ọlọ́run lóhun ò pé ó ní òpè rẹ̀ níbo ló ti ń jábọ̀ àwọn wèrè bọ́n ṣe ń ṣe wèrè nìyẹn o nínú wilderness o wọ́n kún bẹ̀ àtìgbà yẹn náà kò yí padà a lè ṣe ká má rírú àwọn játijàti rádaràda báyìí wọ́n tún délẹ̀ lérí báyìí pé ó yá ẹ lọ wo lẹ̀ lérí ibi tẹ́ máa jogún nìyẹn ààyè irọ́ ni o àwọn ò lè gba ilé yìí o àwọn wá pa àwọn ni o wọ́n wá tà àwọn ni o kò sí tí wọ́n sọ irọ́ ni o ah irọ́ náà pa irọ́ ni o wọ́n wá pa àwọn ni báwo làwọn ṣe ah n táwọn dàbí grasshopper níwá ní iwájú àwọn táwọn rí ń bẹ̀ yéé giant ni o kinní kan ni o. wọ́n bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ah ah kò sí tí wọ́n sọ tán ah àṣà parọ́ fáwọn wọ́n wá pa àwọn síbi ni wọ́n wá ṣe kinní kan ni ah àṣà táwọn fẹ́ lọ bá nìyẹn. ẹ jọ irọ́ irọ́ ṣọlọ́run mọ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kò mú àṣìmúṣẹ sọ̀rọ̀ àwọn eléyìí kò ní mínìí àwọn báyìí wọ́n kú àwọn kan ló ràn gáǹgì ni wọ́n <laughs> gbogbo wọn tán ti jóná ilẹ̀ ti lanu gbé gbogbo wọn mi ẹ lọ béèrè àwọn tán tako ìrìn àjò Israel now bàtí Israelite ń lọ sílẹ̀ lè rí ogbọ́n parun ni pátá at each stage tí wọ́n ń gbọ́wọ́ kọ́wọ́ ìparun bá wọn ni gbogbo yìí tẹ́ bá ń gbọ́ kọ́wọ́ lórí ọ̀rọ̀ di àwa ẹ máa máa parun ni ọ̀run máa bá yín jà yé máa bá yín jà à ládùn ìyàtọ̀ ọmọ Yorùbá tó ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí tó fi di pé lórí ilẹ̀ di àwa wọ́n náà ní pé wọ́n ń jẹra wọn ẹ̀yin kan wá ní bákan ni àyè ti parun ẹ̀yin gan mọ̀ pé parun fúnra yín lẹ béèrè parun bó ṣe wà nìyẹn fúnra ẹ ló sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé wàá lọ insinuate bí iyp ni o ti dáràn ibi tó ti dáràn nìyẹn ibi tó ti ṣe mistake nìyẹn àwọn tó pẹ gbogbo yín orí yóò pé tí wọ́n bá pa gbogbo orí pọ̀ sẹ́ kò tó kan kò tó nǹkan kan ọmọ tán bí ọmọ iyp sẹ́ tán bí ọmọ ológo tán bí sínsìn wọn bí yín da gbogbo yín ẹ kóra yín pọ̀ wọn bí yín da ẹ̀yin àti ta ni nísinsìnyí tán bí wọn bí yín da ọlọ́run ti ju gbogbo yín lọ ẹ̀yin alábòsí ìkà wọ̀nyí ọ̀rọ̀ ẹ̀ ò tiẹ̀ sínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ò sínú ọ̀rọ̀ rárá ẹ wá jà gbẹnulé tó kàn gbẹnulé ń bẹ̀ tó ń sọ wípé wọn ní ẹwọ iléèwé apò sọ bẹ́ẹ̀ ni o mi ò ní dẹ lóhùn mi ò ní dẹ lóhùn torí èmi lọ́nà ń gbé sí lẹ́nu tí mo sọ pé ẹ lọ withdraw àmọ́ yín olórí adelé ti sọ tẹ́lẹ̀ a dẹ̀ rí pé ń ṣe lẹ̀ ń ràn àwọn ará bíi lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́ mọ̀ téèyàn ń ṣe rẹ̀ tí ò mọ̀ pé òun ṣe rẹ̀ nǹkan tí ò yẹ yín o báyìí báyìí ni o ṣùgbọ́n ṣùgbọ́n wà ń bẹ̀ ẹ ní right to choose ṣùgbọ́n tẹ́ ẹ bá choose nǹkan báyìí nǹkan báyìí ló bá tán IYP la máa bá sọ̀rọ̀ èwo wá ní tiwọ́ tó níwọ̀ Nàìjíríà tó tún bẹ̀rẹ̀ sí insinuate pa IYP ní ẹ̀ṣọ́ pa yìí ẹ̀ bàjẹ́ orí ẹ̀ ti burú pa kò sí nǹkan tó sọ sọpọlọ wà ń bẹ̀ mi ò tiẹ̀ wá ráyè tiẹ̀ bọ̀ mo láti sọ nítorí ẹ̀yin tẹ́ bá ń rò pé ń gbọ́rọ̀ àwọn torí ẹ̀ burú kọjá bó ṣe yẹ yìí tí ò látúnṣe mọ́ táyé ẹ̀ ti parun yìí tó ti bàjẹ́ yìí tẹ́ bá rò pé ń gbọ́rọ̀ ẹ̀ àjẹpẹ́ yìí náà kó bara yín nìyẹn o ẹ lọ́ọ́ ba ayé ara yín jẹ́ nìyẹn òótọ́ ni mò ń sọ mo sì ń bọ̀ lórí ẹ o kò yí padà o IYP ẹ ah, lọ withdraw àwọn ọmọ yín kúrò ní school kò yí padà mi ò sọ jù bẹ́ẹ̀ lọ so ìwọ ń tiẹ̀ kàn ráyè èyí ní sìn pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ọ̀rọ̀ àwọn elite àtàwọn ọ̀rọ̀ ọba àṣírí kọ́ mo fẹ́ sọ fún yín nípa àwọn ọba yìí <laughs> ee ọlọ́run o ẹ farabalẹ̀ fún mi dáadáa ẹ ní sùúrù ẹ jọ̀ọ́ wọ́n á fẹ́ ṣe àwọn announcement kan àkọ́kọ́ gbogbo IYP tó ń ṣiṣẹ́ ní ministries ministries àbí ṣé nǹkan tó máa ń pè nìyẹn ní ilé iṣẹ́ ìjọba ni wọ́n máa ń pè níbẹ̀ but àwọn ò ní ilé iṣẹ́ ìjọba o àwọn olùjọba ń tiwa o government ni ọ̀dọ̀ ti diy àwọn tó ń ṣiṣẹ́ ní ministries mo rò pé nǹkan tó ń pè nìyẹn ministries òun ni department làwọn ń pè ní diy ẹ jọ̀ọ́ ẹ lọ kọ́ Yorùbá o ẹ lọ kọ́ bọ́n ṣe ń kọ́ bọ́n ṣe ń kà bọ́n ṣe ń sọ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ tí lè kọ́ dáadáa bí ká dáadáa ẹ bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ jọ ẹ sọ Yorùbá dáa torí ẹ̀yin lẹ máa ṣiṣẹ́ ní iléeṣẹ́ iléeṣẹ́ wa tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin máa ṣiṣẹ́ iléeṣẹ́ wa Yorùbá dẹ̀ ńlá láti sọ ẹ láti sọ Yorùbá ni o kò séde mi o Yorùbá nìkan ni o nílẹ̀ Yorùbá o Yorùbá indigenous Yorùbá people ní DIY the democrat republic nídé orí democrat yorùbá kò sédè mí o yorùbá ni o ṣẹ́tìrì ọlọ́run tiẹ̀ wá bá a ṣèyanu orúkọ tó tiẹ̀ wá fún wa déédéé ni democratic republic of the yorùbá so a máa sọ yorùbá gbogbo nǹkan bá yorùbá for yorùbá yorùbá first lẹ́yìn ọlọ́run yorùbá ṣẹ́tìwádìí báyìí indigenous Yoruba people ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ kọ́ o ẹ jẹ́ ká lọ kọ́ kò sóyìnbó o ah in fact tó bá sóyìnbó o máa gba tíkẹ́ẹ̀tì o o máa gba tíkẹ́ẹ̀tì wọn a máa já tíkẹ́ẹ̀tì fún ẹ níbẹ̀ ní ṣe tó ń speed ní ọ̀dọ̀ wa ń bì ní ọ̀tẹ̀ nídìí já tíkẹ́ẹ̀tì o máa ti kọjá fìrí <laughs> kámẹ́rà ti gbé ẹ ti ẹ bá ẹ <laughs> o tí wọ́n bá dẹ̀ já tíkẹ́ẹ̀tì fún ẹ ìwọ tó bẹ̀ kó má lọ sán kó wá wo ohun tí insurance ẹ fẹ́ sọ. Hmm ó máa gba tíkẹ́ẹ̀tì o tó bá ń ṣiṣẹ́ ní gọ́ọ̀mẹ̀ntì eh, eh, iṣẹ́ iléeṣẹ́ wọ́n á sọ èdè míì tí ò ń ṣe yorùbá ó máa gba tíkẹ́ẹ̀tì ẹ ní ìta àfi ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa lọ kọ́ yorùbá o ẹ gbogbo àwọn tó ń ṣiṣẹ́ ní àwọn department wa ẹ jẹ́ ká máa lọ kọ́ yorùbá ṣe àpé mo máa ń sọ kinní kan wípé a máa ràn ní like a business bó ṣe rí nìyẹn o torí overhead. Eh, government ó ti pọ̀ jù kò ní ṣẹlẹ̀ ní díẹ̀ wá yìí o láíláí àkọ́kọ́ mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo eh, orí ìpín orí ìpín ṣe ìpínlẹ̀ ìpínlẹ̀ wa gbogbo state wa pátá ó ṣe máa pọ̀ ju méje lọ o but àwo ò ní ṣe state nítorí afẹ́ táwọn kan lọ́rùn àbí pé àwọn kan bá kan lẹ́yìn ọlọ́run yorùbá ni o yorùbá first kò sí kankan kò sípínyà láàrin wa o ẹyọkan ni yorùbá má try yẹ ẹyọkan ni tá a bá ṣe state a máa wò wípé yes ó lè dá dúró ó tó rẹ̀ bọ́ ó ti dàgbà eyín ẹ̀ ó ti eyín gbogbo eyín ti pé everything ti pé ó tó rẹ̀ bọ́ tó rẹ̀ tọ́jú kì í ṣe pé ó máa rely lórí any other place àbí any other state àbí máa lọ jẹ gbèsè àní jẹ gbèsè o mò ń sọ o ẹlẹ́wàá ṣàpọ́n ni o ṣe bó o ṣe mọ ni o ṣe bó ṣe mọ ni kò sí gbèsè mo máa ń sọ léraléra oko ẹrú ni gbèsè o àwọn òdẹ ní padà sóko ẹrú o torí àní kò lóko ẹrú kan bọ́ sí mi ọlọ́run ti ṣàánú ó ti fi wá sínú mọ́lẹ̀ gangan gangan ni o inú mọ́lẹ̀ ọlọ́run alàyè la wà o àní bọ́ sínú àní bọ́ sóko ẹrú mi o gbèsè oko ẹrú ni o so ti dandan la ṣe fẹ́ràn ẹ̀ like a business so for each department gbogbo èyí tí wọn máa ń ní hmm, tẹ bá rí <laughs> ìgbà tá à ń ṣe collapsing káì káì káì ẹ jọ hmm. ṣe colonial arrangement Nigeria yẹn not a country not a nation ẹ jọ bàbá ńlá jìbìtì ni wọn tẹ bá rí department department eh, mm, ministry àbí kí ni wọn ṣe ń pè ṣá tẹ bá oríṣiríṣi tán máa kó sí abẹ ẹ wò wọn gbìyànjú o tẹ́ bá mọ parastatus mélòó náà ní tẹ́ bá mọ iye ministries mélòó náà ní owó ah, ah! aráàlú lẹ̀ náà àkílódé ah, ẹ fẹ́ pa wọ́n ni ṣùgbọ́n tẹ́ bá ná gbogbo owó tán òkè kí owó wà láràlú fẹ́ ná so DIY ò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ rárá rárá we run like a business each ìpínlẹ̀ department wọn ò ju méje lọ o pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ọ́fíìsì gọ́vnà ló ṣèkẹjọ méje méje ni méje méje méje ọ́fíìsì gọ́vnà nìkẹjọ kò dẹ̀ sí pé rádaràda ṣẹ̀ríngbà tá a bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ pé àti collapse gbogbo àwọn oríṣiríṣi tí wọ́n níyẹn ká lè fi sọ́ di méje káì ọlọ́run ló ṣe ló ṣe jẹ́ pé òun ló rìn o tó bá yá gbogbo ẹ̀ la máa gbé síwájú yẹn rí tó fi di méje so ẹ̀yin YYP tẹ́ bá ń ṣiṣẹ́ ní àwọn department yẹn eh, ministries sorry ní ministries yẹn ẹ má wọrí ó ti collapse méje but kò sí problem ẹ fọkàn balẹ̀ tí ń ṣáà ní pé kẹ́ ẹ gbọ́ Yorùbá ẹ lè kọ́ ẹ lè kà ẹ lè sọ ètò ẹ̀ lè ṣe inú ẹ̀ ẹ lọ máa kọ kẹ́ fi mọ̀ pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ọlọ́run máa pèsè àwọn Yorùbá teachers fún wa tó dáa gan-an ọlọ́run máa pèsè ẹ̀ fún wa abẹ́ wa rí nǹkan lọ́jọ́ náà àná wọ́n ń discourage àwọn ọmọ yorùbá kó má sọ yorùbá àṣé ògo ni orí ọlọ́run ni ọlọ́run máa ń já sórí wa nù àwọn tọ́nà wa fún ní orí ọ̀fẹ́ níjọ́ náà tí wọ́n yí padà kí lẹ mean kó o máa ṣe èdè máa ṣe èdè òun máa kọ́ èdè o máa kọ́ yorùbá o àwọn náà wá di ẹni tọ́lọ́run fẹ́ lò fún wa báyìí o àwọn náà fẹ́ lò fún wa báyìí o ló fẹ́ yọ wá kú ònu trap èdè o èdè elédè tá à ń sọ o kọ́lọ́n kó ṣàánú o sọlọ́n jẹ́ ká rí àwọn olùkọ́ Yorùbá dáadáa o ẹ jọ̀ọ́ gbogbo àwọn amòfin adájọ́ ẹ jọ̀ọ́ ẹ lọ kọ́ Yorùbá o kò sí ilé ẹjọ́ tán máa sọ òyìnbó ń bẹ̀ o ẹ jọ̀ọ́ kò sí torí òfin wa bàá ọmọ Yorùbá fọ ọmọ Yorùbá ọmọ Yorùbá tiẹ̀ kọ́ ṣége òfin tẹ́ bá kà á ìyẹn ló ń jófin jẹ́ pé àwọn gangan náà kankan from experiences from the history láti history wa láti tradition wa gbogbo à ẹ̀yin á ti mọ̀ pé ẹ̀hẹ́n òfin fún wa gangan fún ìran wa ni kì í ṣe àtọwọ́dá a máa lọ gbófin ìlú onílùú wọn á paste wọn á copy wọn á ṣe gbogbo ẹ̀ wọn á wá sọ di òfin tiwọn báwo ni yẹn ṣe ló ṣe fẹ́ ṣe ṣe báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá wo àwọn tí wọ́n kọ òfin wọn with with experiences ni òun ah, ẹ jọ̀ọ́ o ẹ̀yin amòfin ẹ̀yin adájọ́ ní ilẹ̀ yorùbá which is the democratic republic of the yorùbá ní orílẹ̀-èdè wa tẹ́ ń ṣiṣẹ́ tẹ́ mọ̀ pé ẹni ẹ̀ ń ṣiṣẹ́ amòfin ṣe adájọ́ yorùbá ni o kò sí kóòtù tó máa sòyìnbó o ẹ jọ̀ọ́ ẹ lọ máa kọ́ yorùbá à ń sọ́nsìn yìí o ẹ lọ máa kọ́ yorùbá yanu ti ṣẹlẹ̀ ọlọ́run ti ṣèyanu kò pẹ́ mọ́ ẹjọ́ gbogbo wa ni ká tiẹ̀ lọ́kọ́ yorùbá ká máa sọ ká máa kọ́ bọ́n ṣe ń kà á bọ́n ṣe ń kọ́ àtẹ̀sí lè máa ṣe ká máa ṣe ohun ká máa fi vn gbé for now bọ̀ tó bá yá vn náà ò ní ṣiṣẹ́ mọ́ ó máa di dandan ká máa kà á nì àbí ṣé adájọ́ tó fẹ́ give báwọn náà ṣe ń sọ àwọn kíni wọn yẹn tán bá fẹ́ ka ẹjọ́ wọn ṣé vn ló máa sọ ní court àdìsọ́ o ó ga jù ẹ a máa lọ kọ́ wọ́n ṣe ń kọ́ wọ́n ṣe ń kà wọ́n ṣe ń sọ ẹ jọ ẹ jẹ́ kí gbogbo wa kọ́ ó ṣe pàtàkì èmi ni dókítà ní ẹ ẹnjìníà ní ẹ o mẹkáníìkì ní ẹ o olówó ní ẹ o télọ̀ ní ẹ o kọ̀ǹtrátọ̀ ní ẹ o tíṣà ní ẹ gbogbo wa ẹ já lọ kọ́ yorùbá o yéé ní gidigidi gan kò sí nǹkan tá a fẹ́ fi ọpẹ́rẹ́tì nílẹ̀ yorùbá ju yorùbá lọ èdè yorùbá o so ṣé wàá da kan sọ wípé ṣé o ti gba ṣé o ti níṣẹ́ àwọn ò tí ì níṣẹ́ kí ló dé nítorí òun ò gbọ́ yorùbá ni ah! mẹ́jọ ṣẹlẹ̀ o toró ò gbọ́ yorùbá ló ṣe níṣẹ́ tó bá dẹ̀ gbọ́ yorùbá ò ní níṣẹ́ lóòótọ́ o bó ṣe wà nìyẹn ò ní níṣẹ́ òun torí kò sí nǹkan míì tá a fẹ́ fi operate ju yorùbá lẹ́jọ́ o ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹ jẹ́ ká lọ kọ ní kíákíá ká bẹ̀rẹ̀ sí í kọ ẹ já bẹ̀rẹ̀ sí ní kọ́ o ẹni tó rò pé òun sọ Yorùbá ojú ń tì òun tó ròun sọ Yorùbá abẹ́ ìwà rí báyìí pé yìí lọ́lọ́run wá fi ṣe fún báyìí ó ti di yìí fáwọn tó ń sọ o ṣẹlẹ̀ pàwọn tá a gbọ́ ni Ọlọ́run tún ṣe yìí fáwọn náà àfikọ́ Ọlọ́run ṣàánú o ẹ já lọ kọ́ o kì í ṣe pé ìwọ tó ń sọ Yorùbá ẹ mọ̀ mẹ́ńtálítì àwọn àwọn amúnisìn tó ń lọ kó sórí àwọn elite kọ́ Ọlọ́run kó ṣàánú ẹ jọ nǹkan gidi ni o nǹkan ògo nǹkan yìí ni ká máa sọ èdè wa àyìnkan yìnkan ògo ni ẹ jọ ẹ jẹ́ ká lọ kọ gbogbo apáta ẹ jẹ́ akọ torí kò ní ṣe gbọ́ létí pé ẹ ò ní ṣe ń toró ògbọ́ Yorùbá ah! Ọlọ́run ní járe kọ̀ǹtráktọ̀ ní ẹ ṣùgbọ́n wọn ò rí kọ́ńtráàtì gbà toró ògbọ́ Yorùbá ah! kí ló ló ṣẹlẹ̀ o fẹ́ dá iléeṣẹ́ sílẹ̀ ó yẹ kó ṣe visibility study ẹ business plan ẹ gbogbo ẹ ó yẹ kó ṣe kó kán Yorùbá ó lè submit ẹ Yorùbá ó wá ní iléeṣẹ́ tó ló fẹ́ dálẹ̀ yẹn kọ́ àá ò tí lè dálẹ̀ toró ògbọ́ yorùbá à ẹ má jẹ́ kí yẹn wáyé o a fẹ́ kí ògo yẹn bẹ̀rẹ̀ sí búyọ kíákíákíá ni o ẹ já lọ kọ́ ká mọ̀ ni o ká sọ dáadáa ẹ jọ ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ẹ jọ ká lọ kọ́ gbogbo apáta ká lọ kọ́ ni o ní kíákíá ẹ láti lẹ́yìn ọlọ́run. ẹ jọ mo fẹ́ ká focus lórí nǹkan tá à ń ṣe àti nǹkan tí future ọjọ́ iwájú kò ń ṣe ọjọ́ iwájú bẹ́ẹ̀ yẹn nísinsìnyí ọjọ́ iwájú sìn náà ni ká focus lórí pé third foundation yóò ó ṣe pàtàkì sí wa gan ah ó ṣe pàtàkì ẹ wo ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ wò ná pé ká pé foundation àkọ́kọ́ yẹn ó dúró bíi táwọn táwa tá à ń sá káàkiri lọ sílùú wọn yìí ẹ wo ń bó lọmọ Yorùbá ò bá wà báyìí o ah! ṣùgbọ́n ó yọ Ọlọ́run ó yọ Ọlọ́run àfọpẹ́ fọlọ́n àtúnṣe ráàánú gbà à ń bá wọn níran míì tó yẹ pé wọn kò rí bẹ́ẹ̀ fún àfihàn wọn o wọ́n parun tán pátápátá ni pátápátá àwa dúpẹ́ lọ́lọ́run tá a parun tán pátápátá o olúwa o ṣeun torí tí àánú ẹ̀dùn títí láyé nu ayé wa o àdèmọ amáyan náà fògo fọlọ́n títí ayérayé ni tó ń lo ní gbogbo ló ní gbogbo yìnyín nínú ayé àwa UIP lórílẹ̀ àlàyé nídìí àwa yìí mo tún fẹ́ fi àsìkò yẹn wípé àwọn nǹkan tí how do you say it ẹ jẹ́ ká máa wo IYPDIY TV ṣẹ́rí tọmọ Yorùbá ni o kò ń ṣe ti individual ah, láíláí kì í ṣe ti individual no no no no no no ọmọ Yorùbá bó ṣe orúkọ ẹ̀yẹn gangan IYPDIY TV ọmọ Yorùbá ló ní nǹkan tó dẹ̀ jẹ́ tọmọ Yorùbá ni ló ń ṣiṣẹ́ ló ń ṣiṣẹ́ lé lórí ń bẹ̀ ọmọ yorùbá ló ní ẹ lè rí nǹkan míì tó jẹ́ pé outside of nǹkan tó ní í ṣe pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe program gbogbo nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ strictly fún yyp ni straight to the point for yyp and yyp uh, eh, diy tv is not in competition with anybody individual ọ̀tọ̀ àwọn tó ń ṣe individual ọ̀tọ̀ bọ́ ilé orílẹ̀-èdè ló ní ìlú ló ní orílẹ̀-èdè òun ló ní. IYPD TV òun ló ní ìlú ló ní nǹkan tó máa padà dì náà nìyẹn láìpẹ́ yẹn jẹ́ kán kóra wọn kó àwọn adélé ti wọ secretariat ní tó jẹ́ gangan nìyẹn television ọmọ Yorùbá ni nǹkan tó dẹ̀ dì nìyẹn so kò sí ní competition with anybody ẹ má jẹ́ kéèyàn kan má lọ confuse ara wọn ní pé bóyá one competition no no no no no àwùjọ ọ̀run nìyẹn mú tọyẹ fò láì fi ìyẹ́ gbára wọn nà án mo rò pé mo sọ dáadáa kí ló le tó bẹ́ẹ̀ <laughs> Ọlọ́run ti ṣèyanu fún wa o ẹ má jẹ́ káwọn ọkọ confuse wa o ẹ má jẹ́ kán kó bá wa o Ọlọ́run ti ṣèyanu o níbi tó dé kò yẹ ká tún gbọ́ pé èèyàn kankan ṣubú mọ́ pẹ̀tẹ́ni tó bá jẹ́ pé àkọọ́lẹ̀ ti wà fún pé ṣubú tó apára ló fi ń ṣe é mo máa ń sọ mo máa tàkìtì asọmasọt tó bá fara ṣe torí ìrìn àjò ẹ̀mí nìí.

àwọn tó ń rẹ àwọn máa sá fún ẹ àwọn wò wọ́n máa yẹ ẹ́ dànù ni nígbà tó bá bẹ̀rẹ̀ sí pay for it wọ́n á sọ fún ẹ. kan tí mo tún ṣe mention rẹ̀ padà ni pé mi fẹ́ sáré sọ̀rọ̀ lórí àwọn IYP tó yẹ pé wọ́n yìí fọmọ wọn síléèwé mo ń sọ mo tún tún sọ iye ọmọ òbí tó bá gbọ́ ìkìlọ̀ òun ló máa gba free education o iye wọn ni that's it gbogbo ẹni tó kù pátá mi ìfẹ́ ọmọ ẹ ṣe pọ̀ tó ẹ máa sanwó fún wa o ẹ bá lè sanwó sí system not the nation not the country a colonial arrangement ah ẹ bá lè sanwó síbẹ̀ ẹ jọ kí náà mú jáde ńbẹ̀ ẹ jọ kí náà kà oore wo ló jáde ńbẹ̀ ẹ jọ ṣé sílábọ̀sì gba sẹ́ńtírì wo mo tiẹ̀ fẹ́ pè kéèvèjì ni ṣé yẹn lẹ fẹ́ sọ ni àbí materials tí wọn ò ní láti fi káwọn student àbí frustration gan tán fún sínú ayé àwọn student àbò owó òṣì tó ń gbà lọ́wọ́ wọn owó ilé owó yẹn owó àhá ah, ah, ah. ní pé wọ́n fẹ́ kàwé àṣé wọn tiẹ̀ mọ nǹkan tó ń jẹ́ education ṣá ẹ wo orú ẹ̀ ní ìsìn Universal Children's Day ẹ̀tọ́ wọn àwọn ẹ̀tọ́ kan wà fáwọn ọmọ wá ètò ẹ pé kan máa deny wọn ẹ yọ wọn kúrò mo tún sọ mo tún tún sọ ẹ lọ yọ wọn kúrò ní kíákíá kíá. kíá, kíá ṣùgbọ́n o ní right to choose so tó o bá yọ wọn kúrò kò sí wàhálà wàá sanwó fún àwa ni ní diy n sọ fún ẹ we running like a business wọn máa sanwó fún tó bá lè sanwó fún àwọn olófo tó yẹ pé kò sí nǹkan tẹ mú jáde ńbẹ wọn bá kà tán ẹnìpẹ wọn ò tiẹ̀ tún kà fún kíná kà tẹ pé tí wọn bá béèrè ìbéèrè lọ́wọ́ mi báyìí ẹ máa fẹ́ ní kẹ́ mú èèyàn yẹn jáde láti inú screen ni wọn ò lè tiẹ̀ pronounce ẹ eh, degree tán gba wọn ò mọ túmọ̀ wọn ò lè sọ wọn ò mọ graduate dẹ̀ náà pè wọ́n ẹ wo bọ́n ṣe ń wé ìṣòwò àwọn òbí ẹ̀kọ́ yẹn wá ní ìdí ọ̀tún tó ń bọ̀ mí ti rọ́bìṣì lẹ́nu ẹ̀ sọ kí ló kan àwọn àti ẹ ìwọ jẹ́ bí IYP obi Nàìjíríà ni ẹ ṣùgbọ́n tó insinuate pé IYP ni o ti dáràn gbà bẹ́ẹ̀ o dáràn gidi gbogbo yín tẹ̀ ń ṣe kátikàti tá à ń sọ fún yín pé ẹ dáràn eré lẹ máa pé o eré eré ìgbà tó bá yọ sí yín kò sí wàhálà ẹ ṣáà ti ní evidence rẹ̀ fúnra ara yín gangan ní exhibit wọ gangan ní exhibit rẹ̀ fúnra rẹ̀ ni wọn ò ṣe pé ẹnu ẹ ló fi sọ ló ṣe rí bó ṣe rí rèé ó yá ẹ̀sùn ẹ̀rí ẹ̀sùn ẹ̀rí alfa gbáyé ló máa mọ̀ ó mú ṣe padà sọ̀rọ̀ ẹ̀ alọ́yọ̀ o ẹni tí ò bá yọ ọmọ kúrò ó máa sanwó fún wa tọmọ yẹn máa fi ka yunifásitì ó máa san kò dẹ̀ ní ní opportunity àti gba loan láti ka ètò bá tún fẹ́ kà sí i ìwọ òbí yẹn agbára ẹ̀ kà <laughs> nígbà wàá sanwó fáwọn olófò àwa sanwó fáwọn ológo tó bá fẹ́ kà ju first degree ló ṣì máa sanwó náà ó máa san gbogbo ìwé tó bá fẹ́ kà láyé ẹ̀wọ́ ló máa san àwọn kan sọ wípé ẹ àwọn ọmọ wọn ló sọ pé ẹ àwọn fẹ́ lọ lè wẹjọ <laughs> kò sí wàhálà kò sí ìyẹn ń ṣe excuse o tẹ́ ẹ bá lè gbọ́mọ jókòó bá sọ̀rọ̀ kó yé oní kò yé ẹ ẹ máa sọnà ni ṣé bí ẹ ṣàwọwọ san fún wọn ní ibi olófo ẹ máa wọ ẹwọ ìgbà tí wọn bá ti gbọ́ nǹkan tẹ́ sọ ẹ ó ti dandan kẹ wá owó san fáwa o ẹ máa san fún wa. ṣe rí gbogbo àwọn benefit tó wà nínú pé èèyàn ń ka ìwé ọ̀fẹ́ ṣe mọ̀ pé wọ́n máa ní èmi ní ipad èmi ní oríṣiríṣi nǹkan ẹ máa san fún wa ẹ máa sanwó fún wa fún gbogbo nǹkan yẹn ni o ẹ máa sanwó fún wa ni o wọ́n máa lọ sí excursions wọ́n máa máa lọ excursions wọ́n máa ṣe different things tí wọ́n bá wà ní school wọ́n máa ní free internet but ẹ̀yin tẹ́ pé ẹ lọ sanwó fólófo ẹ máa sanwó fáwọn ológo o ẹ máa sanwó internet yẹn ẹ máa sanwó ẹ̀ àwọn ọmọ iyp tí wọ́n tọrọra jókòó wọn jẹ́jẹ́ àwọn gbogbo àǹfààní yẹn wà fún kò kú sí tán kọ́ wọn tábà ni ah, àwọn kẹ́kọ̀ọ́ ni o wọ́n kẹ́kọ̀ọ́ ìyẹn tó ń fọ mí ti rubbish ṣe ni kàn máa kàwé ẹjọ kí ló ń kan káwé tó sọ̀rọ̀ ẹ bá mi wò ó kí ló ń sọ kí ló kà kí ló kà kí ló mọ̀ kò kún ká ọpọlọ kò kàn kankan nítorí ẹ burú dé gbogbo nǹkan tí student bá wà entitled sí tọmọ iléèwé bá entitled sí láti kékeré ẹ̀ tó máa fi ṣetán ìwọ òbí máa sanwó ẹ̀ o ò máa san kò free o ò máa san gbogbo packages oríṣiríṣi nǹkan tẹ́ pọ́n wa máa fún àwọn student lọ́fẹ̀ẹ́ ọmọ yẹn ò dẹ̀ gbọ́dọ̀ má ní o àfi tó bá fẹ́ kọ́ ọmọ lọ school lè mú lọ sí school ẹ̀ àwọn olófo yẹn no nation not a nation not country colonial arrangement Nigeria ó lè mú lọ́bẹ̀ àà ṣebí kan ló lóun Nàìjíríà yìí tó ń ṣe orí burúkú tó tún dá sọ̀rọ̀ IYP àà ládùú gábà eh, mo ní gábéjì <laughs> gábéjì náà dẹ̀ ni àbí kọ́ ló ń ṣàánú adùn gbogbo nǹkan burúkú tó ń tán ló ń ṣẹlẹ̀ nínú colonial arrangement nàìjíríà yẹn ò rí nǹkan kan sọ ń bẹ̀ torí pé ó rí ẹ burú. <laughs> Eh, ẹ jọ ẹ ní right to choose o so kó má délẹ̀ kán má ní ah, eh, owó iléèwé nìkan kan o torí pákéjì nìwé o oríṣiríṣi ló kún bẹ́ẹ̀ o eléyìí kẹ́rẹ̀ ìwé gidi ni gidi gangan so tí wọ́n bá ti di pé àwọn nǹkan tẹ́ pé free free ni gọ́ọ̀mẹ̀ntì ṣe tí àwọn ọmọ yẹn tó ń gbà free tó ń gbà free òbí o máa sanwó o mi ò gbọ́ òsì ń bẹ́ o mi ò mọ̀ òsì ń bẹ́ o <laughs> oh God my Lord mo ti sọ tí àwọn ọmọ tó bí ẹ bá gbọ́ ni àwọn náà náà máa gba free education hmm, kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ bó ṣe wà nìyẹn so eléyìí tó ń vomit rubbish ẹni tó bá wùn kó gbọ́n tó ń sọ. So kò sí wàhálà bọ̀tí pé ẹ máa sọ pé ẹ sanwó fáwọn olófo nínú tá à ń sọ ìbọn ṣe ń ròyìn tán ń ròyìn yìí ẹ sì tún rí owó sọ fún wọn ẹn kí wàá lóde tó dẹ̀ jẹ́ pé inú ìrọ̀rùn lẹ máa wà ní diy ẹn kí lóde tẹ̀ ní wàá sanwó fún wa náà ni ẹ dá ẹjọ́ yẹn láàrin yẹn ẹ máa sanwó fún wa ẹ máa san torí inú ìrọ̀rùn lẹ wà ń sìn tẹ̀ ń rówó ẹ wá wo wàhálà tẹ̀ ń ṣe kẹ́kẹ́ tó rówó nínú ibi olófo yẹn tí ó dẹ̀ sí ọkàn tó mú jáde ńbẹ̀ àfi wàhálà ìdààmú kò sí iṣẹ́ kò sí ọkàn hopelessness gbogbo ìdààmú ayé ló wà ńbẹ̀ ẹ wá sanwó sí yẹn tiraka ẹ wá ṣe wàhálà ẹ sanwó sí yẹn ẹ wá ní ẹ ní sanwó tí ẹ máa san o ẹ máa san <laughs> ẹ máa san tọmọ yẹn bá tún di twenty one a máa gbowó lọ́wọ́ yín torí pé ọmọ yẹn pé ẹ fẹ́ fi pé left behind kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ wọ́n ń eh, school wọ́n ń lo internet wọ́n ń lọ sórí internet ọmọ yẹn wà ní lórí internet kò ní ṣẹlẹ̀ ìwé òbí a máa gbowó lọ́wọ́ ẹ̀ ọmọ yẹn kò ní wà left behind kò sí tó jọ wọ́n lọ sí excursion òun ò lè lọ nítorí kíni ó máa san owó wọn òbí yẹn ò ní try ẹ <laughs> ẹ máa ríran wò ó máa san owó fọmọ yẹn o fọmọ yẹn nǹkan kò gbọ́dọ̀ yẹ eh, education ẹ̀ kò dẹ̀ gbọ́dọ̀ yẹ maximum eh, benefit education ẹ̀ so ìwọ òbí yẹn mm, ẹ sọ fọ́ọ̀mù ẹ kò kàn wá o gbogbo àwọn àlàyé yẹn kò sí ẹ̀ sálàyé bó ṣe wà nìyẹn yes or no ni ah mo ti mọ́mọ́ lọ kúrò nílé ìwé yes mi ò mo ti mọ́mọ́ mi ò mọ́mọ́ kúrò eh, báwọn ṣe ń sọ yorùbá yẹn no ìsídà mo mú kó àbí mi ò mú kó náà simple kò lẹ́jọ́ nú àti pé gbogbo nǹkan tó ọmọ ẹ ní ẹ̀tọ́ sí àsọmọléèwé ò wá ní san ó máa san ò kì í ṣe pé owó ilé eh, school fees nìkan o gbogbo packages gbogbo nǹkan tó so mọ́ ló máa san o ìwọ òbí yẹn ó máa san o ó máa sanwó fún wa fún ipad tó máa lò tọ́ bá lọ subscription ó máa sanwó internet ẹ̀ ó máa sanwó gbogbo packages tán bá ń fáwọn ọmọ yẹn ó máa sanwó o kò ń ṣọ̀fẹ́ o ọlọ́run ló ṣe o aráàánú gbà ni o <laughs> bó ṣe wà nìyẹn so èyí tó ń bọ̀ mí ti rubbish lẹ́nu kí náà rí nínú school wọn ṣe bíbẹ̀ náà ti ń ṣe cultism àbí iléèwé òun nàìjíríà colonial arrangement tó ń pè nàìjíríà ṣé bíbẹ̀ náà ṣe cultism náà ṣe oríṣiríṣi nítorí tí o gbọ́dọ̀ gbọ́. idiot wá ń sọ̀rọ̀ ọ̀rá iyp kí ló kàn ẹ́ àṣé bó ti mú ibi tó fẹ́ dúró sí àjẹ́ kó tẹ lọ́rùn ò ní tẹ lọ́rùn ni àjẹ́ kó tẹ lọ́rùn o jẹ́ kó tẹ lọ́rùn tó gbogbo bí aburú bẹ́ẹ̀ bó ṣe máa jẹ́ tẹnu ẹ ló fi pé o fúnra ẹ ló pé fúnra rẹ ni kó máa bá ẹ lọ bẹ́ẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí àbáwọn ṣe ń sọ yorùbá ẹ má yẹ kí anybody kó confuse ẹni tó bá confuse ara ẹ̀ that's it kò sí ètò kan wà àwa kàn mọ̀ pé ọmọ yẹn máa ka ẹ̀kọ́ tó dáa ó dẹ̀ máa ní gbogbo opportunities tó yẹ kó ní bọ̀tí wo òbí ló máa san tó o bá san wàhálà ni o ìwọ ló máa san gbàgbé <laughs> pọ́mọ yẹn ò ní kàwé kò ní enjoy ó máa enjoy ilé ìwé òmùnú ẹ̀ máa dùn pé òun wá kàwé òmùnú máa dùn pé ah, òun kẹ́kọ̀ọ́ gidi yes iléèwé lélẹ̀ nítorí wọ́n pè ní iléèwé lélẹ̀ bọ́ pàrọ̀ wà left behind àwọn máa san o àìwò bí yẹn máa san àfi kó sá lọ sí nàìjíríà <laughs> àwọn gáàngì ètò ń fọ mí ti rọ́bìṣì kẹ lọ jọ́ìn ni ẹ̀ kẹ ra lọ nàìjíríà jẹ́jẹ́ kẹ lọ kọ́ntínú àpẹ̀ láwọn olófò bọ́ tí pé ẹ ní san mm, ẹ máa san ẹ má jẹ́ kí yẹn jẹ́ èèyàn kan má tàn yín Mm-hmm. mo ṣe sọ fún yín sí ni nà títí wọ́n fi délẹ̀ lérí irọ́ ni o irọ́ ni o irọ́ nípa wọ́n kàrẹ́ fún wọn fẹ́ pa wọn ni wọ́n fẹ́ ṣe ni o wọ́n sì wọ́n sọ bẹ́ẹ̀ ni títí wọ́n fi délẹ̀ lérí bẹ́ẹ̀ ni mo sọ fún yín títí. so àwọn eléyìí ò ń ṣe tuntun ẹja gbọ́rọ̀ gbẹnu kúrò lórí ọ̀rọ̀ wọn ẹ̀yin òbí tẹ́ bá gbọ́ rọ́bìṣì tó ń wọ̀ mí tí mo ṣe tún padà sórí ẹ o tẹ́ máa ń rò pé bóyá ẹ̀ owó skul nìkan irọ́ o gbogbo nǹkan tọ́mọ yẹn wà entitled sí níléèwé ẹ máa san mo dẹ̀ ti sọ fún yín owó yín máa ju tàjèjì lọ IYP owó yín ó máa ju ti àjèjì lọ bó ṣe wà nìyẹn o kò yí padà o bó ṣe wà nìyẹn ẹ jọ mo tiẹ̀ fẹ́ sọ nǹkan kan ẹ jẹ́ agbẹnu kúrò lọ́rọ̀ idiot tó ń tó ń vomit rubbish yẹn ní DIY òṣèlú tó ń pè ẹ ní pé òṣèlú ní DIY o kò sí nǹkan tó ń jẹ́ òṣèlú o kò sí o a sì ń bọ̀ lórí yẹn o mo máa padà wá break yẹn down fún yín dáadáa o kò sí nǹkan tó ń jẹ́ òṣèlú ní DIY yìí o aṣojú àwọn aṣojú wa aṣojú aṣojú aṣojú ẹjọ́ mọ́ wa lára o ẹjọ́ mọ́ wa lára ìlú wo làwọn idiot ń ṣe tán pera wọn lóṣèlú ṣé bẹ́ẹ̀ rí wọn ṣe rí kàtàn ṣe kò sóṣèlú ní DIY yìí o aṣojú so that a orúkọ yẹn ṣe àpéǹgbà míì title máa ń yí wọn lórí tán bá fún wọn ní orúkọ àbí ipò hadisẹ tán fún wọn ní orúkọ kan ṣá tó ń yí wọn lórí title kan tó ń yí wọn lórí so tó bá ń gbọ́ fúnra rẹ̀ gbọ́ pé wọ́n ń pè ní aṣojú wa aṣojú wa ṣe mọ̀ pé ó ti mọ̀ pé ọmọọṣẹ́ lòun faraàlú ṣe mọ̀ pé ó ti mọ̀ pé ẹ́ ọwọ́ wọn gbọ́dọ̀ kàkà kó gbọ́dọ̀ rèézù kéńkéné òun ò lè gapá sọmọ IYPO tí òun tẹ̀ ti sign contract so ọ̀rọ̀ tí àwọn bá bẹ̀rẹ̀ sí pé wọ́n gbà mí orúkọ yẹn ṣe àwọn pé yorùbá máa ń lórúkọ ń ròyàn so bóyá orúkọ yẹn ń rò wọ́n ní àmọ́ ẹ òṣèlú ní ẹ òṣèlú ní ẹ òṣèlú ní ta ni. ẹ ṣe bẹ́ẹ̀ rí bọ́n ṣe ń ṣe ní ètò olóhùn nàìjíríà ṣe bẹ́ẹ̀ rí gbà tí òun ṣe pé ìtànà fẹ́ pa fún ṣe bẹ́ẹ̀ rí àbẹ́ẹ̀ rí ṣe bẹ́ẹ̀ rí tán ṣe. wọn ò yí padà kò sí nǹkan kan bẹ́ẹ̀ gbà ta ló ń tan ta ni gbà tí òun ṣe pé nǹkan tá a mọ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ Ah, bó ṣe máa máa lọ nìyẹn kì í ṣe pé anything ah, ó máa máa worse sí ni ìyẹn ò ń ṣe pé ah, ètò ní now it's an arrangement àwọn tó wà ń bẹ kí náà mọ̀ ń pa ẹ̀ ṣe bọ́n fi wọ́n hábì kan káàkiri káàkiri náwọn àti ta ni <laughs> eh, ẹ jọ kò sí òṣèlú o aṣojú ni o sòkórúkọ yẹn lè rò ẹ́ ni o kó lè máa rántí o pé ẹ aṣojú ni ẹ o ẹ mo ṣojú ẹ kó ṣe dáadáa o kó ṣe dáadáa o kó ṣe dáadáa bó ṣe máa máa ró létí àti lọ́kàn ẹ nìyẹn ẹ aṣojú à ẹ jẹ́ kí n ṣe dáadáa ẹ jẹ́ ṣe dáadáa ẹ hẹ́n ló bá tán kò sóṣèlú rádaràda ìyẹn bẹ́ẹ̀ ọlọ́run kò foríjì àwọn ọmọ tí wọ́n ní truck Aliko Dangote ó pa ní ẹ̀pẹ́ wọ́n máa ṣe ṣe àríwọ́n ṣe ń fa àwọn ọlọ́mọ ṣe ètùtù ṣe rí wọn ṣe ń ṣe ṣe rí àwọn not nation, national the country colonial arrangement Nigeria ṣe rí tó ń dánwò lórí ilẹ̀ wa pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run wọ́n ti sọ mo tún sọ gbogbo ẹni tẹ́ bá mọ àlékò ẹ̀ sọ fún pé gbogbo truck ẹ̀ pátápátá kó withdraw wọn pátá kúrò lórí ilẹ̀ díẹ̀ wáyé kó lọ tún wọn ṣe ó fẹ́ tún ṣe ni o ó fẹ́ tún rà ni o ó fẹ́ upgrade kó ṣáà lọ tún gbogbo ẹ̀ ṣe pátá kó tó gbé padà sórí títì DIY kó withdraw gbogbo ẹ̀ kó ń lọ check ẹ̀ tọ́rọ́ náà ní bírèkì tó pààyàn yìí ó fail withdraw gbogbo truck ẹ̀ àlíkò withdraw ẹ̀ pátá gbogbo ẹ̀ ni kó withdraw pátá withdraw them all ẹ lè máa pa àwọn ọmọ ọlọ́mọ ẹ dẹ̀jẹ̀ wọn sílẹ̀ fún kínní. àwọn náà náà sọ pé not a nation not a country colonial arrangement Nigeria wọ́n ní kò sí adájọ́ tó lè dá ẹjọ́ ìwọ àlékò pé truck ẹ tó bá ti pa àwọn èèyàn ó pa wọ́n náà nìyẹn má try ẹ o má jẹ́ kó tún ṣẹlẹ̀ mọ́ èyí tó ṣẹlẹ̀ yẹn àyè má investigate ẹ dáadáa o má yẹ kó ṣẹlẹ̀ mọ́ láíláí nígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ jẹ́ wà má jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ right now withdraw gbogbo àwọn trucks ẹ̀ mò ń sọ́nsìn a máa contact ẹ̀ ń pẹ́ o kó yẹ a máa contact ẹ̀ nípa ẹ̀ so ṣì máa gbá òun gbọ́n sìn is official mo ń sọ fún ẹ sìn mo ń ti ẹnu ọmọ Yorùbá mo ń gbẹnu wọn sọ̀rọ̀ ni o sí wàá lẹ́kọ̀ọ́ lọ kó gbogbo truck kúrò tó wà lórí ilẹ̀ DIY lọ tún wọn ṣe lọ fix wọn lọ repair wọn kó o tó dá padà lẹ́yìn náà driver ẹ pátá ìdá o fẹ́ train àbò rí train wọn ni kò tó lọ fi wọn òun ṣe business lórí DIY yìí lọ train wọn or train wọn or whatever kó dẹ̀ mójútó gbogbo àwọn trucks ẹ̀ tó bá mọ̀ pé o fẹ́ kó máa rìn ní orí ilẹ̀ DIY má yẹ kó ṣẹlẹ̀ mọ́ o ẹ lè wá máa pa àwọn èèyàn dànùdànù for no reason wọ́n dẹ̀ ní òkín wà accountable kò sádájọ́ tó fẹ́ dájọ́ ẹ ó ti yàtọ̀ ó ó gbọ́ ó àṣebó gbọ́ dáadáa ó gbọ́ Yorùbá náà ìbílẹ̀ <laughs> Yorùbá ló dàgbà sí jù lọ make sure kíákíákíá ṣe tó yẹ kó ṣe o any of your truck tó bá tún dáràn lórí ilẹ̀ dry wire àìwọ́gán dáràn ọ̀ràn ò dà eléyìí tó ṣe igun ọ̀ràn ni o àmọ́ ọlọ́mọ tó pa títọ̀ kẹ́ padà tán ní kò kò wá wá ṣe kí ló fẹ́ fi ẹ́ kí ló fẹ́ fẹ́ ìwọ dání ìwọ àti tani kì í ṣe ní DIY kò sí division of class àìrọ o wàá pa èèyàn ó pààyàn just like that àbí tírọ̀kẹ́ tó pààyàn ìwọ kọ́ ni ṣé ìwọ kọ́ ni orí ẹ̀ ni ṣé ìwọ kọ́ ló gbà á ṣé ìwọ kọ́ ló gbà á bí ìwọ kọ́ ló gbà àwọn tó wà ní charge àwọn vehicles ẹ trucks ẹ Ah. <laughs> withdraw gbogbo ẹ o a dẹ̀ máa béèrè proof òpó service gbogbo ẹ o tún ṣe a máa béèrè o torí a sì máa kàn sí ẹ pẹ̀lú ètò ìṣẹ̀lẹ̀ yẹn òótọ́ ló gbọ́ yẹn torí orí orílẹ̀-èdè wa ilẹ̀ wa sovereign land wa abínibí abínibí àbí sovereign land wa ṣá òun ló wa o kò yẹ o ẹ máa tẹ̀ lófin wa tó bá tẹ́ yín lọ́rùn tí ò bá tẹ́ lọ́rùn eh, not the nation not the country the colonial arrangement Nigeria gbogbo ohun ìkẹ́ lọ. ọ̀tún ní díẹ̀ wáì lẹ́yìn ọlọ́run Yorùbá force máa ní kò sí wàhálà ìyanu ti ṣẹlẹ̀ yà make sure pé a máa ta bá béèrè oníproof kò ti ṣe gbogbo àwọn trucks ẹ̀ wọ́n ti fix ẹ̀ kò sí any nonsense mọ́ kò prone to accident mọ́ lẹ́yìn náà ẹ má bínú o ẹ má bínú ẹ farabalẹ̀ fún mi ẹ jọ̀ọ́ mo ní kí n sáré mention yẹn ni kẹ́ mọ̀ pé àkúdákẹ́ <laughs> ọlọ́run ṣèyanu ọlọ́run ṣèyanu àdákẹ́ ogun tó bá ti jọmọ́ nǹkan tí a fẹ́ rí i pé bákan pẹ̀lú orílẹ̀-èdè ọmọ yorùbá kíákíá ara tètè sọ fún wọn kò rí bẹ́ẹ̀ o kẹ́ má máa ròyìn pé kí náà sọ nàìjíríà ah! <laughs> kọjá bẹ́ẹ̀ ó kọjá bẹ́ẹ̀ wọ́n sọ fún wa wípé wọ́n náà ní ní airport Èkó wọ́n ní phone booth London ṣe mọ phone booth wọn pupa yẹn wọ́n náà gbé wá sí Èkó airport Èkó pọ́nà ní àwọn kan wọ́n ń ṣe campaign wọ́n náà ń pè ní jollof ṣé jollof and tea àbí jollof tea ah ọlọ́run kò ṣàánú mi ìṣá rántí kinní kan tó ní í ṣe pẹ̀lú jọlọ́ọ̀fù àti tíì èmi ò mọ tán bó ṣe jẹ mọ́ra wàhálà wọn nìyẹn but wọn náà ni wọ́n gbé phone booth yẹn mi mọ nǹkan tí yẹn ní í ṣe pẹ̀lú jọlọ́ọ̀fù mi mọ nǹkan tí phone booth yẹn ní í ṣe pẹ̀lú tíì ṣe é ti rí o ṣe ń rárokò o bọ́lọ́run ló yọ wá o ṣe ń gbọ́ ṣe ń rárokò <laughs> àánà náà gbélé iléèwé forty four million lọ́dún sí o àánà náà gbé wá o ẹ máa san forty four million lọ́dún láti lọ́ọ́ lè wé ń bẹ̀ àwọn náà náà gbé wá o bẹ́ẹ̀ tán sọ pé gbogbo ìlú níbẹ̀ lọ́hùn lọ́dọ̀ wọn ní no nation not a country not a nation colonial arrangement Nigeria láàrin gbádùn bọ́ ṣe nìkan ṣe bàjẹ́ tí gbogbo ẹ̀ ṣe rí pẹ̀lú ẹ̀ wọ́n gbé iléèwé wa o forty four million naira bóyá bí owó wọn bá tún ṣe ń dìbàlù lówó yẹn máa tún máa lọ sókè. So definitely bó ṣe máa rí náà nìyẹn wọ́n tún gbé phone booth wá o sí orí ilẹ̀ diy o sí èkó o wọ́n gbé wá o ẹ jọ ńgbà tẹ ní ẹ ń ṣe campaign jollof and àbí jollof tea ó dà pé jollof and mi mọ bí méjèèjì tiẹ̀ ṣe jọra bí phone booth pupa yẹn ṣe wá tún wà láàrin wọn kò yé mi kí ló ní í ṣe pẹ̀lú ẹ̀ ẹ̀ ṣáà ń pàrokò àbí ẹ̀rọ lẹ ẹ ti ṣe eléyìí ẹ ṣe gidi <laughs> Eh, wọ́n máa announce lórí eh, tv wa iypd iytv wọ́n máa announce wọ́n á kọ́kọ́ announce wọ́n máa kà wọ́n máa kà á fún yín nǹkan tá a kọ sí olórí eh, orílẹ̀-èdè ìjọba uk wọ́n máa kà á fún yín a ti kàn sí wọn o a ti kàn sí wọn ìtumọ̀ a ti kàn sí wọn a mọ̀ pé ńgbà mi oríṣiríṣi <laughs> mo sọ fún yà oríṣiríṣi àìdí àná máa fi ń ṣe láti gbà lọ nílùú ṣe àpé mo sọ fún yín wọn ilé òtí ẹ̀ láìdí àná but a ti kàn sí wọn wọ́n máa kà fún yín but kúnjọ́ tó bá máa kà wọ́n á announce ahead bí àwọn máa ka nǹkan tí ọmọ Yorùbá o tá a kọ sí ìjọba UK o pé ẹjọ́ o kí ló fà á o bó ló ṣe jẹ́ o kí ó bá sáwọn olórí burúkú táyé wọn ti bàjẹ́ tán ti parun tọ́run bínú sí táyé bínú sí tílẹ̀ lanu gbémì tán ń pera àwọn lórúkọ ọ̀la àwọn gọ́vnà àwọn politician àwọn wà ní orí ilẹ̀ eh, yorùbá ẹ wá ń pera yín ní nàìjíríà lórí yorùbá ní diy <laughs> ah, ọlọ́run ọlọ́run ọba àánú ọ̀ àkà fún yín a tún kàn sí olórí ìlú india náà kò wá sílẹ̀ wa o kò wá sí DIY o ó ní ìdí tá a ṣe kàn sí wọ́n ló lọ sí not nation not a country colonial arrangement Nigeria ó ní ìdí tá a ṣe kàn sí torí déédéé ìgbà yìí tá à ń sọ̀rọ̀ yìí wọ́n sì ń wọ́n encroach wọ́n encroach lórí ilẹ̀ wa wọ́n encroach lórí ilẹ̀ wa eré tó ń fọ mí torí burúkú olùsí tó ń bọ̀ mí ti rọ́bìṣì lẹ́nu àtàwọn gáàngì àwọn tó ràn àti gbogbo wọn ṣọ́ọ̀tì lọ́lọ́pàá ta ló sọ fún yín pé kò sọ ọlọ́pàá kò sí gbogbo nǹkan ta ló sọ bẹ́ẹ̀ fún yín pé yóò bóde ọlọ́pàá kò ní ṣe ọlọ́pàá kò ní àmì ẹ̀ kò ní gbogbo ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún yín abọ́mọ yorùbá tó wà nínú armed forces ẹ rò pé free ni yorùbá lónìí ṣebọ́ ọmọ yorùbá ni tó bá decide pé yes yorùbá ni indigenous yorùbá people ni ni identity òun identity òun òun dẹ̀ ready láti dúró fún DIY láti dúró fún sovereign nation òun bó tilẹ̀ hùn kórè a máa rí mélòó kan bẹ̀ náà tó máa jọmọ kọ́ nínú armed ibi tí ó pé not nation country colonial arrangement Nigeria ah, <laughs> a máa àwọn ọmọkọ IYP máa wà ń bẹ automatic ni tó rẹ̀ nígbà míì táwọn yẹn bá tán bá ń sọ̀rọ̀ tán náà ni wọn ni àwọn ní kí ló ń jẹ́ automatic ti ṣe fún wa owó wa fi ń gbogbo nation ọlọ́run o wọ́n wà ń bẹ̀ ní sẹpẹ́sẹpẹ́ tán dẹ̀ máa tó gbórí wọlé ńsìn torí ìyanu ti ṣẹlẹ̀ so nǹkan tí a fẹ́ báwọn ṣe ń sọ nǹkan tá a ṣe ló ṣe jẹ́ pa ṣe kọ́ńtàtì olórin india tó wá nìyẹn pé ṣé o mọ̀ pé wọ́n encroach lórí ilẹ̀ wa ẹ̀ wọ́n máa tún kà yẹn náà fún yín kò kúkú sí pé kínní kan wọ́n fi ń bò irọ́ o gọ́ọ̀mẹ̀ntì ni ẹ̀ fi kí ni bò gbà tí òun ṣe pé orílẹ̀-èdè tó máa sọ pé ẹ lè béèrè nǹkan nípa ọ̀gá yín ẹni tó bá ń ṣe ìjọba oh god kò síjọba ẹni tó ń ṣe government níbi tá a wà yìí ṣé olórí ìlú á ní òun ò ní sọ fáráàlú nǹkan tó ń ṣe <laughs> kò tó bẹ́ẹ̀ òun gan ṣàpárá ó ṣàpárá ni kọ́tẹ́ pé gbogbo nǹkan ló máa ṣàkáǹtì fún un bó rìnrìn àjò tán fún ẹ ní nǹkan tán fún ẹ ní nǹkan ó ní iye tó lè múnú ẹ wọ́n ti káàpù ẹ bó ṣe wà nìyẹn wọ́n ti káàpù ẹ tó bá fẹ́ lọ jẹ tó fẹ́ jẹun níbẹ̀ o nínú ibi tó jẹ́ official government building wọn o wọ́n ti sọ oúnjẹ tó máa jẹ tó bá ti jẹ kọjá abẹ kó sán ni gbàgbé ẹ lọ béèrè kí ni jẹ bẹ́ẹ̀ òun lọ dínà òun ṣe kínní kan á tún máa bí ẹni pé ṣé wù ẹni ó fi lọ jẹ dínà o àbówó àwọn owó aráàlú ṣówó aráàlú lòun náà àbówó tiẹ ọlọjẹ dínà o owó ara ẹ sálárì ẹ lòun náà pẹ̀lú ìyàwó ẹ wọ́n á tún máa bí ẹ wàá wá ṣàlàyé rẹ pé irọ́ owó yín kọ́ owó tòun ni o owó yín ni wàá ṣàlàyé rẹ níbi tó ń wádìí òfin tó tó dé nìyẹn o kò lè sí ọkàn nípamọ́ o fún IYP o DIY kò sí torí ìwọ tán fi síbẹ̀ aṣojú yẹn kí ló fẹ́ fi pamọ́ fún IYP ṣó máa fi nǹkan pamọ́ fún ẹni tó ránṣẹ́ ni ó ti ń lọ́wọ́ nú nìyẹn àwọn fẹ́ máa dọwọ́ rú nìyẹn o ẹsẹ̀ máa dàrú o gbogbo ara ẹ̀gbọ́n máa dàrú bí ṣe wà nìyẹn kò yí padà foundation kẹta ẹ̀ kò ní wó láéláé ẹ̀yìn àwọn ọmọ ọmọ ọmọ ọmọ wa náà máa já wọ́n máa gbádùn tán máa máa. ẹ má bínú bí mo ṣe ń sọ lọ pẹ̀lú àtìlẹyìn ọlọ́run ìrandíran wa náà ó máa máa gbádùn ó máa ní ìfọkànbalẹ̀ ó máa ní ìrọ̀rùn ní orí DIY lágbára ọlọ́run láṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi nì. ṣé ẹ rí mo fẹ́ sọ̀rọ̀ ń sìn lórí àwọn nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lórí elite àtàwọn ọba kí n tó sọ̀rọ̀ lórí elite ṣé ẹ mọ̀ pé mo máa ń tẹnumọ́ fún yín pé Nigeria is an arrangement ṣe colonial arrangement ìyẹn ò dàrú àwa tí ọlọ́run fi òye yé àwa YYP òye wa ṣe rí ọ̀rọ̀ arrangement yẹn jẹ́ kí n fún yín ní àpèjúwe kan ẹ mọ àwọn tó ń pè ní event planners àwọn ah, yorùbá yẹn máa ga o ṣe àwọn pé tí wọ́n bá fẹ́ ṣe ìgbéyàwó pàtì nǹkan kan wọ́n máa ń pe àwọn tó máa ń ṣe ètò event planner ah, ó ga o àwọn tó ń ṣáà máa ṣàmójútó gbogbo bó ṣe ń lọ ṣáà gbé gbogbo ẹ̀ ṣe máa dà ṣe wá rí ìwọ gangan gangan tó gba contract yẹn ṣó mọ̀ pé tó o bá máa ṣe wà á arrange wà á ti ṣe gbogbo ẹ̀ àwọn tó máa dúró sẹ́nu ọ̀nà ẹ̀ bóyá security ló fẹ́ gbà àwọn tó máa dúró síbi eléyìí àwọn tó máa ṣe àwọn míì tẹ̀ tó máa ń ṣe pé wọ́n máa ní wọ́n ní walkie talkie tó máa fi sọ̀rọ̀ sáàrin ara wọn wà á ṣe wà á ṣáà ti to gbogbo ẹ̀ kẹ́kẹ́kẹ́ ṣó mọ̀ pé tó o arrange tó o fẹ́ kó ṣẹlẹ̀ in a certain way o fẹ́ achieve oríire ń bẹ successes o fẹ́ achieve pé o succeed pẹ̀lú if that particular eh, ìjáde ẹ̀ torí o ti wo pé tó bá ti lè succeed pẹ̀lú yẹn ah definitely àwọn tó wà ń bẹ wọ́n lè tún pè ẹ́ sí mi yà àwọn láìkí iṣẹ́ ẹ̀ eh, ń tẹ́ pé yìí o ó ṣiṣẹ́ dáadáa ṣáwọn lè pè wọ́n á recommend so o fẹ́ best ẹ ló fẹ́ gbé jáde so o ti arrange ètò máa dúró síbí ètò máa wà níbí oúnjẹ tó máa sè kíní kan tó máa ṣe o ti arrange gbogbo o ti ṣètò o ti dúró ṣé ó yẹ yín ṣe mọ̀ pé planner ó máa gbogbo nǹkan àti wá bá yín kíní kan lè kíní kan oríṣiríṣi ṣe rí bó ṣe ń plan o ṣé o ti rí wàá ti kọ́kọ́ lọ bá àwọn tó gbà ẹ̀ nǹkan báyìí ni báyìí ni gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wọ́n dẹ̀ ti sọ fún ẹ ẹ̀ ó wá kú bó ṣe máa bó ṣe máa mú àsìmúṣẹ tó máa dẹ̀ succeed pẹ̀lú ẹ̀. Arrangement niye, eh, To rule plan. So that's his definition of arrangement. O plan for how something will happen. That a definition arrangement yẹn. O o plan. kini plan? Eh ah mi rupi mumo plan o ní Yorùbá. Ah Ọlọ́run no Plan sha. O plan for how something will happen. bí nǹkan yẹn ṣe máa ṣẹlẹ̀ òun ló plan so ṣó mọ̀ pé nǹkan tán dẹ̀ pé ẹ́ nìyẹn planner náà pè ẹ́ so ó wá ṣe ètò o ti kó gbogbo ìwọ wà ń bí ìwọ dúró síbi ìwọ dúró síbẹ̀ ìwọ so that a lè gbogbo a a a a succeed ṣá a jẹ́ nǹkan tó fẹ́ so plan lè lórí ṣó ti yé yín mm-hmm. bí ọ̀rọ̀ nàìjíríà ṣe rí nìyẹn wọ́n plan náà fún ètò nǹkan tó fẹ́ ṣe ni ní táwọn fẹ́ ṣe ń gbà yẹn ni pé àti máa gbé owó jáde ń bẹ̀ òun náà ṣe ṣe amalgamation tó ń fowó tìsàlẹ̀ tó ń fi bọ́ tòkè wọ́n tún fi bọ́ ìlú wọn so wọ́n ti plan ẹ̀ pé òkè mélèé la máa ṣe ẹgbà agbára lọ́wọ́ àwọn tó ń pera wọn lọ́ba ẹ ṣe lè fáwọn ẹ̀ níìsín ẹ ṣe lẹ́yìn báyìí ẹ ṣe báyìí ṣẹ́rí gbogbo mọ́ ṣe tó plan wọn wọ́n dẹ̀ get nǹkan fẹ́ẹ́ ìgbà tán ti wá rí i pé à kínní ó dà yín pé ó ṣiṣẹ́ o dáṣà rẹ pé gbogbo wọn tẹ bá rí wọn táwọn ni wọn àwọn náà ń pàṣẹ nílùú ibi tán ń pè ní colonial arrangement ẹni kí ló ṣe fẹ́ pàṣẹ nǹkan tó wọ́kọ́ lo plan ẹ̀ kí ló ṣe fẹ́ ṣe ètò nǹkan tó yẹ pé wọ́kọ́ lo plan ẹ̀ àbí ẹ̀ tán náà ni kó wá ṣe planning fún ìgbéyàwó àbí nǹkan kan Eh, event planner tán ní wedding kan kó wá ṣe kó kó ṣe gbẹ ìwọ kan ṣe má déédéé dé kó wá sọ fún wọn pé ẹ eh, ìwọ lọ dúró síbẹ̀ yẹn o ìwọ lọ ṣe kínní ah ah kí ni tiẹ̀ ṣé wọ́n lo tó ni ṣé wọ́n lo arrange ẹ ni ṣé bí ẹni tó bá tó ló máa yé òun ló mọ̀ tó nǹkan tó ṣe òun ló mọ̀ nǹkan tóun fẹ́ achieve bó ṣe tó yẹn bóyá àwọn tó ní kó dúró síbẹ̀ báyìí ó ní nǹkan tó fẹ́ fi ṣe òun ló yé ló ṣe ní ẹ dúró síbẹ̀ yẹn ìwọ dúró síbẹ̀ ìwọ òun ló yé so báwo ni ìwọ tó o mọ̀ ń pa ẹ̀ wàá wá dé a sọ pé ẹ yóò ké wọ tó àmì ẹ bọ́ síbẹ̀ kò ṣeé ṣe <laughs> ṣó ti yé yín arrangement ni ṣe rí pé àwọn tó arrange ẹ náà ná láti máa ṣètò ẹ ṣe rí pé àwọn dìdìrìn tán kó tán fi wọ́n sí orílẹ̀ diy ṣe rí pé arrangement ni dáàtọ̀ àtọ́ pé àwọn náà ni to the highest bidder ni mo sọ fún wọn náà mo sọ fún àwọn amúnisìn náà mọlẹ́yìn náà lẹ máa wá sáìn ìwé fún wọn pé wọ́n fẹ́ di ìbò ní no nation no country not a nation not a country colonial arrangement yín wọ́n á sáìn tán bọ̀tẹ́ mọ̀ pé highest bidder ló máa wà síbẹ̀ kì í ṣe pé n táwọn èèyàn fẹ́ kì í ṣe bẹ́ẹ̀ <laughs> mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ aṣojú tọ́ra wo lóṣèlú aṣojú ẹ̀ rí máa break yẹn down fún yín gbogbo ẹ̀ tẹ̀ ń lálàkàlà mo gbọ́ pẹ̀ ń kóra yín jọ wọ́n lẹ́yìn lẹ́yìn form political party tíbo nǹkan ń ṣe gbogbo yín mi ìráyè yín o mo tọ́ mo sọ fún yín gbogbo tẹ́ bá fẹ́ sọ gbogbo tẹ́ fẹ́ ṣe ẹ kọ́kọ́ test ara yín ẹ ṣèwádìí ara yín dáadáa pé lẹ́yìn ọlọ́run yorùbá ló kàn ṣé àǹfààní ọmọ yorùbá ni fún ìgbéga ọmọ yorùbá ni ṣé ìtì ìbẹ̀rù ọlọ́run sísìn ọlọ́run ni mi ò ráyè yín sìn. ṣé ẹ ti rí i pé arrangement ni ṣe rí i pé bọ́n ṣe tó wọ́n ṣe tó bọ́n ṣe tó òun ló ṣe wà ń bẹ̀. ẹ tẹ bá ẹ máa rí i pé tí bá rí i pé ó dà yín pé ẹ́ eléyìí ó fẹ́ ah eléyìí fẹ́ yọrí eléyìí fẹ́ ṣe kí náà ṣan máa palẹ̀ mọ́ wọn kó ń lẹ́ni kọ́ má a ba ètò yẹn jẹ́ ni eléyìí ṣe eléyìí ló di ìyàlẹ́nu fún wọn torí ọlọ́run ló ṣe kì í ṣe èèyàn eléyìí ó kọjá bẹ́ẹ̀ ni pé ha ọlọ́run o ọlọ́run ló ń jọba lóòótọ́ ọlọ́run lọ́lọ́run lóòótọ́ ẹ̀rù bà wọ́n pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ táwọn ti ṣe ètò ẹ̀ àwọn ti palẹ̀ mọ́ gbẹ́ ṣé gbogbo ẹ̀ káwọn kọ́dà ìwà gbé kínní lódindi kí kí ló dé yéè yorùbá bá lajú yorùbá ṣe lajú báwo ni yorùbá ṣe lajú náà táwọn bá ń sa aṣẹ ẹyọ sí gbogbo àwọn tó kù ten thousand làwọn ń sà sórí yorùbá kí ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ rí wọ́n rí ṣe to a point o mi ò ní parọ́ fún yín wọ́n rí ṣe to a point torí àwọn fúnra wọn sọ wọ́n rí ṣe to a point torí wọ́n ti pa gbogbo ẹ̀ wọ́n ti pa gbogbo ẹ̀ tán ìṣe wọn ni àṣà wọn ni tán bá fẹ́ gbàbì kan táwa mọ̀ ni wọn kọ́kọ́ babẹ̀ jẹ́ wọn pabẹ̀ run wọn wá dé àwọn náà máa bàjẹ́ o àwọn náà máa láwọn ní solution àwọn làwọn máa tún ṣe àwọn làwọn máa ṣe tẹ́ bá rí ibi tí wọ́n bá ti ń sọ pé irú ìrìn àjò tọ́lọ̀ mú wa rìn yín sìn tó jẹ́ ká rìn peacefully ká pé ibi tó gún wà ni àwọn náà náà máa dálẹ̀ o àwọn náà máa ewúro àwọn yẹn ń gbà yẹn ìyẹn tó lóun overrated rádaràda àtàwọn kan tán parí a máa ṣìtàn a máa pa wọn ni a máa ṣe ni tó ń sọ̀rọ̀ rádaràda lẹ́nu kí ló fa shooting inú tá à ń sọ yìí kí ló fa pípanu tá à ń sọ yìí sọlọ́n ṣoore fún wa tó mú wa mọ̀nà bọ̀tà àwọn ò mọ̀ gbà tí ò ń ṣẹrù yàrá yàrá bá ńlá kú wọn. so iṣẹ́ mọ̀ bí gbà shock yẹn kò yé wọn pé kí ló ṣẹlẹ̀ wọ́n ti get everything ó ti set. wọ́n á wò pé so nǹkan tó wà nù tá a bá ń sọ pé ìta ni wọ́n ti ń control wọn arrangement àti ìta ni ṣe báwọn náà tó àwọn náà tó so ẹ máa rí wọn tó bá pọn fresh election wọn á ti dé ẹ̀yìn báyìí ni kẹ́ ẹ ṣe kìnnì kan ni kẹ́ ẹ ká tó sọ wọn kan wọ́n ti dá sí ká tó ṣe kan wọ́n ti dá sí wọ́n ń gbójú wá ètò wọn ni nàá ètò wọn wọ́n dẹ̀ fẹ́ make sure pé ètò yẹn dúró nígbà tán kọ́kọ́ ń gbọ́ fìrífìrí pé à ó dàbí pé àwọn eh, orílẹ̀-èdè táwọn kó jọ yìí wọ́n fẹ́ máa oníkàkú fẹ́ lọ́lọ́lọ́ wọ́n fẹ́ máa jápa báwọn ṣe ń sọ Yorùbá yẹn wọ́n ṣe ni wọ́n máa ń sọ wọ́n náà japa oníkàkú fẹ́ máa lọ́ọ́ lè bàbẹ́ ẹ̀ bọ́n ṣe tún bẹ̀rẹ̀ nìyẹn àwọn náà náà máa ta fún wọn o ṣe àpò àná làwọn máa máa ṣe education fún iná fún lóṣìṣẹ́ àìdá àwọn náà máa gbà díẹ̀ sí lórí o àwọn náà máa sọ fún wọn o nípasẹ̀ àwọn ìlítò àwọn tọ́nà kàwé yìí o máa sọ fún ọ pé àbáyé ni kẹ ṣe máa sọ dáhìn bó ṣe máa wọ́ọ̀kì nìyẹn àwọn náà dẹ̀ máa sọ pé ẹ̀ ń pẹ́ àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nǹkan tó bá ti sọ ni mo gbọ́ máa máa gbé àwọn nìkan báyìí ló lè work wọ́n ní kinní kan region ni wọ́n ní kinní kan restructuring ni òun lè máa máa gbọ́ títí ayé máa fi parẹ́ lẹ́nu wọn. bẹ́ẹ̀ irọ́ ni oko ẹrú iná ṣì ni kò tí ì yí padà whichever way tẹ pé region ni oko ẹrú ni structuring oko ẹrú ni the only one tó yàtọ̀ ni restructuring táwa fẹ́ ṣe ń gbà yẹn ta ni ó yá máa béèrè first question ṣé ká jíṣẹ́ wa ni àbí ká má jọ wà mọ́ nọ́ọ̀bà ni láyé àwọn ò ní gbà mọ́ ṣe dojúkọ Eh, plan ta ní ká ṣe dáadáa fún gbogbo ìlú nìyẹn o àwọn abdulsalam abubakar ó wá sọ sìn pé eh, wọn ló ń sọ yìí pé ìnira pa àbí kí wọn ló sọ mi tẹ ó mo dẹ̀ tẹ̀ tí wàá gbàgbé ṣá lẹ́nu ẹ abubakar abdulsalam má sọ bẹ́ẹ̀ mọ́ láyé iná fẹ́ ju ẹ pa má tíráàyè ẹ̀ ní ẹnu ẹ ṣé o máa lò sínú àwọn tó tó tó ń bàjẹ́ di báyìí torí ìwọ gbọngbọngbọngbọngbọn o ní opportunity láti correct gbogbo ohun tó ṣẹlẹ̀ ìwọ gangan ni ló wà lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn bọ̀ kí ló ṣe hm. ó bówó lọ ó bá owó lọ choice tó make ìjọ ẹ̀hún náà ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí o má sọ bẹ́ẹ̀ mọ́ láyé ní hardship pọ̀ jù níbo ṣé wọ́kọ́ ṣé wọ́kọ́ ló dálẹ̀ mi ì tiẹ̀ ráyè tiẹ̀ báyìí ṣé ti rí arrangement ṣe ráàrin mẹ́ tán bá jàjàrí pé bóyá ìwọ kan o fẹ́ gbórí yọ bóyá tọ́lọ́hún tó jẹ́ pé o ní ìmọ̀ o ṣe àbò oníọ́là àbò oníkíní kan pé o fẹ́ dẹsẹ̀ plan àwọn rú wọ́n máa mú ẹ balẹ̀ ni kí plan yẹn ṣàṣìdúró ni ẹ wo bọ́n ṣe ẹ máa gbọ́ mi nínú wọn náà ẹ gbé wọn jókòó kẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn tó bá ń sọ̀rọ̀ pé region wọn ò rí nǹkan kan sọ̀ọ́ wọn ò rí nǹkan kan sọ ju wípé ìgbà táwọn àwọn bàbá wọn ń gbà yẹn tán ṣe àwọn Zik àwọn Tafa Balewa bàbá olọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe bí ọ́ndà amúnisìn náà ṣì náà ni wọn ò change fọ́múlà tán gbé sílẹ̀ arrangement tán ṣe wọn ò change ẹ̀ mẹ́tọ̀ tẹ fẹ́ fi yípo nìkan lẹ́ ń try láti sọ ẹ fẹ́ ṣe region àárín yẹn náà ló ṣì wà ń bẹ̀ unitary system of government ni ó sì wà ń bẹ̀ ẹ fẹ́ ṣe restructuring wọ́n sì wọ́n sì ń forí la ìpòkè kí gbogbo yín sì wà because gbogbo yín tán kópọ̀ yẹn wọ́n nítorí ẹ benefit tàwọn ni àwọn ti ṣe plan wọ́n ti ṣe arrangement sílẹ̀ wọ́n yí padà tòótọ́ fẹ́ kó máa wọlé àwọn fẹ́ kó continue ṣé àwọn tán sign ní hundred years ẹ rò pé orí wọn dàrú ni wọ́n mọ tán ṣe wọ́n ti sọ dáadáa hundred years ó ní ibi táwọn máa kó dé àbá dẹ̀ ti ṣe hundred years wáyé pé táwọn ṣe yan arrangement yẹn ó wọ̀ọ̀kì tẹ́ pé kò kò sí nǹkan mọ́ gbẹ ẹ̀hẹ́n full way káwọn <laughs> ó ti di ó ti di original full time káwọn kú lọ gbé lódindi kò rí bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbé phone booth wá kò rí bẹ́ẹ̀ lẹ gbé school forty four million kò rí bẹ́ẹ̀ lẹ ní kí àwọn ọmọ tó kàwé àwọn doctors àwọn pharmacists gbogbo ẹni kan máa ń practice mọ́ ẹ máa fún wọn lówó ẹ fẹ́ kó tiyín wá ẹ fẹ́ máa pọ́n wá láti ìlú tiyín <laughs> òrí bẹ́ẹ̀ lẹ́ni pé àwọn àgbẹ̀ ò gbọ́dọ̀ lóko mọ́ ẹni tó bá máa lóko for sale ni a máa for sale ovary àwọn ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ṣẹ́rí òun rèé ó wà ń bẹ̀ jẹ́ pé ẹ̀rí yẹn wà ń bẹ̀ for anybody láti rí wọ́n ti arrange ẹ̀ sílẹ̀ so it's an arrangement kò ń ṣe orí àmọ́ definition orílẹ̀-èdè náà àbí ẹni tí ò bá yé gbogbo ọ̀nà tó bá fi mọ eh, whatever dictionary kó lọ wá definition of a nation? What definition country? What definition sovereignty? Kò sí kankan tí ìlú ìjẹ́ ìlú tó ń pè ní colonial arrangement Nàìjíríà yẹn. Kò sí ìlú yẹn. Kò sí nǹkan tó jẹ́ ń bẹ́ẹ̀. Wọ́n arrange. Mo fẹ́ ka wo àárín kan. Ṣé mọ̀ pé wọ́n sọ pé hundred years ni amalgamation arrangement ṣé mọ̀ pé kán tó lè gbé nǹkan jáde ṣe bẹ́ẹ̀ mọ̀ wọ́n náà wọ́n á ti parí iṣẹ́ amúnisìn ló nìyẹn àwọn máa stọ́ọ̀dì yẹn pa wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa ṣe so wọ́n ti mọ̀ pé wọ́n ti dàníyàn pé nǹkan táwọn fẹ́ kó lọ́dọ̀ àwọn ará bíi táwọn ṣe ń wò yìí àwọn akó nǹkan o àwọn ní ìdè bíi hundred years fẹ́ pé owó bíi táwọn rówó bíi táwọn tún fi ń ṣe eh, ìjọba táwọn àwọn ní hundred years jàre tó bá máa fi táwọn bá máa fi ṣe tán ó ga jù ó ní bó tún ṣe máa lọ àárín ẹ̀ ní ọ̀rọ̀ independence dé wọ́n dẹ̀ wọ́n dẹ̀ clause sí ẹ̀ pé queen ní head of state but àwọn elite tán kàwé tán ní àwọn ọmọwé ká dáadáa làwọn bá ní republic ni wọ́n bá yí padà ẹ yọ queen kúrò ní orí àga ni because republic kò ní ṣe monarch so bọ́n ṣe di pé ẹ̀hẹ́ àwọn yìí náà bá dá padà fún wọn ṣùgbọ́n àwọn train àwọn soldiers wọ́n dá padà ṣé ti rí ẹgbẹ́ mi ò yé sọ máa ń repeat all the time wọ́n dá padà fún wọn so arrangement ni ṣé ẹni tó gbéwèé lẹ̀ tó sọ pé hundred years ló fẹ́ kó fi wà in effect kò ní ní nǹkan tó máa ti plan ní ó ní nǹkan tó máa ti plan náà ó ní gbogbo ètò oríṣiríṣi oríṣiríṣi tó máa ti ṣe hundred years yẹn ò ní kọ nǹkan tó mọ̀ pé kò ní nǹkan tó fẹ́ ṣe náà wọ́n máa ti ṣètò ẹ̀ ṣètò ẹ̀ ṣètò ẹ̀ lókè tán bá ṣe tán báyìí ni wọ́n ṣe máa ṣe nìyẹn wọ́n ti wọ́n ti parí ẹ̀ bọ̀túngbà tán dá rí pé hundred years pé àwọn <laughs> àwọn IYP wọ́n máa dá mọ́ wọ́n máa làjú ọlọ́run máa fi òótọ́ hàn wọ́n wọ́n máa ti wà set free wọ́n máa ti mọ òótọ́ òótọ́ máa ti set wọn free ọlọ́run máa ti fìmọ́lẹ̀ hàn wọ́n ti fi wọ́n sínú mọ́lẹ̀ ha ha arrangement wa ti dàrú báyìí o wọ́n dẹ̀ ti parí iṣẹ́ gbogbo ọ̀nà ní ṣe bóun ló ń wà nílẹ̀ yìí everybody ń rí yìí náà ṣe bóun ni ẹgbà school ẹgbà hospital ẹgbẹ ẹ tún fẹ́ gba àwọn tó tún kẹ́kọ̀ọ́ gan àwọn tó kẹ́kọ̀ọ́ àwọn doctors pharmacists gbogbo ẹni kọ́ má tún kẹ́kọ̀ọ́ mọ́ kọ́ sọ èyí tí wọ́n fẹ́ gbà <laughs> ibi tán ṣàrẹ́ńmẹ́ǹtì dé Ah, ọlọ́run ọba nù ṣó ti yé wa wọn ra fẹnu bà yẹn pé kẹ ẹ máa lọ digest yẹn ná kẹ mọ nǹkan tó ń jẹ arrangement tẹ bá ti wo ẹni tó ń plan eh, ṣíṣe fún yín kẹ wò ó pé ohun tó plan yẹn náà ló lè execute ẹ òun ló lè ṣe ẹlòmíì ò lè wá ó máa dábẹ̀rù ni torí ohun tó plan nǹkan ẹ̀ tó ti tó òun náà ló lè execute ẹ effectively tẹ́lómi bá lóun ṣe báyìí wàhálà dé nìyẹn so nǹkan tó wà ń bẹ̀ nìyẹn so nǹkan tó wà ní arrangement yẹn la ṣe ń sọ fún pé ta ni sẹ́yìn lè arrange ẹ̀ ní ṣe náà bá ń bẹ̀ ni wọ́n fi yín há káàkiri ni ìyẹn tó plan kan pé òkè dóṣẹ́ nànà ń bí dóṣẹ́ gbẹ̀ ń bí dóṣẹ́ wọ́n fi yín há káàkiri ni ṣèbó ni wọ́n ṣe ń lo gbóyín. Eh, mo kàn mention yẹn pé ká fi mọ nǹkan tó ń jẹ́ arrangement so kó lè yé wa why ta ṣe ń sọ pé Nigerian side arrangement colonial arrangement ni ní tó bí ibi tó ti lọ́ọ́ ti nìyẹn so bó ṣe wà nìyẹn gbàtọ́lọ́n dẹ̀ máa ṣoore fáwa hmm? arrangement wọn ti expire gbàtọ́lọ́n máa ṣoore fún wa kan tó láwọn tún dìbò míì hmm? ọlọ́run ti ṣèyanu ló jẹ́ ọdún méjì tá a tọ́ bá wa ṣe ayọ̀ àjọyọ̀ ẹ̀ léni báyìí tó dẹ̀ ti bá wa bí ọmọ náà tó dẹ̀ ti so èso rí tó ti bá wa wo dàgbà ti foundation yóò ní wo láéláé agbára ìṣẹ́ tọ́lọ́run fi ń jẹ́ mi ni so ṣé ti yẹ yín sìn ní tí mo wá fẹ́ sọ lórí àwọn elite ni pé ṣe rí àwọn amúnisìn wọn burú díẹ̀ ṣe mọ̀ pé nǹkan tọkùnrin yẹn sọ àpárá ló ṣe o òótọ́ ni irọ́ ni o ó padà dòótọ́ o ṣe àpé gbogbo nǹkan tán láwọn máa ṣe náà ṣe àwọn máa replace replace replace replace gbogbo ẹ̀ náà ṣe o àbí èwo ni wọ́n ṣe ń bẹ̀ ẹ́ já wo síra wọn ṣẹ̀ṣẹ̀ àrí pé gbogbo ẹ̀ la kà lọ́jọ́ sí gbogbo ẹ̀ náà ṣe ibi tèmi wá ń lọ ni pé ṣe é rí àwọn tí wọ́n ń lo àwọn elite yẹn àwọn rò yìí pé àwọn gapá sókè àwọn ṣé wọ́n mọ̀ pé wọ́n fẹ́ lo àwọn pé kàn destroy àwọn ni because tán bá fẹ́ wá gba nǹkan ẹ̀ tán bá lọ kọ yín tẹ́ fi lè gbóhùn sókè sáwọn wípé irọ́ irọ́ irọ́ àfẹ́ so báwo ni àníyàn wọn ṣe arrangement wọn ṣe fẹ́ ṣiṣẹ́ wọn ò ní fún yín lẹ́kọ̀ọ́ tẹ́ máa fi raise ohun above them now wọn ò ní ṣe ẹ̀kọ́ tẹ́ máa fi wà ńlẹ̀ yẹn náà ni tí ẹ lè fi gbé rí tẹ́ lè fi gbé lóògó yín òun náà máa fún yín náà ẹ̀yin náà wò èwo ló lè sọ̀rọ̀ ẹ jọ ṣé kò sí elite níbi tó ń pè ní colonial arrangement nàìjíríà yẹn ni ẹ̀yin elite ẹ ẹ sí ń bẹ ẹ gbogbo tó ń ṣẹlẹ̀ ẹ rí ni ẹ ta ló tó sọ̀rọ̀ nu yín kí lẹ fẹ́ sọ because àwọn tí arrangement tán ṣe ẹ̀yin náà ẹ wà London arrangement èèyàn kan máa London èèyàn kan dà èèyàn kan dà wọ́n ṣe máa tò yín nìyẹn tí àwọn tó dẹ̀ wà ní òkè yẹn ò bá ti sọ̀rọ̀ ẹ̀yin náà ò lè sọ̀rọ̀ yẹn ṣé wọ́n ṣe yín lóore nìyẹn ṣé wọ́n ṣe yín lóore ṣé ẹ wúlò fún wọn ẹ wúlò rárá mọ́ ibi tèmi ń lọ ni pé tẹ́ ẹ bá fura ẹ lọ fura wọ́n ti lò yín fún nǹkan tó ń fẹ́ lò yín fún nísìn wọ́n wá fẹ́ palẹ̀ mọ́lẹ̀ nísìtò wọn fẹ́ palẹ̀ mọ́lẹ̀ ṣe mọ̀ pé wọ́n ti kó ètí yín sí àwọn kò ní fi hàn wọ́n ti downgrade yín àbẹ́ mọ̀ kan downgrade yín àbó wà lọ́wọ́ yín àbí tẹ́ ká gan wúlò mọ́ báyìí ṣó wúlò ní territory ibi tẹ́ wà ṣó wúlò ṣebí ńgbà tẹ́ bá rí i pé kò ṣiṣẹ́ eh, ìgbín ìtàn bá tẹ̀ tún fẹ́ ṣe wọ́n á frustrate ẹ débi pé ọmọ tí ò tiẹ̀ mọ ọkọ̀ abẹ́ńtẹ̀ láti eh, ìran míì wọ́n á kàn gbélé ẹ lórí ni wọ́n á gbélé ẹ lórí ìyẹn á frustrate ẹ bàjẹ́ ìgbélókàn yẹn ń tiẹ̀ bàbá àwọn náà gbélé ìlú lé lọ́wọ́ wọ́n á máa ṣe bó ṣe wù wọ́n ọ̀tọ̀ ní tàwọn yẹn wọ́n á máa ṣe bó ṣe wù wọ́n ni bàbá àwọn náà gbélé lọ́wọ́ so àwọn yẹn dẹ̀ ń ṣe bó ṣe wù wọ́n wọ́n dẹ̀ máa gbé wọn lé ìwọ tó kàwé tán nígbà tán máa ṣe cut off bóyá one hundred and something ní cut off ẹ wọ́n á yà gbé ètò jẹ́ nine point three point wọn náà máa fi ṣọ̀gá ẹ kó ṣàlàyé rẹ ìwọ ló máa ṣiṣẹ́ kù kan ló bá tán ṣẹ́rí ṣẹ́rí pé wọ́n ti downgrade ẹ̀yìn elite àbẹ́mọ̀ ẹ ẹ̀ wúlò kí ló dé tẹ̀ ń japa tẹ̀ ń lọ sílùú wọn láti lọ sọ pé òkè nǹkan tẹ̀ mọ́ ẹ fẹ́ lọ lò ń bẹ̀ gbàtẹ́ bá débẹ̀ rí i pé <laughs> wọn ò tiẹ̀ fún yín láàyè yẹn ọ̀tọ̀ níṣẹ́ tán ní kẹ́ máa ṣe máa fọlẹ̀ máa gbálẹ̀ máa máa náà fọ òkú àbí kí náà náà ṣe oríṣiríṣi ẹ́ tí ò ṣe pé nǹkan tó wù yín látọkàn yín tó bá jẹ́ nǹkan tó wù yín why not tó wá pé irú iṣẹ́ tó wù yàn ṣe nìyẹn why not but iṣẹ́ tó ń ṣe pé iṣẹ́ tẹ̀ ń ṣe ni ẹ̀yin tó jẹ́ pé ibi tẹ́ ti ń bọ̀ ọ̀gá ni manager ó ní driver ó ní cook ó ní gbogbo ẹ̀ tẹ́ bá débẹ̀ yẹn <laughs> ẹ̀yin gan mọ̀ náà ẹ̀mọ gbọ́dọ̀ wá lóyìnbó ṣe rí èyí manager kọ èyí èyí treasurer ni níbo ṣe rí bọ́n ṣe downgrade yín wọ́n ti downgrade yín o èyí tó kù fún ẹ̀yin tó bá jẹ́ ọmọ ọkọ̀ IYP ó ní mò ń bá sọ̀rọ̀ ọmọ YYP nínú ẹ̀yìn elite ẹ padà wálé níbi tó goyin wà nìyẹn o níbi tẹ́ ti rè ró goyin lò nìyẹn ẹ padà wálé tí mò sọ ní pé ẹ dá brain padà wálé ni o mi sọ pé ẹni tó bá wà á lọ ìbò tó lóun ò fẹ́ kúrò ó lè dúró síbẹ̀ o ẹ̀yìn torí tí ó bá ń ṣe pọ́pẹ́ lọpẹ́ lọ́run tó ṣe DIY fún wa everybody máa máa rò pé òun fẹ́ takú sí ìlú onílù ni bọ̀tọ́ lọ́run ti ṣèyanu fáwọn àǹsìn àti nílùú tiwa ìyanu ti ṣẹlẹ̀ tó bá di pé everybody ń rí nísìn ẹ bẹ̀rẹ̀ sí ń rí pé à pé lè ṣe rí bẹ́ẹ̀ a encourage oníkálukú láti ibi tí oníkálukú wà oníkálukú á bẹ̀rẹ̀ sí padà wálé gbà ẹ́ iná wà ẹ́ omi wà ẹ́ kinní kan bí gbogbo tá a rí nílùú wọn náà nìyẹn a dẹ̀ rí pé ọlọ́run ti ṣe ìyanu ti diy tí ẹ̀ tún <laughs> ó ga jù ìrọ̀rùn ti diy oore ti diy ó pọ̀ gidi padà wálé tí mò ń sọ ọpọlọ yín lèmi sọ o ẹ dá ọpọlọ yín padà wálé ẹ dá orí yín padà wálé so ẹ lè rí ògo tọ́lọ̀ ń fi sínú ayé yín tó ṣàmọ̀ pé ń sìn inú òkùnkùn lẹ́wà o ṣàmọ̀ pé gbàrán ṣe ń sọ ìwà oníwà ara alára òun lẹ̀ ń gbàdá o ara òyìnbó lẹ̀ ń lò o ògo òyìnbó lẹ̀ ń lò o tó ṣe àpọ́n náà máa replace wọ́n máa gbà wọ́n gba ètò dáa àwọn wá replace ẹ pẹ̀lú tàwọn tí ò dáa àwa rò pé ètò dáa ni abẹ́ gbàgbé tún lọ ka tó sọ o Macaulay tó sọ o eighteen thirty five ẹ lọ kà á àwọn máa gbẹ ètò dáa so mo ṣe ní ẹ padà wálé ẹ dá orí yín padà sí ètò dáa yẹn ètò dáa yẹn gangan kan tó replace ẹ ẹ dá orí yín padà sí ètò dáa yẹn hẹ́n ẹ ju ti wọ́n lẹ̀ ẹ ò bó ṣe wà gangan nìyẹn torí bí ò bá ṣe bẹ́ẹ̀ wọ́n in fact wọ́n lò ní ìlò rag ni ìlò rag nísìn ẹ̀yin náà ti di pé ẹ̀yin náà struggle ẹ̀yin náà ti di pé bó bá ṣe gbà ni àìmọye ṣé mọye àwọn tí wọ́n ti cancel nínú kíláàsì tẹ̀ ń pè ní elite yẹn ṣé mọye tán ti cancel ò lè sọ pé òun ṣiṣẹ́ ẹni iṣẹ́ kò fọwọ́ tún àgbàgbàgbà wípé kò sí bó ṣe jẹ́ níbi tán ń pè ní arrangement nàìjíríà yẹn o nísìnyí o bọ́n ń sọ o o tá à ka o tá à ń rí oríṣiríṣi wo o ṣẹ́ẹ́rí ṣẹ́ẹ́rí tán sọ yín dà tán sọ yẹn lo ògo ni o torí ntẹ̀ka ọ̀tọ̀ replace ntẹ̀ka tẹ́ fi ń bùgà pé ẹni tó bá mọ̀nú yẹn tọ́lọ́run kọ́ ni o fúnra rẹ ọlọ́run ló kọ́ ẹni tó mọ̀nú yín irú àwa tọ́lọ́run kọ́ <laughs> tó ewu náà làwa náà kà tọ́lọ́run kó ṣàánú láti ẹ̀tún wá lọ sí the best school kìíní kan lọ amúnisìn agbárí burúkú wà lórí wọn ẹ tún lọ sanwó rẹpẹtẹ kìíní kan school ni the best kìíní kan kìíní kan ẹ sanwó rẹpẹtẹ lórí pé rọ àti rọ àtòfò àtòfò ló bá tán ibi tó tiẹ̀ máa ń jọ́ jọ̀yàn lójú ni pé tẹ bá rí gbogbo àwọn tó ń pè ní the richest richest wọn ẹ jọ kí náà kà o àwọn òrí yẹn wọn ò jẹ́ kẹ́ kọjú sí yẹn pé ah, àwọn eléyìí ò máa tẹ kàwé tán àwọn eléyìí ò máa kàwé wọn wọn ò jẹ́ kẹ́ yí ọpọlọ yín síbẹ̀ ìwọ tó wá kàwé tán tán ni o kàwé tán ni o ìwọ tó kàwé tán wà wá máa lọ júbà wà máa rá bàbà ẹni tí ò kàwé tán ṣẹ́rí ibi tán da ọpọlọ yín rúdé ṣẹ́rí bọ́n ṣe túnà ọpọlọ yín mi mọ̀ bóyá gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ o ìwọ tó ń fọwọ́ sọ̀yà pé àwọn ah, ti kàwé tán kinní kan ní ẹgbẹ́ wàá máa ṣe ọ̀rá ìsà fún ní ọ̀dọ̀ tiwọn ẹni tí ò kàwé tán àbí mélòó ni wọn ni ó ṣe kinní tó kàwé tán bẹ kí wọn kà mélòó ni wọn ni ẹ lọ wò wọn dẹ̀ wá túnú orí tiyín sí pé kẹ́ máa ṣọ̀rá ìsà wọn kẹ́ máa pọ́n wọn lé nǹkan tán bá ti sọ ni o nǹkan tán bá ti ṣe ni o ṣé ẹ ti rí ẹ lọ pórí yín wálé ẹ dá padà ẹ dá padà IYP tó jọ ọmọ ọkọ lèmi sọ o nínú ẹ̀yìn elite o ẹ gbórí padà wálé o kẹ́ lè rógo yín lò ní o ní DIY torí oore pọ̀ ń bẹ gidi oore pọ̀ dáadáa láwọn nǹkan tẹ ní tí ò sí ẹni tó fẹ́ ní lára tí ò sí pé mo mọ mo mọ èèyàn kan eh, àfi tí n bá wà nínú klọ́ọ̀bù kan tí n bá wà nínú kọ́ọ̀tì kan tí n bá kí ló kàn anybody nù yẹn nígbà tá a ní playing field ti level ọlọ́run ló ṣe àwa kọ́ náà ṣe bọ́ọ̀nà fúnra rẹ̀ lódìde àánú lódìde oore náà ọlọ́run lódìde opportunity rẹ wà ló wọn ò rí ewu wọn ò jẹ́ rògbò wọn ò rí opportunity kankan tẹ́ bá máa rí nǹkan kan ah ẹ̀yin náà mọ nǹkan tó ju yín rí ẹ máa dúró insult oríṣiríṣi ẹ mojú nǹkan tó ju yín máa rí láti ẹ̀ ti get nǹkan kékeré ẹ mọ tó ju yín máa rí náà ilé ọlọ́run wá ṣe nírọ̀rùn fún yín tí ò ní wà láàánú àbí wọ́n tó já iyp jápọ̀ náà ṣoore fún ẹ kò sí elite oní diy o iyp hmm, nìyẹn ṣùgbọ́n n tó mọ̀ yẹn tó gbé kalẹ̀ ọlọ́run ṣe owó ó gbowó kó fi lọ ṣe nǹkan tó fẹ́ ṣe kó fi lọ ṣe nǹkan tó fẹ́ ṣe ó ti rówó ó dẹ̀ ń lo talent ẹ̀ to the maximum ẹni tó wù ẹ́ láti inú ọkàn ẹ̀ ló ń ṣe tí o sẹ́ni tó fẹ́ yẹ̀ lọ́wọ́ wò kó ṣe gbódìgbà tó bá rèèyàn kan àbí tó bá pawó ó máa sanwó fèlè sanwó fún yẹn wà á máa san percentage káàkiri kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ ara burú ṣé bí wọ́n lo ṣiṣẹ́ ìwà ètò ṣe jẹ́ pé èèyàn kan ló tún máa gbùnbí gbùnbí lọ́wọ́ ẹ̀ nà èèyàn kan jókòó síbì kan á máa dẹ̀ máa gbowó lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wá ń ṣiṣẹ́ ń kọ́ tẹ̀ ń láàgùn wọ́n ròyìn wọ́n ràn wọ́n máa já tíkẹ́tì ẹjọ́ ẹ mọ̀ pé mo máa ń bẹ̀ẹ́ dẹ̀ kúkú máa ń bá mi ṣe ẹjọ́ àwọn tó ń ta ọjà ní àwọn ọjà yẹn àwọn tó máa ń já tíkẹ́ẹ̀tì fún yẹn ẹjọ́ ẹ̀ẹ́dẹ̀ ṣe wá lóore kẹ́ máa bá wa yà wọ́n ẹ bá wa yà wọ́n kẹ́ sọjà náà kẹ́ máa sẹ́ǹd orúkọ ọjà yẹn sí ẹjọ́ ẹ bá wa ṣe yẹn jọ àwọn tó ń já tíkẹ́ẹ̀tì orí burúkú yẹn ẹ máa bá a ya fọ́tò wọn ẹ máa bá ya fọ́tò rà ti gbọ́ pé ẹ̀ tán bá ní tẹ́ ẹ̀ bá san tíkẹ̀tì wọ́n á lọ kí ṣọ́ọ̀bù yín wọ́n á ṣe kínní kan ṣé rí gbogbo system burúkú kí ló dé tẹ́ fi náírà ní àwọn èèyàn ṣé bó kó ní profit ẹ̀ nìkan tó yẹ kó fowó ẹ̀ ṣe sẹ́yìn lẹ́dá lókòwò ni ìwọ tó ń já tíkẹ̀tì tó ń já tó ṣé wọ́n ló fún ní owó tó fi ń ṣe òkò àbí wọ́n ló ń go through gbogbo stress tó fi tó fi ń lọ rajà tó gbé mọ́tò tó ṣe lè ṣé wọ́n ló ń go through ẹ ní. ẹ jókòó síbi kan ẹ wá máa ní àwọn èèyàn lára gbowó ilé gbowó ilé fún kínní ṣé ẹ ti rí arrangement wọn o ṣé ẹ ti rí kò sí ndiy o tó yẹ ní gbogbo wọn ṣe fẹ́ kú ilẹ̀ dẹ̀ máa lanu gbé gbogbo yín mi ni ìyàláṣẹ tọ́lọ̀ fi ń jẹ́ mi ni. ẹ jọ̀ọ́ ẹ̀yin elite ni mo fẹ́ bá sọ̀rọ̀ ọmọ ọkọ IYP ni mo ń sọ o kò ń ṣe ìtẹ́ pé colonial mentality ti ba ayé ẹ̀ jẹ́ o bó ṣe wà ní kì í ṣe pé elite tó máa sọ pé àgbà tó bá dé DIY ló ní oní àìdíà ẹ̀yìn yọ àìdíà má láìdíà o má la idea o idea tó o rí lò ní colonial arrangement nàìjíríà tó o lọ lò fún wọn bẹ̀ pé kán ràtúnṣe ń bẹ̀ o gbogbo yín pátá ẹ dákẹ́ pa mi ì gbọ́ pé kankan nu yín sọ̀rọ̀ mi ì gbọ́ pé kankan nu yín tẹ̀ sọ pé à ah, ẹ ọgbọ́n kan la lè ṣe kinní kan la lè dá ẹ tẹ̀ rí nǹkan kan tẹ̀ lè ṣe náà torí kì í ṣẹ́rù yín ṣẹ́yìn lè arrange ẹ̀ ni kì í ṣẹ́rù gbogbo yín ṣátìrí tó ṣe making useless ẹ wà nínú ìlú ládùrúgbẹ́ṣẹ́lẹ̀ pọ̀ tó tẹ́lẹ̀ ka gbogbo ẹ̀ tó ẹ wo bí ìlú wọn ìlú kòlónì àyẹn bó ṣe rí arrangement ṣe bó ṣe rí ṣe pọ́n ti useless yín ibẹ̀ náà nọ́nà èèyàn kan ló kọ átíríkù wọn ló sọ wípé nínú gbogbo àwọn tó wà nínú kòlónì arrangement Another country another nation Colonial arrangement in Nigeria wọ́n ní less than seven thousand péré ló lè sọ pé òun máa gbégbé ayé ìfọ̀kànbalẹ̀ ìgbé ayé tó dùn less than seven thousand ṣe mọ iye mílíọ̀nù sàn ló wà ń bẹ̀ ṣé ẹ ti rí i pé arrangement burúkú níbẹ̀ yẹn ṣe rí i pé ẹni tó pe rẹ̀ náà jẹ́ orí ẹ̀ burú kọjá bó ṣe yẹ less than seven thousand six thousand something nínú gbogbo bẹ̀ not the nation not the country colonial arrangement ibẹ̀ péré ẹ̀yin elite ṣe mọ ara yín ṣe mọ iye ara yín tẹ̀ ń pera yín lẹ́lite elite kọ́ <laughs> aláwàdà ààyè ìyá àmúnisẹ ayé wọn ti bàjẹ́ wọn á fún ẹ lórúkọ ẹ báyìí orí ẹ máa máa wú bíi gàárì fọ ni míì wà wọn ò ní pera wọn lórúkọ o àti wọn lọ arúkọ mọ́ra wọn lórí ṣé ẹ rí àbẹ́ ẹ rí àwọn á tún lọ arúkọ mọ́ra àwọn á fún ní title wọ́n ti mọ̀ pé ẹni ṣòro title ẹni ṣòro position ẹni ṣòro kan máa pè é lórúkọ leader ẹ eh, eh, professor kìíní kan ṣe ni wọ́n máa máa pè yín ẹ sọ̀sọ̀sọ̀ doctor kìíní kan kìíní kan kan ṣáà máa pè yín ni. ẹ bá dé hospital wọ́n máa pe orúkọ doctor gbàmù ni doctor kìíní apẹ lórúkọ ni bọ́tú o mọ̀ pé dókítà nìyẹn náà o ṣáà mọ̀ pé iṣẹ́ ẹ̀ nìyẹn bọ́tú ní ibi tó ń pè ní corona arrangement Nigeria wọ́n tẹ̀ ní àwọn míì tún máa bínú pé o pé àwọn pé o pé àwọn tán wọ́n náà máa ń bínú ẹ ò tí pa àwọn lẹ́ńjìníẹ̀ ẹ ò tí pa àwọn ní Dr. Chief ẹ Alhaji Ọ̀túnba gbogbo ẹ̀ wọ́n á ò pé àwọn tán wọ́n á wá ka gbogbo ẹ̀ lọ́ra ẹ̀ rádaràda àtìránù lórí òfo ṣẹ́ni tó sọ gbogbo nǹkan dà ṣé ẹ wúlò níbẹ̀ yẹn nígbà tẹ́ ẹ ti lè wúlò ní colonial arrangement nàìjíríà yín yẹn ẹ máa dọ́dọ̀ kún dọ́wọ́ ní diy o ẹ ní àìdí ẹ gbàgbé blueprint wa la máa lo ọlọ́run ló gbé kalẹ̀ o bẹ́ẹ̀ ni kò yẹ yẹn ni kò jẹ́ wa yẹ gbogbo diy kò gbogbo àwa a ní àìdí àkọ́kọ́ yàtọ̀ sí ìtọ́lọ́run ṣe fún wa. ìlànà tó lọ́n gbé kalẹ̀ fún wa ẹ ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ẹ jẹ́ ká máa bẹ̀rẹ̀ sí lọ ẹ rí i ṣé bá àti ìlò tó ti ń kọ́pì ọlọ́run ló ṣe kò dáná kọ́pì ni táwọn náà rí i pé yes <laughs> ó kọjá bẹ́ẹ̀ òótọ́ ni bẹ́ẹ̀ ni ọlọ́run ló ṣe é òun ló gbé ló gbé kalẹ̀ fún wa ó ga jù tẹ́ bá tẹ̀ rí ti education ìwé ìwé láti ẹ̀fẹ́ sọ ó tiẹ̀ ti pọ̀ jù èmi gan fúnra ó kàn ó kàn ń hó ṣe mọ̀ pé kí nǹkan máa hó lórí yàn pé ah yìí kíkì ní tẹ̀ tètè ká bẹ̀rẹ̀ sí lò ká bẹ̀rẹ̀ sí ah àwọn èèyàn máa ní ìrọ̀rùn tó pọ̀ o ah àwọn èèyàn máa gbádùn tó pọ̀ o ah àṣẹ ẹ àyíwá ìpìtì bọ́ sáyé ọlọ́run ó ṣe wọn o èmi fúnra mi máa dúpẹ́ lọ ọlọ́run pọ́n mo mà ṣeun adúróore tẹ́ ṣe fún wa yìí adúróore tẹ́ ṣe fún wa yìí ṣẹ̀dẹ̀ mọ̀ pé nǹkan tó ń jẹ́ ìgbàgbọ́ nìyẹn kọ́lọ́n tó wá mu á sì mú ṣẹ̀ ṣe mọ̀ pé gbà yẹn two years ago ni mo ti máa ń sọ pé ó ti wá sí ìmúṣẹ ó ti ṣe já mọ̀ pé mo máa ń pronounce ẹ̀ mo máa ń decree ẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run ṣé bóun ló wá sí ìmúṣẹ yìí ṣé bóun lọ́lọ́run ti ṣe ó dẹ̀ ti ṣàṣepé àṣeyọrí kì í ṣe iṣẹ́ àbọ̀ láíláíláíláí ẹ jẹ́ a máa wòran bọ̀ ó kù díẹ̀ at least kò <laughs> wọ́n gbàgbọ́ gbàgbọ́ orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ń sọ̀rọ̀ ni àìmọ̀ <laughs> orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ni bó ṣe wà nìyẹn òun nìyẹn òun náà la ṣe sọ fún nàìjíríà pàà náà bẹ́ẹ̀ ṣe ṣó tán àdẹ̀gbówó àná nǹkan bẹ́ẹ̀ ṣe gbàgbé tá a bá rí ẹnikẹ́ni ọmọ IYP kankan tó ní nǹkan tóun ṣe nàìjíríà kan colonial arrangement nàìjíríà kan lòun ti lọ mú lòun ti òun kò tiẹ̀ ní ṣe kò sí ní tó jọ bẹ́ẹ̀ báwọ̀tà ṣe ní adúrú nǹkan tán ṣe ṣe mọ́yé èèyàn tó kú pàdé ṣe mọ́yé èèyàn tí ìyà ń jẹ tó ń fomi ojú sùn omi ojú ojú tears tears ni wọ́n fi ń sùn. àkílódé àìrọ o colonial arrangement dúró láàyè o kóníkàkú àláyè bó ṣe wà ní ọlọ́run ti ṣe tiwa fún wa so ẹ̀yin IYP tó jọ ọmọ ọkọ tẹ̀ ń pera yín ní elite nítorí òsín tó jẹ́ elite ẹ gbàgbé wọ́n gba yín ni àwọn amúnisìn gba yín ni ẹ wálé ṣùgbọ́n ẹ má wá sí diy wá máa sọ pé ẹ láìdí àgbàgbé kò sí àìdí àlẹ́yìn blueprint ọlọ́run fún wa ẹ̀hún lá má lò ẹni tí ò bá tẹ́ lọ́rùn kú lọ síbi tó fẹ́ lọ ẹ̀yin ẹjẹ́ ká gbé kalẹ̀ kò ní tẹ́ lọ́rùn kẹ̀ ìwọ gan máa wà proud pé IYP ni ẹ ọ̀ diy inú ẹ̀ máa máa dùn ní torí anywhere tó bá lọ wọ́n máa máa ah, kì ẹ́ pé yes <laughs> àwọn èèyàn ló dé yìí wọ́n bá rí passport ẹ lásán gbàgbé diy wọ́n máa máa kí ẹ ní ah, ah, àpọ́nlé yìí máa pọ̀ jù bó ṣe wà nìyẹn so ẹ̀yin ẹ̀ lìtì ọmọ ọkọ ni mò ń bá sọ̀rọ̀ ẹ gbórí ẹ dá orí yín padà sílé kẹ wá lé kẹ wọnú ara yín kẹ wo ògo tọ́lọ̀ ń fi síbẹ̀ kẹ wo bẹ ṣe fẹ́ lò fún gbéga orílẹ̀ yín fún gbéga ẹ̀yin ìdílé yín fún gbéga orílẹ̀ yín fún ògùn ọlọ́run àlàyé ẹ lè máa yan ọlọ́run lógo mú wo ni o pé kán máa ládùúrú ìyà ti fi jẹ pẹ̀lú brain washing pẹ̀lú gbogbo ẹ̀ tán ti fìyà jẹ yín tán tún wá ja yín lẹ́sẹ̀ yín náà wá di ẹni pé ẹ̀ ní ẹ̀yin náà struggle ẹ̀ struggle badly sẹ́pẹ́ àìmọye yín tó ta nǹkan ẹ̀ ẹni wọn relocate àwọn náà tún fún yín ní àyè àti relocate ah, ṣé wọ́n ṣe kẹ́rù lọ́njọ́ sí nìyẹn ní ìsìn oníkàkù ló tiẹ̀ wá kúkú kó rẹ̀ lọ fúnra rẹ̀ kọ́lọ́n kó ṣàánú fún wa fúnra ara anybody ló ń kóra ẹ̀ lọ́bẹ̀ ètò èkó tó wá tiẹ̀ wọ́ọ̀sì ni àwọn tó máa ń ta nǹkan wọn yẹn wọ́n á ta lé wọ́n á ta gbogbo ẹ̀ ẹ ṣe mọ tẹ́ ń ṣe ṣá irọ́ kò lè tó bẹ́ẹ̀ o wọ́n á ta gbogbo ẹ̀ tán bá ta wọ́n wá láwọn àwọn jápa ọlọ́lùú nílùú wọ́n á lọ há síbẹ̀ wọ́n á lọ há síbẹ̀ tán bá débẹ̀ nǹkan tán rí tí ò bá tẹ́ wọn lọ́rùn wàhálà dé àìmọye tó lọ bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ìlú yẹn níṣẹ́ náà tún gba ọmọ lọ́wọ́ wọn wọ́n sọ àwọn ọmọ wọn dolóore ká má sọ míì ìmí wọn tiẹ̀ gbọmọ pátápátá lọ́wọ́ ẹ̀ ni lóṣìíríṣìí ẹ wo ẹ dá padà ẹ jẹ́ kí orí padà wá ẹ dá padà síbi tọ́lọ́run fi sí gangan ẹ wọnú ara yín gangan original ẹ gbàgbé gbogbo fèkì eh, fraud eh, irọ́ tí gbogbo àwọn amúnisìn yẹn tó ń ṣe ẹ gbàgbé yẹn ẹ padà ní real one padà gbogbo ìtàn máa ń sọ fún yín tí wọn bá ti gbéyàn kan síwájú yín kó máa ní blue blue blue gbogbo yín náà máa ní blue blue blue bóyá kan rí rí pé irọ́ kò ń ṣe blue irọ́ gbogbo yín ẹ láti sọ nǹkan tó gbọ́n sọ ẹ má ti máa sọ gbogbo yín láti sọ the same thing ẹ gbàgbé gbogbo yẹn ẹ lọ sọ gbogbo yẹn dànù ẹ wọnú ara yín ló yá ògo lọ́lọ́run tẹ̀ fi sí mi nínú gbọ́gbọ́gbọ́ original ẹ wá wò bẹ ṣe fẹ́ lò fógo ọlọ́run ní DIY èmi kàn sọ bẹ́ẹ̀ ni ìmọ̀ràn lèmi mú wá o ẹ ní choice yín o ẹ mọ̀ pé mi you have the right to choose ní tọ̀dọ̀ tèmi bó ṣe wà nìyẹn mo ní kí n mention yẹn fún yín ni ọ̀rọ̀ àwọn ọba yẹn ló wá kàn báyìí ẹ má bínú pé mò ń gbàsìkò yín o hmm. ó mà wá ga àwọn tó ń pera wọn lọ́ba yìí ṣe rí pé ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ni wọ́n ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ni wọ́n tó ń pera wọn lọ́ba yìí oh God mi ni mo fẹ́ bẹ̀rẹ̀ pé ṣé ẹ̀ ń wo tv wa ò tiwantiwa ṣe ti rí van wa ní New York van eh, ta fi ń ṣèpolówó ni àwa kọ́lá ni van o <laughs> company ló ní o ṣe ti rí ta fi ń ṣèpolówó ní New York lénìí fún eh, àjọyọ̀ anniversary wa lénìí ẹ lọ wo tiwantiwa tv wa o ẹ lọ wo ẹ rí ń bẹ́ẹ̀ pé lára àwọn nǹkan a ti ń ṣe láti bí ọ̀sẹ̀ mélòó kan a ti ń ṣe towards pé kó má jẹ́ pé tó bá ṣẹ̀ṣẹ̀ di èèyàn ẹ̀ a ti ń ṣe gbogbo ẹ̀rin ta fly nǹkan ṣe gbogbo ẹ̀ lọ everywhere à ń ṣe towards anniversary ni a fẹ́ dúró pé last minute ṣẹ̀ṣẹ̀ láṣẹ̀ṣẹ̀ ń ṣe gbogbo ẹ̀ náà a spread ẹ̀ ni but eh, pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ẹ̀ eh, van ní New York lẹ́yìn again I máa ń like New York because àjèjì pọ̀ ń bẹ̀ gan and lójú ẹlòmíì tó máa wá sí ọ̀dọ̀ wa wọ́n máa ń fi ìpè tó bá tí ì dé New York ò tí ì dé anywhere so oríṣiríṣi ẹ̀yà máa wà ń bẹ̀ so oríṣiríṣi ẹ̀yà ló máa rí wọ́n dẹ̀ máa gbé lọ sí ibi táwọn náà ti wá ìròyìn oríṣiríṣi ni so bóyá wà nìyẹn ọlọ́run ló ṣe ìyànà ẹ mo ní ká sọ fún wa pé àṣẹ rí o a wà ní. And eh, New York, they ain't gay no. So the Latin lọ alone. So like say mo bí arrangement ti à ń sọ̀rọ̀ kí n àwọn ọba ni ba ni ṣe rí pé a van lọ síbẹ̀ a lọ ni a ni wọ́n dẹ̀ mọ̀ pé òótọ́ ni kò ṣe rọ́ kò ṣe lè dà náà máa máa sọ dáadáa pé àwọn ṣe àkópọ̀ ni àwọn kó wọn pọ̀ ni àwọn náà máa ń sọ kò sí ìtọ́ ń sọ kò sí ìtọ́ ń rẹ́kọ̀dẹ̀ gbogbo nǹkan tó ń ṣe iná ní rẹ́kọ̀dẹ̀ lọ́wọ́ so àwọn náà máa ń sọ a lọ present fact ni kò dẹ̀ sí ìtọ́ yà wọ́n rí i pé kò yàtọ̀ gbogbo key places wọn la lọ even the uh, not country not nation not country colonial arrangement Nigeria ká lọ síbẹ̀ evidence wà bẹ́ẹ̀ padì bẹ́ẹ̀ so kò lè lóhùn mọ̀ pé díẹ̀ àwa orílẹ̀-èdè ni kò possible because for each embassy gbogbo tó ṣẹlẹ̀ nínú ìlú tẹ́ bá wà lẹ́nu láti mọ̀ pa ẹ̀ ká máa wàá sọ pé a gbé statement wá síwájú ẹ̀ tó mọ̀ ní anyway tó ti gbà gbogbo ẹ̀ lẹ́ ti gbà sọ́wọ́ tẹ́lẹ̀ à ń kọ́ sí torí mi rántí gbà yẹn ta ní ká máa kọ lẹ́tà recognition lórí ìrìn ìgbà tá a nírìn àjò yìí kọ́lọ́n tó sọ orílẹ̀-èdè fún wa o kó tó sọ di dry wife fún wa nígbà yẹn àwọn èèyàn wà tó ń Eh, evidence receipt pé wọ́n send sí presidency wọ́n ní ìlú eh, not the nation not the country colonial arrangement Nigeria yẹn. so nǹkan tí wọ́n wà aware of ni àti pé àwọn kan náà tó náà ṣáwọn náà ni arrangement àwọn kan náà ìtàlà arrangement wà ẹ̀yìn tá yẹn náà ni àjọ tí ń sọ̀rọ̀ kò sí ètò kan wọn ṣùgbọ́n fún àwọn hacker kiri ni wọ́n dẹ̀ fún wọn láàyè gbòkè ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ilé òun wọn lórí náà kò ń jalè kò ń jalè aráàlú kò ń ju owó aráàlú ẹ̀hún ni ẹ̀rú oríṣiríṣi ìkan nu wọn ni mọ̀ bí gómìnà kan tán ní pé ń sọ̀rọ̀ ń kó kan fókan ẹ̀ gbádùn owó tán náà ń ha káàkiri wọ́n sọ wípé àpapín ni nàá àpapín ni ṣé mi kì í sọ ni anywhere níbi tá ara bí ìkójọ kò yẹ kẹ́ni bọ́dì sọ pé òun pọ̀ àbí pé ebi ń pa àwọn àbúrò òórùn jẹjẹ níbo ládùúrẹ́ tọ́lọ́ ń ṣe ó kọ́ ẹ pé tí yorùbá ó tẹ̀ ní gbogbo wọn ṣe dojúkọ ilẹ̀ yorùbá ọlọ́run kó ṣàánú díẹ̀ wà torí ẹ̀ ni dáṣà tó yẹ pé ẹnikẹ́ni tó ń gbé lórí ilẹ̀ díẹ̀ wà anybody tó ń gbé lórí ilẹ̀ díẹ̀ nínú àwọn politician yẹn mi ìfẹ́ mọ ráǹkì yín bóyá gómìnà senator eh, eh, kí ló ń pè wọn náà eh, chairman bí whatever it is uh, local, government chairman yes local government chairman all that whatever rank tẹ́ wà whatever the rank whatever the orúkọ tẹ́ ń gbé ní orí ilẹ̀ diy tàbí tẹ́ ń pera yín pé ẹ represent diy tó dẹ̀ jẹ́ pé nàìjíríà ni nàìjíríà gangan lè ń ṣiṣẹ́ fún ilẹ̀ wa ní under arrangement nàìjíríà. káìkáìkáìkáìkáìkáìkáì ah ìparun ti bá gbogbo yín àyà ìparun bá gbogbo yín pátá ẹ̀ńtáyé ẹ̀ wá bàjẹ́ jù nù ayé gbogbo yín wá sọ pé south west Nigeria, wá láti south west nàìjíríà wá láti west nàìjíríà lẹ́yìn èèyànkéèyàn yìí èmi ò sáwọn dìndínrín o mi ò dẹ̀ sáwọn míì tẹ́ pé wọn nǹkan mọ̀ ní wọn ò túnú orí tiwọn síbẹ̀ ọ̀tọ̀ nìyẹn bọ̀tẹ̀ yìí tẹ̀ ń pè ráyé ní politician sí tẹ̀ wá mọ̀ ẹ sọ pé diy ẹ̀ ń pè ní south west ẹ̀ ń pè ní part of Nigeria, ayé yìí máa parun ni gbogbo tó ń jẹ́ ìparun tó wà níbi tẹ̀ ń pè nàìjíríà yẹn ó máa máa jẹ́ títí ìdílé yìí títa yìí máa fi parẹ́ ni ẹ ní rojú rẹ Ọlọ́run láyé láyé láyé láyé gbogbo tó wà nù ayé tó ń dùn yín ó máa di ìbànújẹ́ nù ayé yín ni ẹ máa parun pẹ̀lú ìbànújẹ́ ni ọ̀run máa bì yín wọ ayé máa parun yín máa pa yín run gbogbo nǹkan náà fi àṣẹ dá ó máa pa gbogbo irun ni tẹ́ bá ti ń pè orí orílẹ̀-èdè dy tẹ́ ń pè ní part of Nigeria ìparun máa bá gbogbo yín o ẹ máa parun ẹ ní símọ́ ìparun máa bà yín gbogbo yín pátá ọmọdé àgbà arúgbó yín ni ọkùnrin obìnrin yín ni tó ń pè orílẹ̀-èdè dy democrat yorùbá orílẹ̀-èdè iyp tẹ́ ń pè mọ́ nàìjíríà tẹ̀tún wá ń pè ẹ́ ń tààgì ẹ̀ pé south west abẹ́ wa lanu ẹ̀ wá sọ pé èkó ẹ̀ lagos kìíní kan ẹ̀ ń dá ṣàkàṣà níbẹ̀ ẹ̀ máa parun ẹ máa parun ọ̀run máa bínú sí ayé máa bínú sí ọlọ́run àlàyé máa sọ gbogbo ìbílẹ̀ kalẹ̀ sínú ayé yẹn ní símọ́ ẹ̀yìn ìka játijàti wọ̀nyí ẹ má bínú ó tún padà sórí àwọn yẹn ni a jẹ́ pé ẹ̀mí ọlọ́run fẹ́ kí ọmọ yorùbá kọ́ ro ìjẹ̀pẹ̀ lé wọn lórí ni gbogbo wọn tó ń lọ kiri tó ń exhibit ara wọn tó ń pera wọn pé yorùbá làwọn nàìjíríà làwọn ẹ lè jẹ́ nàìjíríà nù ọ̀tọ̀ nìyẹn bọ̀tí pé ẹ ń pe orílẹ̀-èdè wa gangan ilẹ̀ wa ẹ wá takú síbẹ̀ ẹ ń pe ilẹ̀ wa ní pé part of Nigeria ẹ operate as part of Nigeria ẹ fẹ́ pè báyé wọn jẹ́ ẹ fi èpè báyé gbogbo wọn jẹ́ sọ lórí burúkú làwọn ni ẹ̀yin ìka jàtijàti ẹ̀yin náà ló jẹ́ káwọn olórí burúkú kan máa sọ̀rọ̀ ẹ̀yin ẹja kan máa sọ nítorí pé fi ń há káàkiri ṣé bá lè gbẹ̀ǹtì wọ́n fi ń ẹrù pamọ́ ni wọ́n fi ń há káàkiri àwọn tó fi ń há sọ pé àwọn ti gbà fọ́lọ́run wọn làwọn ti gbà fọ́lọ́run ẹ̀yin tó wá fi há tó fi ń torí orí tẹ̀ ẹ̀ wá sọ̀rọ̀ ayíǹde kò dàkúdà ẹ̀ wá sọ̀rọ̀ ayíǹde dàkúdà síbẹ̀ pé ẹ sọ̀rọ̀ ayíǹde rè ẹ ẹ ní kúrò ẹ ní kúrò ẹ̀yin bá wò kí lẹ̀ mọ́ pa mi tẹ́ jókòó sí tẹ̀ ń tẹ̀ halẹ̀ pẹ́ ní kúrò kí lẹ̀ mọ́ pa ẹ̀ tẹ́yìn lẹ́tọ̀ọ́ ni àwọn tó tó gbà fọlọ́run ṣé báwọn náà rí bá ti ẹ pé wọn ò rí òun náà ló fa ọ̀rọ̀ báyìí o wọ́n pè mí sí ìpàdé pàjáwìrì ni kí ló dé wọ́n níṣẹ́ báwọn sọ fún ẹ lọ́jọ́ sí ṣé o gbàgbé mo ní kí tún ni àwọn láwọn ọba ni. Ah mo ní à kò sí ìṣebí republic là mo láwa tẹ̀ tún dọ́bù ẹ̀ bí colonial arrangement nàìjíríà ṣe dọ́bù tiẹ̀ náà tó lòun federal republic tó jẹ́ pé lórí irọ́ ni mo ní bẹ́ẹ̀ náà làwa náà democratic republic làwa náà which means power to the people. wọ́n ní sọ́tán ṣáwọn sọ fún mi àbáwọn sọ fún mi wọ́n náà máa ti wà lẹ́nu pàdé báyìí. iṣẹ́ rí ẹ̀ <laughs> ẹ̀ fẹ́ mọ wọ́n ṣe máa ń gba information ẹ̀ tó bẹ́ẹ̀ kò sí nǹkan tó bá pèrè ní orúkọ àbójẹ́ bá kàn tí wọn mọ̀ pa ẹ̀ gbàgbé ibi tó bá tutọ́ sí wọn mọ̀ gbàgbé gbogbo side cheek left cheek ẹ kò sí èyí tí wọn mọ̀ kò síbi kò sí èyí tí wọn mọ̀ ibi tó ń gbé kò sí èyí tí wọn mọ̀ nǹkan tó ń ṣe aṣọ tó wọ oúnjẹ tó wọ ìwọ fúnra rẹ kò sí nǹkan náà <laughs> ẹ̀rù á máa bà ẹ́ títí kan àwọn ìyàwó oríṣiríṣi kò sí rẹ́kọ̀dì tí wọ́n ní lórí gbogbo anybody and everybody yìí wọ́n ní àwọn gbà mo bá ní àá wọ́n ní ìdá yẹn eh, kò sáréyàn jiyàn ṣèbí tó bá rí tó wù wá ṣàmọ̀ kábíyèsí o àbẹ wá wọ àwọn báyìí náà bá bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ̀kùsọ̀ lẹ́nu wọ́n ní à kọ́ bá wọn ṣe ni o àwọn gbọ́dọ̀ kú ní kò sí láwọn fẹ́ ṣe táwọn ò bá ṣọba àgbà làwọn o àwọn láti wà níbẹ̀ ni àwọn láti remain status ni ni kọ́ táwọn bá máa ṣe àwọn ò mind o àwọn ò mind tó tẹ̀ ní concern amalgamation wọn mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ o wọn mọ̀ pé pẹ̀lú ló ń jẹ́ bẹ́ẹ̀ o àwọn ò mind àwọn sign ni ẹ̀ tó ní pé kínní kan gbogbo nǹkan tó fẹ́ àwọn làá máa ṣe fún wọn ẹ pé ẹ ni ẹ bọ́ bá ní kò ń fọmọ orúbọ òun rẹ́dí o wọn láti wọn tẹ gbọ́dọ̀ gbà ní mú àyẹn Ọlọ́run ẹ bá má kọjá àyè yín o kàn pátá ni ṣe rí ooo ẹ tọ́jà o ah gbogbo nǹkan tẹ máa ṣe gbogbo nǹkan tẹ bá máa ṣe ni ẹ máa para yín ni o ẹ máa para yín ni o torí ẹ gbogbo àìdíà tó tiẹ̀ ní ká tiẹ̀ sọ wípé òkè ẹ wọ́n fẹ́ ṣe ìlú sìn ẹ gbogbo àìdíà tó níyẹn kò lè fẹ́ fọ̀ wọn rárá kó máa yọ status àkùn ìmọ̀ status àwọn alákọ̀ọ́rí nígbà tẹ́ pàwọn múnisìn tó fi yín síbẹ̀ wọ́n ní drug addict tó pọ̀ jù nù yín ẹ ń ta drug ẹ mu drug ẹ ń bayé àwọn ọlọ́mọ jẹ́ pẹ̀lú drug àbí ṣé wọn rí yín tán ṣé wọn rí yín tán ètò pọ̀ jù ní ṣé wọn sọ bẹ́ẹ̀ ẹ wo tán sọ nípàdé nìyẹn o bí mo ṣe fọwọ́ lẹ́rán tí mò ń wòre o báwa náà fi táwọn bá para wọn pé nítorí ah blueprint yẹn kò gbọdọ̀ gbé síta o wọ́n ní nǹkan tó tẹ̀ wá ń bẹ̀ ni pé ẹjọ́ kí ni tiẹ̀ ṣé ń gbọ́ IYP ṣé ń gbọ́ mi dáadáa wọ́n ní kí ni tiẹ̀ wọ́n ní kí ni tiẹ̀ ọmọ yorùbá sọ pé ara ni àwọn ọmọ yorùbá sọ pé àwọn fẹ́ kó nàìjíríà ọmọ yorùbá sọ pé ara ni àwọn wọ́n sọ pé yà àwọn because wọ́n mọ bọ́n ṣe máa ń bọ́n ṣe máa ń ṣe gbogbo ẹ̀ wọ́n mọ bọ́n ṣe ń rún mọ́ pé ṣé ní èní nìyà ti ń jẹ wọ́n ni pé ṣe bí ìgbà tó dé ló wá sọ pé yà mo ní wọlé ọmọ àtúnṣe àánú fún mi ṣé mi lè ṣé wọ́n sọ fún yàn pé yà ń jẹ yàn ni ṣèbí yàn máa ń go through ẹ̀ ni ṣebí èèyàn ó máa èèyàn máa live èèyàn máa go through ẹ̀ ní now ṣé wọ́n ń fẹnu sọ ni àbí ẹ gbà wá o ṣé wọ́n ń fi ẹnu sọ àwọn rádaràda yìí o ṣọ́ọ̀kì máa gbé wọn tí n bá sọ pé yá kọ́ ẹ pé ibi tó ti jáde kò ṣe gbé jáde ni kò ṣe gbé jáde wọ́n ṣe ní ó yá wá wò ṣe bá àwọn kìlọ̀ fún ẹ pé àwọn bá àwọn bàálù ẹ̀yà wọ́n kìlọ̀ fún ẹ tẹ bá rí kò má sí tí wọn sọ tán kò má sí nǹkan tán sọ tán kò sí ìlérí tí wọn ò ṣe tán táwọn máa kú ṣáà ni àwọn máa para àwọn ṣáà ni àwọn wa gbogbo ibi tí bá lè wá sí ni gbogbo ibi bá lè ṣe ni kí ló ń kọ́ mo sọ fún yín o mo sọ yẹn fún yín tẹ́lẹ̀ rí o pé tí n bá máa wọlé nẹ́ẹ̀sì ẹ bẹ́ẹ̀ mo máa náà sọ fún yín ẹ bẹ́ẹ̀ mo máa náà sọ fún yín pé ní ọjọ́ báyìí ní aago báyìí pẹ̀lú àtìlẹyìn náà ilé ọba bọmọ máa ń bọmọ lẹ́rù ní orílẹ̀-èdè tèmi tọ́lọ̀ fúnra rẹ̀ ṣe oore fún mi tó bá mi ṣe ìyanu lé lórí <laughs> ẹ gbàgbé sáìdì yẹn mo máa sọ fún yín o mo máa sọ fún yín pẹ̀lú àtìlẹyìn ọlọ́run gbogbo yín tẹ wá burúkú síra yín mi ní débà yín àìjì àgàdà mi ò ní débà yín o ilẹ̀ ti lanu pé gbogbo yín tí gbogbo ń tẹ́lẹ̀ ló máa parun ẹ̀ ń rúkú síta ni àkílódé kílókíló fa gbogbo nǹkan báyìí abẹ́ ẹ̀ wá rí nǹkan tẹ́ bá rí báyìí àánú ọlọ́run máa àánú ọlọ́run máa ṣe yàn pé ah, ah, ẹ jọ kí ni mo ṣe fún yín o ẹ̀yin rádaràda made in China ọba yìí níbo kí ni mo ṣe fún yín ní pé kó da fáráàlú kí yàá má jẹ àwọn èèyàn kí gbogbo gbogbo èèyàn ní ìfọ̀kànbalẹ̀ kó oníkàkùn rógo ẹ lò ah, ìyẹn ló di pé dandan ni kẹ ẹ pa o ẹ ń sorí burúkú nípàdé yín yéé ṣe ìpàdé kan lẹ ṣe gbogbo ẹ ló wà rìkọdẹ tó ẹ máa pín bọ́nà ti rí ìwà ń ṣe ọ́díò ń hmm, o fídíò ni o fídíò gidi àti bẹ́ẹ̀ ṣe ń lọ bá wọn lórí burúkú tọ́lá àwọn past leader bẹ́ẹ̀ ṣe ń lọ sá káàkiri tẹ̀ ń gbọ̀n káàkiri torí yín burú káàkiri. ọlọ́run àṣàánú fún mi mo ní àhà kí ló dé wọ́n wá ní ṣé mo rí i táwọn ṣe pè mí gangan ni pé ṣe báwọn ṣe wọn pé mo sọ ìrìn kan tí mo sọ fún yín pé mo sọ fún wọn pé ìmọ̀ràn tẹ́ mú wá ti le jù ó ti le jù ṣe é rántí ẹ ṣe lára nǹkan tó sọ fún mi nìyí mo fẹ́ sọ àṣírí ẹ̀ fún yín sìn tí àpẹ́ mi sọ dédé ẹ̀ńjọ́ náà wọ́n ní pé ṣé mo mọ̀ pé tí mo gbé dání yìí wọ́n láwọn gbà fún ọlọ́run ni o òótọ́ làwọn sọ fún mi àwọn gbà fún ọlọ́run ni torí àníyàn àti ètò táwọn oníbẹ̀ yẹn ọ̀tọ̀ ni wọ́n láwọn dẹ̀ ti rí ṣe wọ́n láwọn ti rí ṣe wọ́n ní ṣé mo rí pé àwọn ṣe kọ̀ọ̀kan bẹ̀ tẹnikẹ́ni lòdì sí rí ni kí ṣé wọ́n la ẹnu sọ̀rọ̀ pé ah, ah, ìyá ń jẹ àwọn àwọn onígbẹ́lẹ̀ àwọn oníṣẹ́lẹ̀ èwo làwọn fi lọ̀ wọ́n tí wọ́n gbà kí ṣe báwọn èèyàn sọ pé ah, àwọn lè repo èlò náà pè ń gbà yẹn náà wọ́n ná ní ìgbà Jonathan wọ́n ná sọ pé àwọn epo tí wọ́n wọ́n èlò náà nìyẹn gbé sí mi àrùn ti ṣe eighty ní àbí ninety àbí nǹkan kan náà nìyẹn gbé po sí tọ́nà ní àwọn nígbà ní wọn nígbà ní wọn níṣe ni hmm, hmm, ló bá tán ó ní iṣẹ́ wọn èlò náà repo sìn ipe èlò náà sọ ń gbà Jonathan tẹ́tẹ́lẹ̀ ipe èlò ni ṣé mo mọ iye tó ń ta epo ní colonial arrangement Nigeria sìn pé kí n pè kí n fóònù kí n béèrè mo ní gbogbo ẹ̀ là ń rí là ń gbọ́ mo ní ṣé mo rí ṣé èèyàn kankan tó bẹ̀ láti question bó ṣe jẹ́ bó ṣe rí léṣe bọ́n confuse ara wọn ọ̀dà àbáṣọ náà ni wọ́n confuse àwọn oríṣiríṣi ṣé mo ṣáà mọ bó ṣe ń lọ mo ló mi mò ń bọ̀ wọ́n ní ṣe bá wọn sọ fún mi àwọn gbà fún ọlọ́run fún mi ni o àwọn gbà fún ọlọ́run ni kò sí táwọn lè ṣe sí àwọn gbà fún ọlọ́run nítorí kò sí bàbá lápò ẹni náà níbi tí wọ́n pè ní colonial arrangement tó lè gborí sókè tó lè la òun wọn ò bí wọn dákú kò sólùwẹ̀ wọn àwọn á rí i pé ẹyọ kan péré ẹyọ kan ẹyọ kan ní gbogbo táwọn rò páwọn ti ṣe ọlọ́run o wọ́n dẹ̀ sàsọtẹ́lẹ̀ fáwọn o ìwọ ni. Ah mo táwọn ṣe gbà fọlọ́ọ̀ nìyẹn làwọn ṣe wá ń sọ fún mi pé mójútó nǹkan báyìí mójútó nǹkan báyìí nígbà yẹn wọ́n sọ fún mi wọ́n ní ṣe orí àwọn ọba alábọ̀dé yìí àwọn sọ fún ẹ o àwọn sọ fún ẹ wọ́n ní ní gbogbo ìlú pátá tí wọ́n ti yọ ọba kúrò ewu ni mo kà á nù ìtàn rí pé wọ́n fi ọba sílẹ̀ wọ́n pa gbogbo wọn dànù ní ti gbogbo tán ní pátá ti gbogbo wọn pátá gbogbo àwọn tí wọ́n bá fẹ́ dènà ipe kí aráàlú kó gbàna ṣe ń sọ kó rógo ẹ̀ lò wọ́n pa wọ́n run dànù ni. wọ́n náà sọ fún mi pé kí n lọ ṣèwádìí dáadáa gbogbo ìlú tó ní ọba tẹ́lẹ̀ tó ń yọba kúrò kí ló ṣẹlẹ̀ sí ìdílé ọba yẹn. gbogbo ìlú tó jẹ́ pé àwọn aninilára wọ́n ní àwọn èèyàn lára kí ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn tó ní wọ́n lára wọ́n pa wọ́n run ni. lèmi ṣe ní ó le ìṣẹ́jú pé fáwọn láṣẹ jàre nígbà tí ò ṣe pé àwọn ò bó ṣe ń lọ mo ní ẹ ẹ ẹ àwọn kan tí tó le tó le ti pọ̀ jù lọ́wọ́ yín mo láwọn ọba yẹn wọ́n máa ṣe lè àṣebí a máa ṣe ètò míì fún wọn ni kádẹ̀ wà ókè tó máa wà useful wọ́n máa wà wọ́n níbo ni pé ṣé mo ti dé o níbo ni mo ti gbọ́ rí níbi ìwé ìtàn náà dà tí mo kà ẹ mú ní mi ní ìdá àti kàwé tó ṣe bí human being ni wọ́n èèyàn ṣáà ni wọ́n ìgbà tó dẹ̀ sí báyìí wá tún wá tún ṣe síbòmíì náà ni bó ṣe wà nìyẹn gba kò sọ àlè jọ àlè ní ọba ní orí orílẹ̀-èdè tiwa why because ọba division of class ló máa ń fà tó bá dẹ̀ ti ní division of class gbogbo ẹ̀ ti dàrú nìyẹn kò sí opportunity kó kó kó kó kó free fara àlú mọ́ wọ́n ní ṣebí nǹkan táwọn sọ fún mi jọ ìyẹn gbé àwọn gan fúnra wọn ṣebí ọba gẹ̀ẹ́sì ló ń control àwọn ní amẹ́ríkà wá ń bì ńgbà tá aládẹ̀ fẹ́ ni àwọn pa wọ́n máa tax àwọn out of existence wọ́n máa ṣe gbogbo ìnira ìnira ìnira ọ̀ lọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba gbádì ẹ̀ dání sí ibẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn má ta sáwọn o ó ní sáwọn ni àwọn yíjú padà ó ní ìgbà tí France fẹ́ di pé ó yọ àwọn ọba kúrò ẹ wo ni mo gbọ́ pé wọ́n filẹ̀ nínú àwọn ìdílé ọba ṣé mo mọ bọ́ ṣe pa wọ́n ẹ́ àbí ti Russia ni wọ́n filẹ̀ ni níbo ni mo ti gbọ́ tẹ́mi wá sọ pé àyìn táwọn sọ yẹn ti le ju àwọn ọba àwa nǹkan ṣe sí àwọn àrífọ́ọ̀mù wọn ni kò sọ́ba mọ́ná ó ti pẹ́ wọ́n kàn lù wọ́n lòkulò ní reorientation kìíní kan ṣé mo rántí o bí mo sọ bẹ́ẹ̀ bí n táwọn sọ ti le jù mo lóòótọ́ ni ó le jù ó le jù àá ó le jù kí la gbé ta jù mọ́ ẹ̀rọ pé mi máa ń sọ èmi ò ń ìtẹ̀jẹ̀sẹ́ ẹ̀ bí tí ẹ fẹ́ kí ìtàn burúkú wọ́n máa sọ pé ẹ yorùbá bá yorùbá jà ẹ yorùbá ṣe kinní kan èmi wá ń ro dáadáa sáwọn olórí burúkú yìí o ṣe rí o ṣe rí o èmi ro dáadáa sí wọn kí ni wàá tún rí nǹkan ṣe dáadáa wàá ṣe pàtẹ́ pé ipò tán tẹ̀ wá gan wọn kúkú rí nǹkan kan ṣe wọn ò rógò wọn lò wọ́n kàn wọ́n kàn ṣe wọ́n ran wọ́n rán ni wàá jókòó sí máa ní ọba bá ọba bá ọba lẹ́kìnì abuse of power máa ṣe rádaràda mo ní sìn wá tẹ̀ rírí ayé wọn gbé gangan mo bá ṣe máa ṣe wọ́n ní kí ló ṣe fẹ́ ṣe é ìgbà tán wá ìgbà oníṣẹ́ tán ṣé mo rí àwọn tèmi ń sọ wípé <laughs> ìwé ìtàn mi fẹ́ yí ìwé ìtàn padà ṣé mo rí o tó ń sọ wípé ìyà tó ń jẹ àwọn èèyàn yẹn ò jẹ́ nǹkan kan wọ́n ní àyẹ̀ ti mọ́ wọn lára wọ́n mọ bọ́ ṣe máa ṣe wọ́n wọ́n ṣe ń get out of it ẹni náà ti ń yí mọ́ ni ẹni náà ti ń ṣe kinní kan mọ́ ni ó ṣe wá jẹ́sìn ni wọ́n sọ pé ẹ kí o gbọ́n máa gbádùn kí o gbọ́n máa gbádùn ṣé à ń gbọ́rọ̀ lẹ́nu àwọn olóríkórè yìí mo ní ìwọ lọ́hùn kí ló dé báyìí gan-an ká ló ṣépè fáwọn báyìí ẹ á rò pé àwọn tàtijọ́ yẹn ló dájú náà ta gbogbo ògo dànù ẹ kí ló àwọn eléyìí tún ló ṣẹlẹ̀ sáwọn sìn tẹ bá dẹ̀ máa rí wọn o wọn láwọn modern wọn á máa sòyìnbó tẹ bá máa rí wọn wọn á wọṣọ òyìnbó wọn wọ t-shirt wọn á máa dé face cap wọn á máa ní wọn wọ polo gan pàápàá wọn á wọ polo shirt wọn á máa wọ nǹkan òyìnbó ẹ ṣé ó yẹ kí kó àbí ọpọlọ táwọn eh, kìnnì kó sí wọn lórí ṣé kò yẹ kó tiẹ̀ ṣiṣẹ́ díẹ̀ àbí wọ́n dẹ̀ máa ń travel lọ gbogbo àwọn ìlú yẹn so mi ò tiẹ̀ wo pé wọ́n lè nírú èrò burúkú pé ẹ eh, ṣé ìyà ń jẹ wọ́n ni ṣé wọ́n àwọn ni òun ni òun ló bẹ̀rẹ̀ sí ló ló sọ pé ìyà ń jẹ wọ́n o ìyà ń jẹ wọ́n o àà ah, mo ní ṣé èèyàn máa ń sọ pé ìyà èèyàn torí Ọlọ́run ṣé mo lè máa pariwo kiri pé ìyà ń jẹ ń jẹ wọ́n bó rántí sọrú ẹ ṣé ìyà ò àwọn èèyàn ni ẹ gbà mí o ṣé ìyà ò jẹ àwọn èèyàn tí wọn ò dẹ̀ ní ẹ̀tọ́ láti jẹ́ pé how do you say wọn ò ní kò sí reason for it kò sí reason fún kíyà fi jẹ wọn kí ni à ń jẹ wọn fún kò sí reason fún. àwọn alẹ́mi lèmi sọ pé ìyà ń jẹ wọn ìyà ń jẹ wọn o pé àwọn ọmọ Yorùbá sọ pé ìyà ń jẹ àwọn èmi lèmi sọ bẹ́ẹ̀ ìyà ń jẹ wọn because wọ́n mọ bọ́n ṣe ń ṣe wọ́n mọ bọ́n ṣe ń yí àìníkọ́ ni ẹni láti so many government wọ́n ti ń ṣe wọ́n mọ bọ́n ṣe ń yí ìyá ti ń jẹ wọ́n láti any generation wọn bọ̀ ìran kẹrin ìran karùn ìran kìíní kan bọ́n ṣe ń fẹnu wọn sọ ọ̀rọ̀ orí burúkú nìyẹn pé màá sọ pé èmi yọ àwọn lọ́ba mo ní àá báwo mo tún ṣe yọ yín lọ́ba nítorí ọlọ́ ẹ̀ ṣàánú fún mi o kí ló kàn mí àti yín àwọn amúnisìn tó yọ yín lọ́ba kí lẹ ṣe sí i àwọn ìjọba sójà tó ń gbàgbára fún yín kí lẹ ṣe sí àwọn politician tó sọ yín di ọmọ ọ̀dọ̀ kẹ máa kúnlẹ̀ fáwọn kẹ máa dìde tó ń peṣẹ́ fún yín dìde jókòó dìde jókòó àwọn náà lẹkùn lọ ń bá fún mọ̀ràn kí lẹ rí ṣe sí kò sí nǹkan tẹ ẹ wúlò fúnra yín ẹ wúlò fara rẹ ẹ wúlò fún anybody òṣì àti ránù lẹ ń bá kiri ẹ wá ní ń sọ pé ìyà ṣé wọ́n sọ̀rọ̀ ẹ̀ ni èèyàn ló ń sọ fún èèyàn pé ìyà ń kábíyèsí ọlọ́run ọlọ́run o ah! oh my god mo wá wò pé ah, ìkà làwọn ará bí ọ̀dájú nìyẹn o ọ̀dájú nìyẹn o ní ìtẹ́ pé ó jẹ́ àǹfààní fún ọmọ yorùbá iyp ní oore tí ọlọ́wọ́n bá àánú ṣe káì ọlọ́run ọlọ́run ọlọ́run ẹ wá ẹjọ́ mélòó ni gbogbo yín ná mélòó ni yín à ń sọ̀rọ̀ millions of people wọ́n ní wọn ò rí pa aṣọ́kọ̀ wọ́n ti ń rí oríṣiríṣi tí ò ṣẹlẹ̀ máàpù náà gbé jáde wọn ò rí wọn ò rí pé èèyàn èèyàn jẹ́ èèyàn níbẹ̀ igun mẹ́rin ilẹ̀ Yorùbá wọn rí wọ́n tún rí ní dédé àsìkò yìí dédé ìgbà tí ẹ̀yin olórí burúkú yìí tẹ̀ ń pẹ́ra ní orúkọ tí àìjẹ́ ẹlẹ́ ọba ní ọba bo ẹ̀yin wá ní kọ́ lọ pátá ni gbogbo ibi tí wọn bá ti rí o láti kíní kan o nítorí nǹkan tó fẹ́ ṣe yẹn kò gbọdọ̀ wá sí kò gbọdọ̀ wá sí ìmúṣẹ o torí àwọn Yorùbá òbí wọn ò ràn o wọn ràn o wọn ní kó wá ṣe ayé dáadáa fáwọn o wọn ni mo ṣe ń gbé ya ilé wọn o. ọlọ́run ọlọ́run o jẹ́ ẹ̀dẹ̀ rí i pé nọ́mbà wọn àwọn èèyàn ń kú àwọn èèyàn ń kú ẹjọ́ tẹ̀jẹ̀jẹ̀ kọ́kọ́ yà bàrà síbì kan náà ẹjọ́ àwọn olórí burúkú yìí tọ́run ti bínú sí i táyé ti parun ìtìlẹ̀ ti gbé mi yìí tí iná ti jó pa yìí iná jó yín pa ìjà fẹ́ pa irun mi pa irun náà pa irun gbogbo tọ́lọ́ fàṣẹ dá ó dojúkọ yóò pa gbogbo irun pátá bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo tẹ gbójúlé parun gbogbo tẹ gbẹ́kẹ̀lé ń tò fún ẹ má ẹ tẹ ẹ wá ẹ tẹ wá gbọ́rọ̀ pé ìyá táwọn lọ́rùn ṣé ẹ tẹ rò pé plan tó wà ń lẹ ẹ máa escape ni ẹ gọgán o ṣé àròpọ̀ ẹ máa escape ṣá ṣé àwọn kan kọ́kọ́ ti dá wàhálà sínú ayé yín náà wọ́n ti gbé dọ́ọ̀gì fún yín ayé yín ti pa torí ẹ̀mọ́ tó mọ tó jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀mọ́ tó ń jẹ́ rárá a ṣe bí fàájì ni lọ́dọ̀ ti yín <laughs> yéè àtẹ̀rí fọ́tò mi nu wọn wọ́n ṣe ń ṣe wèrè pẹ̀lú dọ́ọ̀gì ẹwà ara bí amúnisìn wọn burú o gbàgbé wọ́n rí ẹ tó bá tutọ́ sílẹ̀ sẹ́ wọ́n ti rí i ẹ̀yin wá ń sọ pé ṣé rò pé ẹ̀yin máa escape ẹ̀ ah, <laughs> ni kí ló fẹ́ fi yín ṣe láì tán ti bàyè yín jẹ́ kí lè fẹ́ kí ló fẹ́ fi yín ṣe àwọn tó tiẹ̀ wúlò gidi wọ́n láwọn ò ní wọn wọn ò nídìí wọn they are not useful àwọn tó ka medicine tán ka gbogbo ẹ̀ tán ṣe àwọn doctors pharmacists gbogbo wọn wọ́n láwọn ò nídìí wọn àbẹ́ẹ̀gbọ́ ẹlẹ́rọ wọn ò pé kò sí ní tẹ́lẹ̀ kò sí yẹn kàn yín IYP ṣẹ́ ń gbọ́ àwọn tó ka ìwé gidi tó ń ṣe wàhálà tó ń mọ nǹkan tó ń ṣe tọ́nà tún kọ́ wọn wọn láwọn ò ní ìdí wọn ẹ gbọ́ mi yé iyp ṣe ń gbọ́ mi dáadáa wọn láwọn ò ní ìdí wọn ẹ wá mọ àwọn olórí burúkú yìí sẹ́yìn náà wá níìdì lọ́wọ́ àánú sẹ́yìn náà níìdì ẹ kú lórí burúkú nìyí kò dẹ̀ ní ta fún ìtayé máa fi parẹ́ ẹ máa wọlé lójijì pánú máa bá yín gbogbo ọ̀nà tí kú fi pa ló máa fi pa yín rún o tó jẹ́jẹ́ mi ni mo jókòó gbogbo ọ̀nà tí ikú fi ń pa ni ó máa fi pa irun pátá gbogbo yín ti gbogbo ń tẹ ní ẹ máa ṣòfò ẹ máa parun ní kíákíá ni wéré ni àkí ló ṣẹlẹ̀ ẹ̀ ń dájọ́ àwọn Yorùbá Ọlọ́run dẹ̀ dé pẹ̀lú àánú ẹ̀ orí látijọ́ látijọ́ ìdáwọ́ àtìgbà tipẹ́tipẹ́tipẹ́ ẹ̀ jẹ́ kó ọmọ Yorùbá nífọ̀kànbalẹ̀ rí ẹ̀ jẹ́ kó gbádùn iṣẹ́ wọn rí ẹ̀ jẹ́ irọ́ ẹ̀ ni wọ́n lára ni wọ́n lára ni wọ́n lára ni Ọlọ́run wá dé fúnra rẹ̀ ń sìn kó yá àsìkò ti tó oyaoyaoya no more kò sí division of class ṣebí ìlú táwa sákàrí tá à ń sákàkiri sákàkiri yìí ṣebí nítorí wọn wọn yọ gbogbo ọba wọn dànù ni ṣebí nítorí wọn yọ gbogbo ọba wọn dànù ni ìlú gẹ̀ẹ́sì tó dẹ̀ ń lu ọba ṣẹ́ni tó gbójú síta pé òun ṣe òṣèlú ni àpò òun ṣe ìjọba ṣẹ́ni tó gbójú síta ni wọ́n máa fún lábọ̀ lẹ́yìn òun náà ló sì ń ti olórí ṣùgbọ́n kì í ṣe pé gbójú síta ṣe bí àwọn èèyàn wọn náà ń dìbò fún náà ṣe gbogbo ẹ̀ kí ló dé ẹ̀yin wá ní ọmọ yorùbá o oníbọ̀ṣe ń ṣe ah, wọ́n sọ pé à ń jà wọn o òun ló ń pariwo òun ló ní kinní kan o òun ló lára ni wọn o òun ló ẹ gbà mí mo dẹ̀ ń wò báyìí mo dẹ̀ ń wo mo ń wo screen pé kí lẹ wí. ẹ wá ká mi lára mo ní yéé ìjẹ́rù kínní ṣé mọ̀ pé irú fídíò ló yẹ kí ẹ̀ gbé síta báwo pé irọ́ kò ṣeé ṣe but mo mọ bí mo ṣe máa tún gẹ̀ẹ́dì <laughs> gbogbo evidence tó wà lórí ẹ̀ mo mọ mi ṣe máa lé against yẹn ẹ má wọrí kò sí wàhálà ẹ̀yin wá sọ pé ẹ lè rí ṣe ẹ̀yin ní ọmọ Yorùbá pé ara ò ní wọn èmi lèmi ń parọ́ para ni wọn ẹ̀yin sọ pé ọmọ bọ́n ṣe ń ṣe bọ́n ṣe ń ṣe bọ́n ṣe ń jẹ ìyà pé nìkan náà ti ń jẹ ìyà pé generation wọn mélòó ìran wọn márùn mélòó kan ti nìyà ti jẹ pa lẹ́nu yín ẹ wá rá bàbà pé àgbogbo nǹkan tó bá máa bá yín ṣe ẹ̀yin nǹkan o ẹ lè sign eh, amalgamation ẹ lè sign kinní kan o ẹ lè ta kinní kan o ẹ lè para yín o ẹ lè pa ọmọ yín o. tẹ́ ẹ̀ ń ṣe wèrè wèrè wèrè ṣe yín kó ṣáà má bọ̀ sí lọ́wọ́ ni o wá má bọ̀ sọ́wọ́ ta ni sẹ́yìn lè rìn ni mo lọ́lọ́run ló rìn kò sí nǹkan tẹ́ lè ṣe sí i ọlọ́run ló rìn kábíyèsí o. wọn bá ní àwọn ò lè survive o táwọn ò bá ṣọba o àwọn ò lè ṣe o táwọn ò bá ṣọba kábíyèsí ọlọ́run ah, àwọn wípé àkọ́ máa wọ̀rì tó bá ti bá wọn ṣe báyìí káwọn ṣọba àwọn máa mẹ́sọ̀ pé nàìjíríà yẹn ni ètò nàìjíríà yẹn ló máa bẹ́tà àwọn máa jẹ́ kó máa lo ètò nàìjíríà yẹn lọ ni torí wọn complain wọn sọ nípa ìyà tó ń jẹ wọn nàìjíríà yẹn ó dáa bẹ́ẹ̀ yẹn bó ṣe wà yẹn. kò sí wàhálà gbogbo bí n ṣe máa lo ìgéǹsìn ọlọ́run ti ṣèyanu màá rí òun náà bá sọ fún mi pé ṣé mo rí ṣáwọn ò kìlọ̀ fún mi àmọ́ ní màá mọ bá ṣe máa ṣe pé wọ́n máa wà òkè ṣé wọ́n wà òkè nsìn ṣé mo gbọ́n tán fẹnu wọn sọ. So? ṣé mo gbọ́ pọ́n rẹ́dì láti ta àwọn èèyàn wọn ṣé mo gbọ́ pọ́n sọ pé ìyà tó ń jẹ àwọn èèyàn wọn kò kàn wọ́n pé ṣé mo rí tán ṣe dájú àmọ́ ni ọlọ́run máa ṣàánú fún wa ṣé bíbí àti wọ́n ní kán má tẹrú báwọn yẹn náà tún ṣe takú pa àwọn máa tẹrú nìyẹn ṣe tún gbọ́n táwọn eléyìí náà sọ ṣé ń gbọ́ pé irọ́ irọ́ ìyá lè máa jẹ wọ́n àwọn gbọ́dọ̀ má jọba o àwọn ò gbọ́dọ̀ má ṣọba o ọlọ́run ọlọ́run kábíyèsí ọlọ́run mo wá sọ fún wọn mo ní ẹ má wọrẹ màá padà ẹ jẹ́ n kọ́kọ́ lọ jíṣẹ́ fún àwọn èèyàn mi náà ẹ jẹ́ n lọ jíṣẹ́ fún táwọn lórí burúkú yìí ṣe ẹ ń dara yín láàmú ni ẹ lè rí mi pa ẹ̀yin ni ikú máa rí ikú máa wá yín rí ó máa pa gbogbo tẹni pátápátá àlàyé lèmi àlàyé lèmi àjẹyè níṣẹ́ tí máa jẹ́ àmú máa jẹ lájẹparí àjẹṣẹ́ rí blueprint tó tó táyé yìí fẹ́ bàjẹ́ lé lórí ẹ̀hún lọ́lọ́run ti mú wá sí ìmúṣẹ playing field ti level ẹ jẹ́ kọ́ ọmọ Yorùbá nísìnyí wọn nígbádùn láyé wọn rí Ọlọ́run wá dé pẹ̀lú orí ẹ̀ wọ́n máa lògo ẹ̀ wọ́n máa lògo tóun fún wọn nínú ayé wọn ẹ lè rí nǹkan ṣe sí yẹn Ọlọ́run ló ṣe ilé ẹ̀yin ti parun fún ara yẹn ẹ̀ símọ́ o ẹ̀ símọ́ ẹ ti parun káì káì káì káì káì káì Ọlọ́run Ọlọ́run ẹ ti parun a ẹ parun ẹ̀sìn mọ́ gbogbo tí ọ̀nà ọ̀nà pátá tí kú fi ń pa inú ti wáyé rí ó pa yín tó gbóhùn tẹ́ni àfúnra ara yín lẹ béèrè kú o ikú dẹ̀ ti wáyé rí fúnra ara yín lẹ béèrè kú ikú ti wáyé rí ó ti pa yín tó gbóhùn tẹ́ni pátápátá ọlọ́mọ ayérayé o àá ẹ wá ń kóra yín kiri ẹ̀yìn àtàwọn tọ́ọ̀gì ń tanra yín ẹ̀yìn àtàwọn òṣèlú wìrì àwọn yẹn kí lẹ mọ̀ kí lẹ mọ̀ nípa ibi tẹ́ ń pè nàìjíríà kí lẹ mọ̀ tó ń lọ kí lẹ mọ̀ ń pa ẹ̀ orí burúkú máa bá gbogbo yín pa ni o gbogbo ń tẹni tó mí àti tí omi ti parun a ẹ ti dá ọ̀ràn ẹ dá ọ̀ràn ní gidi fúnra ara yín lẹ fi kú pera yẹn dẹ máa kú mo máa sọ fún yín dẹ bó dẹ ṣe jẹ́ gangan ni mo sọ yẹn àmọ́ máa sọ fún yín mo máa náà sọ fún yín Ọlọ́run tó ti wá ṣe yanu àti ní tiwantiwa tv mo máa announce fún yín pé mo dé lọ́jọ́ báyìí bẹ́ẹ̀ ni ẹ̀yin àti tàní mi ò wá ní dé bákan kọ́nu yín ṣá o ah mi ò ní dé bá yín mi ò ní dé bá yín mi ò ní dé bá yín mi ò dẹ̀ ní pẹ́ dé bọ́ mi ò ní dé bá yín torí secretariat yẹn <laughs> ẹ máa wòran tẹ́lẹ̀ ya wèrè yẹn àtàwọn politician torí yín jọ burú yẹn ẹ rí ìran wò ẹ rí ìran wò. Ah, ah. <laughs> ẹ rí ìran wò sẹ́ẹ̀ ẹ fẹ́ mọ bí ọlọ́run mi ṣe lágbára tó tó fi ń jẹ́ Jehovah ẹ rí ẹ máa pa wọn agbára ṣe Jehovah máa pa gbogbo yín run torí èmi ní ọlọ́run ah, mo ní ọlọ́run alàyè ọlọ́run bàbá mi o ẹ máa pa wọn mo sọ fún wọn ní mo ti gbọ́ mo ti rí kò sí wàhálà wọn ò lè rí ṣe táyé máa fi parẹ́ láíláíláíláí kò ní ṣeé ṣe fún wọn. gbogbo ohun tó ń sọ yìí ṣé bẹ́ẹ̀ náà mọ̀ pé orí wọn burú ni àwọn ní kíni ṣèbí táwọn mọ̀ ni nà ṣé báwọn sọ fún mi tẹ́lẹ̀ èmi lèmi ń ṣe kíni kí ni wọ́n fẹ́ ṣe báyìí mo ní ẹni sùúrù àá màá kàn sí yín ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sọ fáwọn èèyàn mi náà ẹ jẹ́ n lọ sọ fún wọn màá lọ jíṣẹ́ fún wọn pé iṣẹ́ ẹgbọ́n táwọn lórí burúkú ṣẹ̀rí àwọn olórí burúkú táwọn ń rore sí tẹ́pẹ́ ní ibi ẹni ìgbé ẹni ẹ̀kọ́ ẹni òfò ni wọ́n. ṣé ẹgbọ́n tó ń sọ ṣé ẹgbọ́n tó ń sọ lẹ́nu wọn ṣé ẹgbọ́n tó ń jáde lẹ́nu wọn báyìí káì ooo mà ṣe o ah <laughs> ohun tí mò ń rò pọ̀ nǹkan tí mò ń rò pọ̀ torí mo ti rò títí pé ah hey bí tàkọ́kọ́ ṣe wó tí ìkejì ṣe wó ìkẹta yóò máa gbọ́dọ̀ wó ìran mi ò máa gbọ́dọ̀ parun wọn máa gbọ́dọ̀ kú sínú ìyà mo máa láti fi ẹ̀mí sùúrù sí i kí n surrender all to God ni kí n surrender all sí bàbá mi Jehovah máa ní kò máa sí ẹlẹ́ẹ̀kẹta yóò máa gbọ́dọ̀ wò mo máa mọ tó túmọ̀ sí mo máa mọ nǹkan tí ibi tí wọ́n fọ̀rọ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mo máa mọ Ọlọ́run máa fún mi lórí ọ̀fẹ́ yìí tí mo máa mọ àṣírí yìí. Hey! Ọlọ́run o ẹ wá wò wọn àwọn àwọn wèrè yìí o kì í ṣe pé wọn <laughs> oh god ẹ wá rí bọ́n ṣe ń ṣe gbogbo nǹkan tó bá fẹ́ ṣe ni o ah ẹ gbọ́dọ̀ ẹ lè gbé ayé o láì ṣe pé ọba ní o ọba náà ti mọ̀ yín sótà lẹ́yìn kí gbogbo òlú ní ìfọ̀kànbalẹ̀ kí ìrọ̀rùn ayé dáadáa dé ẹni ẹ èmi sọ pé ẹ free education free kìnnì kan free igbá kan ẹ ẹ bọ́n ṣàmọ́ bọ́n ṣe ń ṣe ń sìn ṣé wọ́n rí free ni ẹ wọ́n ṣáà rí free wọ́n dẹ̀ ń gbáyé wọn wọ́n dẹ̀ ń ṣáyé wọn <laughs> kábíyèsí ọlọ́run o ọlọ́run ọlọ́run ọlọ́run o IYP ẹgbọ́ o ṣe rí wọn ṣe rá wọn ọ̀tá irọ́ lẹ pa o blueprint ọmọ yorùbá ọlọ́run ti ṣe IYP ó ti wá sí ìmúṣẹ físíkà àti gbogbo ayé rí tí gbogbo ìròyìn lọ títí ayé àìnípẹ̀kun bẹ́ẹ̀ ni mo sọ fún yín nìyẹn kò sí ní tẹ́ rí ṣe sí yẹn ẹ̀ díẹ̀ àìwáyé ó ti bọ́ sí i <laughs> nínú ibi tẹ́ ti ń gbọ̀n tẹ́ ń gbọ̀n tẹ́ ń gbọ̀n tẹ́ ń ṣe pàdé wọ́n sọ fún yín náà pé à kí lẹ̀ ń wò tẹ́ fi jó ṣe declaration ẹ ní àwọn tẹjọ ń ṣe àwọn tẹjọ ń ṣe tẹ ń lò láàrin wọn àwọn yẹn fi ń lọ́kàn balẹ̀ nì àwọn tẹ ń lò láàrin wọn wọ́n fi ń lọ́kàn balẹ̀ nì. ṣé mọ gbogbo pàdé orí burúkú tẹ̀ ń ṣe ṣe é rántí tẹ̀ ń sọ abẹ́túgbàgbé tẹ̀ ń sọ. <laughs> ọ́dìò yín kọ́ ló wà o fídíò ini ni má ṣe o ẹ láwọn tẹ ń lò láàrin wọn wọn fi yín lọ́kàn balẹ̀ ṣé ẹ rí ṣẹṣẹ láwọn alábọ̀dé olórí burúkú yẹn náà ṣé ẹ rí wọn o táyé wọn ti parun yẹn kò sí ètò máa escape ìbínú Ọlọ́run yẹn o kò sí kankan ní tó máa escape ìbínú Ọlọ́run ẹ rí ìran <laughs> ah Ọlọ́run ìgbà tó wá di àná èèyàn kan tó súnmọ́ mi gan ló wá pè pé à ẹ̀ wọ́n mà ní àwọn ọba ní pé wọ́n náà ṣèpàdé o wọ́n náà sọ ní pé à kọ̀tán bá máa ṣe ni o àwọn làwọn máa gbá ni o àwọn làwọn máa dàrú ni o àwọn làwọn máa bàjẹ́ ni o àwọn làwọn máa ṣe kinní kan o tó ráwọn gbọ́dọ̀ má jọba o wípé à ní pé wọ́n tiẹ̀ ní pé kán wára wọn o nǹkan tó bá ṣe máa ṣe ni o àfi káwọn kú o èmi ò ní kú kan tó fẹ́ pa mí alààyè lèmi <laughs> aláṣepé lọ́lọ́run yẹn bàbá mi fúnra rẹ̀ iṣẹ́ tó ti rán mi kí n tó wá sáyé ni àṣeyẹ àjẹyè nà gbogbo blueprint ẹ máa wá ṣèmúṣẹ báyìí lórílẹ̀ àlàyé báyìí tí máa fojú méjèèjì rí báyìí tó wá ṣèmúṣẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín pé ọmọ ìran Yorùbá AYP dẹ̀ wà nínú ìgbádùn títí ayérayé bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ̀yin <laughs> ah, ọlọ́run ọlọ́run ọlọ́run ò kábíyèsí o ẹ ti parun o ẹ ti parun bẹ́ẹ̀ ò tọ́ná sọ ó wà nínú ìwé ìtàn kọ́níkàkù lọ́ka ibi tí wọ́n bá ti ń gbọ́n tán lọ́ba kú ẹ lọ́ka kí ló ṣẹlẹ̀ sáwọn ọba náà àbídìí lọ́ba ẹ lọ́wà èmi ní kó má sí tẹ̀jẹ̀ sílẹ̀ kí gbogbo oníkàkù kó wà ní inú ògo ọlọ́run èmi tiẹ̀ tún ronú mo tún sọ pé àárín ah, nǹkan ṣe ẹ̀yin gan ò tí ì rore yín lò ẹ̀ tí ì rogo yín lò jàre pé àwọn tẹ́ pé àwọn gan ò gbádùn wọn ò tí ì ro wọ́n mislead wọn ni àwọn tẹ́ pọ́n ti sọ dìdàkudà ṣé wàá múra ọlọ́run ò kábíyèsí mà ṣe o ṣe ẹ láwọn ilé ṣe ẹ láwọn tá à ń rore sí tó ń ro ibi síra wọn ibi máa bá yín o gbogbo tó ń jẹ ibi ti báyà àti ìdílé àti ogun tẹni tó àti ètí òmí pátá gbogbo yẹn ti parun bùtúrọ́lẹ̀ wá pa ṣe é rí ìfọ̀kànbalẹ̀ yìí sẹ́ <laughs> IYPT ni o ṣé àwọn pé DIY ti wà àìdí àwòlẹ̀ ti ẹ̀rò pẹ́ ní ẹ̀rò pọ́n ṣẹ̀fẹ̀ fẹ́ ṣe gọ́fìmẹ̀ntì ni ṣé wọ́n ń ṣe gọ́fìmẹ̀ntì méjì lẹ́ẹ̀kan náà ni ah, ah, ẹ lè process ẹ ayé yín ti bàjẹ́ òkùnkùn burú bìrìbìrì àbáná ṣe ń pé òkùnkùn dúdú tẹwàá ó ti báyé yín jẹ́ májẹ̀mú àṣetánì tẹ́ ṣe ti payé irun nù ah. <laughs> ó mà ṣe o ọlọ́run sọ̀rọ̀ ẹ̀yin wálẹ̀ ní àìdíà pé fáráò dán wò parun ni ẹ̀yin bá wò ẹ̀yin lẹ́ẹ̀lẹ́ ń bì ẹ̀yin játijàti rádaràda yìí ẹ̀yin àkísàánú lẹ olórí burúkú olóṣè yìí ẹ̀yin roku síta ni àìgbó yín máa kú o àmì ò ní dé bá kankan nu yín sẹ̀ ẹ̀ rí ìran wò ẹ̀ rí ìran wò ayé ti bínú sí yín o ọ̀run ti bínú sí yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín kò yí padà ayé ti bínú sí ọ̀run ti bínú sí ẹ ti parun ẹ̀ sí mọ́ àkílódé ṣé bá rí gbogbo nǹkan ṣe rọrùn ní gbogbo ìlú tó gbó oníkàlùkùn sákiri sí torí kò so lórí burúkú tó pe rẹ̀ ní ọba ń bẹ̀ ẹ wá máa ṣe division of class ṣé bí n tó wà nínú ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọba nìyẹn bẹ́ẹ̀ bá ti lọ́ba báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí divide ẹ̀ ni ẹ máa rí kíláàsì ilé gbẹ̀ngbà lẹ́ẹ̀ máa rí kan alóhùn ọ̀túnba òsì ọba ẹgbẹ́ ọba àárín ọba oríṣiríṣi ọba ọba kìíní kan ọba lẹ́ẹ̀ máa máa gbọ́ wọ́n á máa pe division of class wọ́n á ti ń ṣe division of class ó ti tán nìyẹn kò ságbára lọ́wọ́ àwọn aráàlú mọ́ náà máa ṣe wọ́n rádà ṣe bóun náà náà ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ní corona arrangement eh, kí náà pé eh, no nation no country corona arrangement ṣe bóun náà ṣe ń bẹ̀ẹ́ ṣe bóun náà ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ó yàtọ̀ ni ṣebí kò yàtọ̀ àtàwọn tó rí wọn yí tán láwọn àwọn contest àwọn dìbò ní Ondo kìíní kan ẹ má wọrí ẹ má ẹ fúnra yín lẹ ń gbé evidence yín síta o ẹ ríran wẹ mọ ọmọ bó ṣe máa jẹ náà ẹ ní sùúrù kò tí ì sí ó máa kàn yín ó máa kàn yín àwọn baba ńlá kun yín ni àṣìjọ ń sọnà ó máa kàn yín ẹ rí ìran ṣé ó yàtọ̀ ni ṣé nǹkan kan yàtọ̀ ń bẹ́ẹ̀ kí ló yàtọ̀ kò sóore ń bẹ ẹ lè kí lè fẹ́ mú jáde ń bẹ ṣé wọ́n tó ń torí yín ni. àwọn èèyàn játijàti rádaràdé yẹn òfò olórí burúkú yìí. ẹ̀yin wá ní ìyá òjò ọmọ Yorùbá èmi lèmi ń sọ bẹ́ẹ̀. <laughs> Ah, ọba àánú o mà ṣeun bẹ́ẹ̀ gbogbo ìṣòro tó pọ̀ jù tó wà nílẹ̀ yẹn báyìí náà ni tẹ́ ń pera yín lọ́ba nítorí kò sọ́ba. So láìláì àà lọ́rọ̀ tó jáde lẹ́nu yín tẹ̀ ń sọ yẹn àìrọ́ kò tiẹ̀ sí trace ọba lára tiyín ẹ̀ẹ́n kí ló ń jọba ọba báwo níbo ní ẹnu yín àìrọ́ o irọ́ irọ́ irọ́ ẹ̀yin ń ṣọba olórí burúkú ọ̀tá lẹ́yìn ẹ̀yin ẹ̀bọra dímọ̀nù olórí burúkú tí náà ti jó pàì iná ọ̀run ti jó yín pa ẹ ti parun ẹ ti dérú ẹ ti parun ẹ wọlé lójijì. láìpẹ́ ẹ máa rí pé government DIY ó ti bẹ̀rẹ̀ government DIY ó máa wọ secretariat yẹn <laughs> ọlọ́run bàbá mi o ẹ rí ìran wò ṣé secretariat yẹn ṣe rí gbogbo àwọn tó wà ń bẹ̀ tán fi ipá wọn jẹ́ bákan ẹ̀rọ ni wọn jẹ́ nothing wọn jẹ́ nǹkankan rárá rárá rárá kò sí ní tó jọ ọlọ́run fẹ́ ká rí gbogbo ṣẹ́ rí jẹ́ rí gbogbo ìsàlẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ ṣẹ́rí àwọn ọ̀dàlẹ̀ olórí burúkú yìí àwọn ọ̀dájú yìí ṣẹ́rí wọn ẹ máa kú náà ni ṣebí ẹ lẹ béèrè kú ẹ máa kú ní kíákíá pàápàá lẹ máa kú ṣẹyìn alààyè lèmi àìmí mi gùn dáadáa gbogbo ohun tí Ọlọ́run ní kí n ṣe yẹn pátá blueprint ẹ wá sí ìmúṣẹ mo fojú mi rí báyìí ni o tí mo rí mo rí gbogbo iléèwé gbogbo ilé gbogbo oríṣiríṣi gan tó wà nù blueprint ní gbogbo ẹ títì ní iná ní omi ní gbogbo ẹ ní mo rí lórí ilẹ̀ alàyè ni pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àṣẹ tọ́lọ́run fi ń jẹ èmi pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù tó ṣètò lórí àgbẹ̀yìn Calvary alàyè ni mí o mo máa rí gbogbo àṣeyege àṣe àṣeyọrí ni máa ṣe ẹ lè rí nǹkan kan gbà kí lẹ fẹ́ gbà kí lẹ mọ̀ ń pa ẹ̀ ibi tẹ́ wàá gbọ́n ẹ̀ rí nǹkan kan ṣe ń bẹ̀ gbogbo nǹkan bàjẹ́ inú ayé yìí ń bẹ̀ ẹ̀ rí nǹkan kan ṣe ẹ̀ ń fojú rí nǹkan bàjẹ́ fojú rí nǹkan tí ò dáa kò sí nǹkan tẹ́ ẹ rí ṣe ẹ wá fẹ́ sọ pé ẹ fẹ́ ẹ tún fẹ́ dá ọmọ Yorùbá padà ṣe rí o nǹkan ṣe ń jọ́sìn rèé o kí wọ́n yé tẹ̀rún náà máa tẹ̀rún wọ́n tún ti sọ́ọ́sìn Ah, àwọn tó ṣe pé ah, àwọn ti gbà fọlọ́hún pé yorùbá ti lọ yorùbá ti dá dúró yorùbá ti dá dúró ẹ ló ti dandan dandan ṣé ẹ tún ti rí wọn àwọn lórí burúkú yìí o wọn pera àwọn lórúkọ tán láwọn ọba wèrè àwọn ọba olórí burúkú tí ò sọba mọ́ ńlẹ̀ yorùbá ní gómìnà ilẹ̀ yorùbá kò sí ní tó ń jẹ ọba ọba bo ọba ti bo ti, ti gbà wo ẹ̀yin wá rẹ́dì láti sẹ́ẹ̀lì àwọn èèyàn yín láti báyé àwọn èèyàn yín jẹ́ ayé ara yín àti ìdílé yín lẹ́ máa bàjẹ́ kì í ṣe ọmọ IYP láíláí ìyẹn ti kọjá àfìsẹ́yìn ni ẹ kò tún ṣẹlẹ̀ mọ́ láyé àìlè ti dorí ọlọ́run ọlọ́run ló ṣe àjẹmọ́nú ni àìlè ní síbẹ̀ <laughs> ọlọ́run ti bá rẹ́yìn odìyìn ó ti ṣẹ́gun fún wa ọlọ́run ti ṣẹ́gun fún wa ó ti pa gbogbo irun ṣe rí o gbogbo ìgbà tí wọ́n ní ká máa gbàdúrà ṣe rí gbogbo prayer point wa ṣe rí bó ṣe ń jáde báyìí ṣe dọ́rọ̀ ṣe ń bá wa mú àṣìmúṣe àbẹ́ẹ̀ wọn bá àwọn náà dá nítorí ọlọ́run àwọn ah, gbọ́dọ̀ má jọba o ah, status àwọn o àwọn ah, tún mọ àwọn lọ́ba ọba làwọn o ọba kínní kan làwọn o ìyẹn ẹ̀yin yéé ìyanu ti ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ <laughs> ọlọ́wọ́n ọba àánú ìyanu ti ṣẹlẹ̀ <laughs> kò burú ìyanu ti ṣẹlẹ̀ ẹ eh, mo ní kí n sọ fún yín ni ìṣẹ̀lẹ̀ àwọn olórí burúkú yìí ìṣẹ̀lẹ̀ olórí burúkú tó ṣe wọ́n lé mi lèmi ń pariwo pé à ń jẹ IYP <laughs> pé ó ti pẹ́ tán ti wà nù yà èní náà ti ń jẹ ìyà ni ìṣe bí ìrandíran wọn ìdílé wọn sí ìdílé wọn náà wà nù yà ní ẹnu yín kò burú gbogbo ìyà yẹn ló máa wá sórí àti ìdílé yín o ẹ má taraka gbẹ̀yìn yín o ẹ má ikú gbóná lẹ máa kú ikú ikú burúkú lẹ máa gbógun tó wà nù ayé yín tó múnú yín dùn ti dìbànújẹ́ tó fúnra yín lẹ pé ìbànújẹ́ fúnra yín lẹ pé kú fúnra yín lẹ pé kú fúnra ilẹ̀ parun lẹ́pẹ́ ìbànújẹ́ wọ́n pòfò ó ti wọlé tọ̀ yín o kò dẹ̀ síbi tẹ́ rí rẹ̀ sí wọn ò bí yín dà ó dàṣẹ kò yí padà ẹ rí yẹ síbi kankan o láyé láyé láyé kò ẹ rí yẹ síbi kankan ó ti wá sí ìmúṣẹ nínú ayé yín bó ṣe rí nìyẹn kò yí padà ẹ jẹ́ ká avoid the distraction ẹ jẹ́ afárabalẹ̀ ìyanu ti ṣẹlẹ̀ kò sí nǹkan tán lè ṣe ọlọ́run ló ṣe ṣé mo máa ń sọ ọ ṣe é ti rí o tó bá jẹ́ èèyàn ṣe é ti rí o ṣẹ́ẹ̀rí tán pera ọjà tán tán kúrú tán ga ẹgbẹ́ jẹ́ pé èèyàn ní ṣe é ti rí gbogbo tán fẹ́ ṣe àwọn assign àwọn ṣẹlẹ̀ àwọn ṣẹyìn àwọn ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí ní soríṣiríṣi bóyá ó rò pé bóyá bíi àtijọ́ ṣe wọ̀n pé ńgbà táwọn yẹn ní ẹ má tẹ̀rù mọ́ àwọn wọ́n tún ṣèrè àwọn kan tó bá wọn ṣòwò ẹrú yẹn so wọn wá ń wò ó pé bóyá táwọn bá tún sọ ilé ìsìn pé wọn ní orílẹ̀-èdè yorùbá ti lọ o diy ti dúró o ọmọ yorùbá ti padà sírù tó wọn ti ní gọ́ọ̀mẹ̀ntì wọn o bóyá táwọn bá tún bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ẹ̀ka ẹ̀ṣẹ̀ kìnnìkọ ẹ̀ bá ń ṣe lè gbogbo orí burúkú ìpàdé gbogbo ń lójijì ilẹ̀ lanu gbé gbogbo èmi tó tẹ́ ní ẹ̀yìn olórí burúkú yìí bóyá wọn wò pé bóyá àwọn atún rí àwọn gáàngì kan táwọn lè bá sọ eléyìí yàtọ̀ Ọlọ́run ló ṣe é mo sọ fún mo sọ dáadáa náà tó bá jẹ́ èèyàn ni a ti yí wa ago padà a ti yí padà kò sí nǹkan tán ní fún tán kò sí nǹkan náà bàtí náà lè fọmọ àwọn rúbọ sọ kí wàá ló kàn pẹ̀lú aráàlú gbà yẹn òun lórí burúkú olùṣí ẹ ti ẹ ti pòfo ẹ ti pàdánù gbogbo ntẹni lẹ ti pòfo ẹ àìsí pòfo ẹ ti pàdánù gbogbo yóò tún rí kò tún rí ayọ̀ ọmọ táyé máa fi parẹ́ títí ẹ máa fi wọlé ní gbígbóná ẹ ní rí ayọ̀ ọmọ táyé títí ayé máa fi parun lójijì gbogbo tó ń jẹ́ ìbínú ọlọ́run wà lórí yín kán lọ pàtà ní ayé yín ti bàjẹ́ ìgbà tí èèyàn mi yẹn sọ fún mi mo ní ẹ má wọrí mo ṣe pé hmm, kì í ṣe eléyìí tẹ sọ yóò kàn tún confirm nǹkan tí ó ṣẹlẹ̀ ni pé mo mọ̀ kì í ṣe pé mo gbọ́ mo rí mo ṣe ń wò rè mo ní ẹ fi wọn lẹ̀ wọn ò lè rí ṣe àwọn náà ti parun ṣé bí ikú náà wá ikú ti wá wọn rí báyìí à ikú ti wá wọn rí àwọn náà béèrè fún ṣé báwọn náà pé ẹ ti wá wọn rí wéè e wà nìyẹn ìgbà tí Pharaoh sọ fún ẹ Pharaoh tó sọ fún Moses pé òun máa pa àwọn ọmọ Israel ẹhẹn Moses ní ó ti tán ó ti tẹnu ẹ jáde ní tó máa ṣẹlẹ̀ sí yín nìyẹn ẹ̀yin làwọn àkọ́bí yín máa kú tó fúnra ẹ̀yin tẹ́ ń pera yín ní sókòdì èèyàn bá bo ẹ ti fúnra yín ti parun fúnra yín lẹ tọrọ ẹ fúnra yín lẹ béèrè fún o kò yẹ o kò yí padà bó ṣe rí nìyẹn ní agbára ẹ̀jẹ̀ Jésù bó ṣe rí nìyẹn kò yí padà ní agbára àṣẹ tọ́lọ́run fi ń jẹ́ èmi ni bó ṣe rí nìyẹn kò yí padà kò yí padà bá bá rí ẹnikẹ́ni àbí kíhun tó sọ pé òun fẹ́ yí padà fún ajóná ní ẹsẹ̀kẹsẹ̀ òun máa bàjá lẹ́sẹ̀kẹsẹ̀ omi iná gbogbo ẹ̀ máa bàjá ìjà fẹ́ máa bàjá lẹ́sẹ̀kẹsẹ̀ ilẹ̀ máa lanu gbé gbóyin mi ni gbogbo tẹ̀ ń lọ sábà ẹ máa jóná kú ni iná ò máa jóná pa ẹ máa pa irun ni lórí burúkú ló ṣe ẹ má bínú nítorí ọlọ́run ẹ máa wò pé ẹni ọjọ́ ayọ̀ fáwa ni àwọn náà ní ìbànújẹ́ àwọn náà ní ìbànújẹ́ ayọ̀ ní tiwa o ọjọ́ ayọ̀ ní fáwa tí ojoojúmọ́ gbogbo ṣe gbogbo minute gbogbo second báyìí ayọ̀ ní ti àwọn ọmọ iyp tó dúró tán tó dúró lórí òtítọ́ àtòdodo ayọ̀ ní tiwa o àwọn náà ní ìbànújẹ́ kò sí nǹkan tán dẹ̀ lè ṣe sí àláìláì ọlọ́run ló ṣe é ọlọ́run ló mà ṣe ṣáà pé mo máa ń tẹnu mọ́ nǹkan kan pé bó ṣe bó ṣe àwa márùn mo mọ̀ pa ju márùn lọ ẹ̀wọ̀n pé mo máa ń tẹnu mọ́ gbàtẹ́pọ̀ ọlọ́run ló gbóre wá fún wa kò sí ni àwa tá a bá tẹ́wọ́ gbà náà ni ẹni tó bá lóun ò fẹ́ àá kó máa wọ náà lọ ni kó máa wọ kòtò náà lọ kó kàn wá bọ́ torí wò fẹ́ yẹn kò mí ìpá wò ní rígbà àwa ti rígbà ń ìwọ ló lóòfẹ́ máa wọ náà lọ ibi tó bá fẹ́ lọ sí sáìdì ibi tó bá fẹ́ nu nọ́mbẹ̀ kó wọ́ lọ ọlọ́run ló ṣeré fáwọn adẹ́ ti àti rí gbà kò sí ní tẹ́lẹ̀ ṣe sí kò sí ní tẹ́lẹ̀ ṣe sí abájọ mò ń wò náà à ńgbà tí mo ẹ má bínú pé mò ń gbà ó ń mi lára ẹ lè imagine irú nǹkan bẹ́ẹ̀ yẹn kẹ́ máa wò ó ẹ lè imagine tẹ́mi sọ pé ah, mm, mi ò fẹ́ mi ò fẹ́ mi ò fẹ́ ìmọ̀ràn yín ti le jù èmi ò fẹ́ nǹkan bíi kí ta pátápátá kí ló dé ẹ mú náà wò ẹ wò ṣáàrà òfò ẹ̀yin gan pàápàá YP ṣáàrà òfò yín ṣá wípé ní not a country not a nation not a nation not a country colonial arrangement ẹ rí i pé wọ́n dákẹ́ bẹ́ẹ̀ ni kó tẹ̀ wọ́n lọ́rùn nǹkan tó ń ṣẹlẹ̀ àbẹ́ẹ̀ rí nǹkan tó ń sọ pé nǹkan tó ń ṣe ni o ṣe rí i pé wọn sọ̀rọ̀ wọ́n ṣe pé àwọn ò tiẹ̀ rí àwọn ò bọ́ bí à ń jẹ́ anybody wọn dá sí o ìwà wọn bá nǹkan tán sọ mu náà ìwà wọn jọ mọ́ nǹkan tán sùn tán sọ àbí kò rí bẹ́ẹ̀ ni ọlọ́run máa gbà wá àwọn máa sáà náà máa ga méṣà àwọn ọba kan ló sá <laughs> ọmọ tó ibi táyé wọn bàjẹ́ dé torí wọn ti burú tó ti burú pátápátá dé tọmọ tó ń já máa ga méṣà ọlọ́run ọba àánú o àwọn yẹn ń wù báyìí wọ́n ní ṣé mo rí ṣe báwọn sọ fún pé kí n lọ gbéwèé tàn wá wọ́n fi irú àwọn eléyìí lẹ̀ èmi ní kí n máa káwọn máa wọrí ṣé mo rí mo ní kò sí ẹ wọn ò lè rí ṣe ẹ̀yin máa wòran Ọlọ́run ti ṣẹ́gun ẹ má bínú pé mo gba àsìkò yín òun láti sọ fún yín nǹkan tó ṣẹlẹ̀ ẹ bọ̀ tí mo pẹ̀lú ẹ náà mi ò mi ò tiẹ̀ rí tí wọ́n ro àwọn kan ìgbésẹ̀ ìgbésẹ̀ àwọn kan ìgbésẹ̀ kan tó yẹ ká gbé aláti gbé òun náà nínú ẹ̀ ni mo náà máa kà fún yín o ká tètè bẹ̀rẹ̀ sí kì fáwọn yẹn bẹ̀rẹ̀ sí gbé yẹn ní kíákíákíá wọ́n máa kà wọ́n máa announce ẹ̀ tán bá ti announce ẹ̀ máa gbọ́n wá kà fún yín tán bá ti announce ẹ̀ ẹ̀ gbọ́n wá kà fún yín ṣáwọn èèyàn máa dó tàwọn ilé ìta ló ráyè tiwọn ta ló ráyè àwọn olórí burúkú ọlọ́run ní jẹ́ ẹ jẹ́ àfọkànbalẹ̀ ọlọ́run àti ṣoore fáwà ẹni tó bá tẹ́ lọ́rùn tó náà bá jọ wọ́n tó bá ní ìyá yẹn lòún fẹ́ o àmú àlò ń pé kí a máa jẹun láìkí ìyá ń tòun o ìṣẹ́ṣẹ́ àgbọ̀kan tó ní nàìjíríà lòún ẹ̀hìn kí wọ́n yọra wọn kúrò o wọn ṣáà ní díwọ́ àwa iyp ta ní orí ọlọ́run làwa fẹ́ ògo ọlọ́run la fẹ́ ìmọ́lẹ̀ ọlọ́run la fẹ́ òní díwọ́ alọ́wọ́ kò ṣeé ṣe torọ́ ọlọ́run ti gbélé ìkalẹ̀ diy ti di orílẹ̀-èdè láyé àti lọ́run ní wà nùn ó wà ní àkọọ́lẹ̀ ní ayé àti ní ọ̀run tí ò sì bá bá ńlá pẹ́ni tó lè yí padà ẹ wò wọ́n kóra wọn jọ síbẹ̀ o gbogbo ẹ̀ dàrú ní colonial arrangement tán wà o wọ́n wá sọ ẹjọ́ kí ló wà lórí àwọn wèrè tán fẹ́ sọ pé àwọn làwọn fẹ́ gbà kí lẹ fẹ́ gbà o kí lẹ fẹ́ fi ṣe kí lẹ fẹ́ fi ṣe àyítẹ́ gbà kí lẹ fi ṣe kí lẹ mọ̀ ń pa ẹ̀ àbẹ́ máa rí nǹkan báyìí ọlọ́run àánú ẹ má bínú pé mo gbàsíkò yín torí ọlọ́run ẹ má bínú ẹ kó ayọ̀ èyí ní ayọ̀ ló máa máa jẹ́ tiwa títí láéláyọ̀ wa ò ní di ìbànújẹ́ àwọn ọ̀tá wa ní gbogbo nǹkan tó ń jẹ́ máa di ìbànújẹ́ fún wọn a máa máa dunnú a máa máa yọ̀ ni ijó ayọ̀ orin ayọ̀ la máa kọ títí ara máa jójú ayọ̀ títí láéláé ni àánú ọlọ́run máa máa bẹ pẹ̀lú wa ni ojúrere ọlọ́run la máa bá pàdé ẹ ṣé mo dúpẹ́ o ẹ kúṣẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ má bínú pé mo tún gbàsìkò yín lé ní o ẹ ṣé ẹ a máa gbúra ara láyọ̀ ẹ ṣé mo dúpẹ́ God bless you.